Ore ni n ó ṣe n ní ṣe kà bóre bá débi ìpàdé dọ̀hún ọ̀rẹ́ ni n ó ṣe n ò ní ṣe kà bóre bá débi. kí ni ń ṣẹlẹ̀ láàrin àmì ara ń sọ mí bákan kí ni ìṣẹ̀lẹ̀ ah, ah. ojú ọ̀run ló dúdú bí aró yìí gbogbo lẹ̀ wá ń kó yìí báyìí báyìí ah, kí ni ìṣẹ̀lẹ̀ láàrin adé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléwo ni elégédé tayí kó ká o gbogbo ọ̀nà tágùn kọ̀ ọ̀rọ̀ jáde alábàdẹ̀dẹ̀ mi kọ́ ní agbẹ̀dẹ̀ méjì ayé àtọ̀run elégédé kan ní ojú ẹ̀yẹ ríran. ẹ̀yin ìyá mi ni ẹ̀yin ìyá mi òṣòròǹgà afẹ́gẹ́gẹ́ ní ìyẹn ti pàtí ẹ̀lẹ̀ ẹ̀yin ajẹ́dọ̀ èèyàn mọ́ bi ẹ̀yin ni mo rí wẹ́rẹ́ yìí nígbà ẹ̀ ń lọ́mọ ẹ ti ń bọ̀. ìwọ la wá rí a sì wá kí ọ̀hún lọ ni. ṣé kò sí nǹkan kan. ṣé wo ò mọ̀ pé gbogbo ọ̀pẹ kọ́ lọ nígbà ń ni àti pé mo lè fò yìí mo lè fò yìí làkèrè ṣe tó fi ṣẹ́ ń tan ṣé gbogbo ọṣẹ́ tí wọ́n bá gbé wá síwájú ẹ̀ ló yẹ kó máa dá wọlé ni. ẹ wò mí bí ṣe rí ọ̀rọ̀ pẹ̀ lálàyé ni kò dìjà ṣé mọ̀ pé àdìtú ńlá dirú àdìtú náà là á di yọ̀ béèyàn bá ra rúra yọ̀bọ̀ lọ́jà bọ́ bá délé yóò tù náà ni. gbọ́nà fatoki iṣẹ́ tí mo dáwọ́lé yìí ṣé ìwọ máa sọ wípé ọ̀kan wà wà yá ń bẹ̀ ni. àbí wọn ò kọ bó ṣe máa wojú àwa ìyá lójú ọpọ́n. ó lè má mọ̀ bóyá kò kọ́ṣẹ́ pé bí bá tiẹ̀ wá mọ̀ ṣé kò yẹ kó ọ̀nà kó tó máa tẹ̀lé ó bá ah. ń tẹ̀lé báṣabáṣá. Ah. ẹ̀yin ẹyẹ kéékèèké ẹ̀yin ọmọ ẹyẹ kí ni ń ṣe yín gangan tí ò fara hàn yín ẹ wo bí ẹ má dènà dèmí o iṣẹ́ oríran mi mò ń jẹ́ o ọ̀nà ọ̀sán láàlẹ̀ fún mi ni mò ń tọ̀ wọ́n tọ̀nà títí mo dé ìlú òṣòro o. ẹ wo bí iṣẹ́ àjẹbí ni iṣẹ́ tí mò ń ṣe o iṣẹ́ bàbá mi ni ọwọ́ bàbá mi mo ti jogún rẹ̀ kò sì ní dórí tèmi kó parẹ́ ẹ má jẹ́ ń bínú sí i o kí ìṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ gba àṣẹ lọ́wọ́ ọrú ẹ̀yin pé èmi fẹ́ túyàn lẹ̀ mo fẹ́ mo fẹ́ gbàyàn lẹ̀ ah! ẹ ti ẹ ti ẹ ti ẹ rí mi fún pọ̀ jù àwọn ìyá yín gan oníbèmí àti wọn ṣe jọ máa ń sọ̀rọ̀ oníbi tá a ti jọ máa jẹ oníbi tá a ti jọ mu ah ẹ má rí mi fi o àrífín ilé tó ń tẹ̀gbin o àdàpọ̀ owó tó ń tòsí èmi ò jù ọ́ ìwọ ò jù mí ní márálé ẹni fojú di ni èmi àti yín ò láwọ̀ tẹ́lẹ̀ ẹ yàgò lọ́nà ẹ fún mi lọ́wọ́ tèmi ẹ jẹ́ ń bá tèmi lọ. Ah, ah. fátọ́kẹ́ ọmọ òdúgbò mi àbí kí wọ́n ń pè ọ́ ọ̀fẹ́ tẹ́ tó mọ̀ pé iṣẹ́ tó gbà yóò ti ṣiṣẹ́ gbà ni wọ́n ń wọ̀kẹ́ kó o wọlé òní lọ ráyé mọ́ torí wípé ká fi gílugí ká lè gbọ́hùn Mhm. ká fọ̀ pẹ̀lú ọ̀pẹ ká lè gbọ́wọ́ ọ̀pẹ mhm. mo fi orí ahun mo fi si ahun jẹ mhm. ewé ọ̀rẹ́ rẹ̀ kí n wulẹ̀ ohun búburú ní ṣe mí wọ́n ní bá a bá olúwo là ké sí là ẹ kúrò kí n kọjá. Ah, èmi èmi ni wọ́n ń gbé gbóhùn sókè fún. ìwọ. mo bégún jà ti mo dégún mo sàjà mo dóòsà ẹ Olódùmarè nìkan ni mo bá jà tí ó tọ́ dá mi ẹni Olódùmarè ṣe o. omi rẹ̀ fúnfọ̀ òkè pọ̀dà hmm. ó ní òbí sí bá dákó dẹnu hmm. bí ọtí ìwé dákó fi mu apápá firipa firipa apapa firipa firipa ó ní ẹ̀làmúsọ́wọ́ hmm. ẹ̀làmúsẹ́sẹ̀ ó ní ẹ̀làmọ́mùsọ́jú bọ́ọ̀bà yìí rọ̀kọ̀dì bọ́ọ̀bà yìí rọ̀kọ̀tà. kọ́kọ́ gbalẹ́nu ẹ kọ́ gbalẹ́nu ẹ kọ́ gbalẹ́nu ẹ wà pọ̀ ọjọ́ tí lábá kó tí lábá gbó lẹ́nu rẹ̀ wà pọ̀ ìmọ̀ pé mú lérè mo mo rò pé fẹ́ bá mi ṣeré pé kàn wá bá mi ṣe àwàdà ni. pásọ ìwọ ò mọ̀ wípé ọjọ́ tí òòrì bá ti ojú kan òòrùn yíyọ níyọ lọ́jọ́ tí ẹ̀kọ́ ló bá fi ẹnu kan yọ hmm. ọjọ́ náà ní dọ̀rọ̀ alákejì ọdún ló ráyọ̀ mọ́. ẹgbẹ́nu yín sọ̀hún ẹgbẹ́nu yín sọ̀hún mo rò pé ẹ fẹ́ mú kékeré pẹ̀lú mi ni mọ̀ pé ẹ fẹ́ jà ìgúnnugún orí ìgbà o ìgúnnugún orí ìgbà o tẹ̀tẹ̀rí orí ìrókò tẹ̀tẹ̀rí orí ìrókò kọ́nàkọ́nà orí oro ìgúnnugún nígbàbọ̀ sálú ayé àgàlàmọ̀gbò nígbàbọ̀ sálú ọ̀run ìgúnnugún bá jẹbọ tá a jọwọ́ gbá àgàlàmọ̀gbò bá jẹbọ tá a jọ ń jàwọ́ ẹ̀ lò bàbá jẹ̀kọ́ àdáríjẹwé ni ẹ̀yin ìyá ẹ dáríjì mi ẹ má bá ti ń lọ ẹ jẹ́ kémi ọmọ ẹ jẹ́ kọ́mọ lọ́nà lọ ẹ bá dánú bíbi tán mo lè jẹ́ ká rí ilé ká má délé n ó jẹ́ rí ilé lọ́ọ̀kan báyìí ẹ ní débẹ̀ n ó jẹ́ rọ́nà ẹ ní dọ́nà n wà á jí ẹ toko òròkòtò èmi fátókì ọmọ òdùgbò mi n ó jẹ́ toko òròkòtò kò òròkòtò. ọ̀hún ní bẹ́ẹ̀ lórí ọmọ kékeré ìró pàrùjù ní jẹ́rù gbàgbà òjò sí òní sún kó pèwé asúnjẹ ọ̀dà yọ̀ bàràkà ẹ̀yin oṣù olólè máa ń porí mi níbi ọ̀bàràǹká kọ́ mọ bá yín káyé dọ̀ọ́rùn ọ̀bàràǹká mọ bá mi káwọn dọ̀ọ́rùn àjẹ́ ilé ẹ̀yìn àjẹ́ kéékèèké àgbààgbà jẹ́ ní bá porí mi níbi ọ̀bàràǹká kọ́ mọ bá mi káyé dọ̀ọ́rùn kọ́ káyé dọ̀ọ́rùn kẹ́ mọ bá lọ kẹ́ mọ bá ti lọ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni mo sọ ẹ sọ́ra yín lẹ́ẹ̀kan sí ẹ mọ̀ dànù bí mi tínú bá bí mi tínú bá lè bí mi. Ah! ìṣẹ́ ní pọ́ ọmọ gúnugún ìyà ní pọ́ ọmọ àparò àgbẹ̀wò ní pọ́ tí ọ̀rọ̀. Ah! ẹ wọ́n wọ́n á dìdìrì àwọn akédanidani ẹnu pé kankan ṣe mí èmi fatoki òdúgbèmí. ó tàtú. èmi kò ṣe pé mo tàtú nǹkan ò ṣe mí tẹ́lẹ̀ kí n kẹ́ ẹ́ sókúta nǹkan kan ṣe lẹ́lẹ̀. ẹ wò mí mò ń bá yín mú o n ò bínú o ẹ ti fẹ́ bí mi nú o ṣé ojú tí mo dì yìí nígbà tí wọ́n bá ilà n ò fẹ́ rí yín mọ́ o nítorí ọjọ́ méje méjì ọjọ́ méjì méje tọ́yọ̀ bá là òjò ló ta ní. mo jẹ́rìí yín taníjọ́ máa kó apá lójú ọmọ ẹ wo tí wọ́n bá bí yín re ẹ̀ ń sọ iwájú lọ ká foró sí ti fi pagbe ẹni ẹ̀yìn lágbèké foró tiẹ̀ sí ti fi pagbe èèyàn àtọ̀tọ̀ àtòsì ó lọ́wọ́jà àzọ̀gó bẹ́ẹ̀ ni mo sọ fún yín. gbówodò ẹ máa wá jálùrà bọ́ọ̀lù gi gbówodò ẹ máa wá kíní kan ń pa ni tọ́jọ́ ti lọ o àgọ̀ ní pọ̀ ọmọ tí ọ̀gá ti gbọ́n kíní kan ń pa ọmọ tọ́jọ́ ti lọ o àgọ̀ ní pọ̀ ọmọ tí ọ̀gá ti gbọ́n jálùrà bọ́ọ̀lù gi gbówodò ẹ máa wá jálùrà bọ́ọ̀lù sówọ́dọ̀ ẹ mọ́ wa kíní kan ń pa ní tọ́jọ́ kìlọ̀ o àgọ̀ ní pọ̀ tí ọba ti gbọ́. mo ń ṣe lọ́wọ́ ni gbogbo bí aago rẹ̀ ṣe ń dún kódà gan yìí ṣe tán tí mo fi dáàmọ́dì tí mo tí mo ń bọ̀. I called you over fifteen times o oh, pick call ẹ olóò ṣe ga ìgbàlọ́ ni wọn ló ń ṣe. má bínú kejì má bínú má bínú mo ti dé bí báyìí báyìí ní tó bá fẹ́ gangan ni kò sọ. kò tẹ̀ wá sí wàhálà ó ń dà kí ni kí ni gan náà. kí ló ń wá kiri bẹ́pẹ̀ dà. ah irọ́ o sọ àtijọ́ sọ̀rọ̀ bẹ́pẹ̀ lónìí o o sọ fún mi pé o fẹ́ bẹ́pẹ̀ o ọkàn tí kí n wá ni o. dánura kí ló ń sọ náà ah. ìwọ náà mọ̀ pé ara rọ̀ mo máa jẹ bẹ́pẹ̀ náà kí ló dé ò ṣe báyìí. ẹ kò tí wàá bàjẹ́ jù náà èmi àárọ̀ náà la sì wá ah ah ah wàhálà wà náà ah baálé lago níjẹta o baálé lago níjẹta pé ẹnìkan kò gbọdọ̀ pàtẹ lónìí kò sí bí gbogbo ọjà tó yípo olúwa ẹ̀ pátápátá kò sẹ́ni nǹkan tó gbọ́dọ̀ pàtẹ́ bá lẹ́ni wọn gbọ́dọ̀ pàtẹ́ àṣẹ ni. so o sọ fún mi sí pé mi ò ní jẹ bẹpẹ láàárọ̀ yìí. ẹ aláwọn ọlọ́jà ò sí tí ọmọ àti sí bá wọn kò sí níta bí timothy berry bẹpẹ. tọ́lùwà kí ló ń sọ lẹ́nu tí ó dùn yìí ah, ah, ó dẹ̀ pé rẹ̀ lọ́kùnrin ò mọ o ṣe máa tó lónìfẹ́ lọ́rùn ó dẹ̀ sọ fún mi pé o nífẹ̀ẹ́ mi. máa tẹ́ ẹ lọ́rùn. o ò lè tẹ́ mi lọ́rùn tó bá lè tẹ́ mi lọ́rùn wá tí bá mi wá bẹ̀ẹ́ pé látàárọ̀. ẹ ẹ nítòótọ́ èèyàn ò lè tóbìnrin lọ́rùn àmọ́ màá gbìyànjú agbára mi gẹ́gẹ́ bí olólùfẹ́ rẹ̀ má gbìyànjú ṣebí bẹ̀pẹ̀ ni màá máa wà máa wà mú bọ̀ mọ́ bọ̀ kàn fún mi mọ́ mi kí ọmọ. jálùrà bọ́ọ̀lù gígbówọ́dò ẹ máa wá jálùrà bọ́ọ̀lù gígbówọ́dò ẹ máa wá kíní kan ń pa ní tọ́jọ́ tí lọ òru àgọ́ ní pọ̀ ọmọ tí ọba ti gan kíní kan aṣọ ẹyọ kan yìí náà ni pé kó o fọ̀ látàrọ ló jókòó síbẹ̀ yìí. ọmọ mi ó rẹ̀ mí jọ. ó rẹ̀ kí ló ṣe alápá ake ṣé torí kó o gbálẹ̀ àárọ̀ kó o sì fọ̀ aṣọ ẹyọ kan yìí kíá òun ló lórẹ̀ o wọ́n ṣe tó ṣe o èmi fẹ́ràn oníṣẹ́ bó dẹ̀ jẹ́ ṣẹ́ni ló kọ́kọ́ lọ jẹ́. ẹ ra gírámù jálùra. jálùra àárọ̀ o ṣáàjì dáadáa o ẹ̀lẹ́ jálùra. ẹ ẹ mẹ́rin kejì mo ti rí mo ti rí méjì gan mo rà òkùwá kò pọn dáadáa. àìrọ tó bá ti tó bá ti bẹ tó bá ti dénú ẹ kèrèkèrè náà ń pèrú ẹ irú èkéyàn gbọ́dọ̀ rárú ẹ tọrọ <laughs> ìkéyàn fẹ́ bàjẹ́. Mm. Mm-hmm. Eh, eh, eh, ọmọ ṣeun lálùrà bí wọ́n mo tiẹ̀ ti fẹ́ bí ọ léèrè mm, kí ni ìtumọ̀ orúkọ tó ń jẹun jálùrà ni jálùrà ni sẹ́rí iṣẹ́ iṣẹ́ mi ló fà á iṣẹ́ mi ni sẹ́rí aláwọn oríṣiríṣi ilẹ̀ àwọn ibìkan wà tó yẹ pé yẹn gí ni àwọn ibìkan wà tó yẹ pé ilẹ̀ ẹbẹ̀ rọ̀ sẹ́ni tí máa gbábi tí ilẹ̀ rọ̀ mọ́ ìmọ̀ gbẹ ìmọ̀ gbẹ bẹ́ẹ̀ ni ìmọ̀ fi orin sí inú mi wà máa dùn àmọ́ tí máa débi tí tọ́jẹ́ yangí ìmọ̀ fagidi irun lọ ni fagidi irun lọ ni nígbà tí wọ́n wá rí pé àmú fẹ́ràn ibi tílẹ̀ ti rọ̀ lọ́kùnrin kan sọ mí ní jalura. irú iṣẹ́ ìwọ wá nù. iṣẹ́ gbẹ́sàárè gbẹ́sàárè mọ́kàn iṣẹ́ àárọ̀ mi gangan ni. àwọn tí mo ń gbẹ́sàárè òkú. bẹ́ẹ̀ ni ẹ eh, iṣẹ́ mi ni ṣe rí ẹmu tọ́fà nítorí pé èmi ò fẹ́ iṣẹ́ èmi ò fẹ́ iṣẹ́ táwọn èèyàn pọ̀ ń bẹ̀ mo fẹ́ iṣẹ́ tó unique ní gbogbo òlú ibẹ̀ ṣe rí bí ìlú wa iṣẹ́ tó yìí àwa méjì péré là ń ṣe àwa méjì kódà èmi tó ń ríṣẹ́ gbàjọ òun lọ ọkàn <laughs> jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí eh, ọjà ò yá ni ah, tọ́jà bá yá ìbá ti rọ́wọ́ mi ti pẹ́ ìyẹn bá ti ra àwọn nǹkan kan wá fún yín rẹpẹtẹ. ṣé ìwọ fẹ́ kéèyàn ọmọ kú ni. Ah, grandma téèyàn bá kú báwo ló ṣe wá bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ ẹ mọ̀ pé girama ṣe mọ̀ pé lọ́ọ̀yà bẹ́ẹ̀ sì ń wo lọ́ọ̀yà òun kò ní gbàdúrà kọ́ lọ́mọ jà rẹ jọ inú ẹjọ́ lòun ti ń jẹun ìrántí ìran <laughs> lọ́ọ̀yà ìgbé mọ̀sáfẹ́jọ́. ẹ eh. eh, gbogbo ìgbà yòówù tí ọlọ́run bá ti ní kọjọ́ ọ̀ya ẹ̀yin ẹ mọ̀ wọ̀rì máa ra àwọn nǹkan kan wá fún yín. Eh, èmi ò fẹ́ ó ṣeun ó ṣeun ṣe mo yọ̀ǹda mo yọ̀ǹda hmm. owó gbẹ́sàárẹ̀ gbẹ́sàárẹ̀ mo yọ̀ǹda má wulẹ̀. irọ́ iṣẹ́ náà ní ṣe ń jẹ. mo mọ̀ ti gbọ́ mo ti gbọ́ tiẹ̀. oúnjẹ ọmọ náà kẹ jẹ. mo sàárẹ̀ òkú. mo fi ra nǹkan fún mi mo yọ̀ǹda mo yọ̀ǹda. wo ìwọ yára sí tó fẹ́ fọ bí mo ti wí mo fẹ́ ràn o. kejì. jẹ jẹ dìde o ṣe jẹ kí n bọ fọ jẹ kí n bọ fọ ni wọn ẹni kejì jẹ kí n bọ fọ fẹ. ẹ máa wá.

a lè rí ibi tí ò dá ká tí ò sí ah. mo sì ṣe wá pé ọ̀nù lé mo mọ̀ kó n ṣe nǹkan ni kó sì mọ orú àwọn agilọ̀tọ̀ méjì bíi ẹmọ nù lásà ṣé àwọn aláàmọ̀ tá à ń ṣe eh. ṣùgbọ́n àwọn gangan wọn lọ́rọ̀. ẹ eh, káṣẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà torí mo gbọ́ pé wọ́n ní ọrùn rẹ̀ ó dúró báyìí. ọrùn ti nà báyìí ọwọ́ kan ti ṣe pìrì báyìí ó sì ṣe pìkì eh, ló bá dúró re. mo tiẹ̀ gbọ́ wọn ló tó jẹ́ pé ó bú sẹ́kún tó gbọ́ ẹni tó bá ti ní ẹ̀yìn jẹ báyìí. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Eh? ọ̀rọ̀ ẹsike action action. àní rí láburú ọrùn láìsí bèbí tó fi ń ta sọ́mùtì. Eh, eh. ó sì lọ ó sì lọ bí ọ̀rọ̀. ẹ kí ni gangan ló fẹ́ sọ kí ló fẹ́ sọ. kókó inú ìwé ìròyìn ni. ìyẹn ni wọ́n pè ní ẹ tètè sọ tí ẹ fẹ́ sọ sọ ṣe tí o fẹ́ ṣe mo fẹ́ máa sọ náà ni mo fẹ́ máa sọ náà ni. nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé sórí bó ṣe wà yìí mi mọrú ẹ̀dá tọ́lọ́ ń dá mi ó máa ń fi àwọn kan mi lójú oorun wọ́n sì ní ayé tíyàn bá kọ́kọ́ wá wọ́n ní obìnrin ó pọ̀ jọ ọkùnrin lọ àwọn obìnrin ti wá pọ̀ àwọn ẹlòmíì gan wọn ní adé orí bọ́kùnrin gan bó fẹ́ obìnrin mẹ́wàá agbára wọn lè máa ṣé kò lọ ni ṣé kò lọ ni. ẹjọ kò yé mi kí ni kò ẹ̀gbọ́n mi kèké lè fẹ́ sọ ẹjọ nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹjọ mo ṣe kọ lọ́wọ́ tó wá pè mí ni. mo fẹ́ kí mi pẹ̀lú rẹ̀ sórí bọ́ọ̀lù ti wáyé kọ́lọ̀ sọ pé ìyàwó kan ni kí n fẹ́ wọ́n á fi dààmú lójú àlá ojú àlá ni mo ti rí ojú àlá ni mo láti. lẹ́yìn ọmọ sì rèé kò sọ ọmọ mọ́ ẹ wọ́n kò sí ọmọ mọ́. lẹ́yìn kejì kò sóbì mọ́ ni. ẹ wọ́n wá ní tèmi pẹ̀lú rẹ̀ tàbá lè máa ṣe wọléwọ̀de ipò ṣe ṣe kí mọ́ níyàwó tí màá fi. bí gẹ́gẹ́ bí adé orí. ẹ ẹ ò fọkín sí o. adé orí ọ̀kìn adé orí ọ̀kìn rè. ẹlẹ́fẹ́ bá mi sọ̀rọ̀. kọ́tà fẹ́ sọ fún ọ gangan ni pé àánú ni wọ́n fúnra rẹ̀ rí gbà sórí nínú ẹlẹ́dàá mi bí wọ́n ṣe wò wọ́n ní tí èmi pẹ̀lú rẹ̀ tá a bá lè mọ ẹ́ wọ́n dé pẹ̀lú rẹ̀ bá máa ṣe ká máa ṣe pàápàápàápà ẹ̀ ipe mo lè mọ níyàwó mọ́ tí fi dàbí ìsúnṣe bí ibi ibi iṣẹ́ mọ̀ pé kéèyàn <laughs> kó mọ̀ sàkádé èèyàn kó wá jẹ́ adé orí èèyàn. kẹ́mi pẹ̀lú rẹ̀ sáà àfẹ́ra ní sùlọ́kà ni o. pé ẹ fẹ́ máa fẹ́ mi. Ah! ó ti gbà kejì ò ní sórí burúkú dípò tí ẹ kọ́kọ́ sọ. jọ sọ̀rọ̀ jọ sọ̀rọ̀. ẹ dúró ṣé torí nǹkan tó jẹ́ kẹ̀kẹ́ mi wá láti lélẹ́lẹ́ àbí ẹ kàn fi ń ṣeré. àwa ṣé kò tó sórí ni àdúrà wa gan ni báyìí ṣé àwa máa wá ṣeré lórí àkókò lọ́jọ́. àwa fa àkókò wálé àwa sí a ṣeré o a ṣeré rárá o nítawọ̀ ẹbí yín bá gbà ìwọ kan sọ ọjọ́ tèmi wàá kí wọn. ẹ̀gbọ́n ìdá bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n kò sí nǹkan tí mo fi bó. bọ́dá ìmùkẹ́ tó bá yẹ pé mo lọ ta mo lọ mú irú yín wá láti ta mo fi wọ̀nyí mu lọ́kọ mi rè ṣé ẹ̀ ní bú mi ṣé ẹ̀ ní sọ pé irú orí burúkú mo gbé wálé. kí ló dé ṣé olórí burúkú làwa ni. ẹ àdìsù kejì ọ̀rọ̀ rẹ ó mọ̀ ó mọ̀ ṣẹ̀ fẹ́ gbọ́ yé dáadáa ni ṣé ọjọ́ tó sọ fún mi nísìn ni pé bóyá orí burúkú ni àwa àbí báwo torí kò yé mi. mi ò pe yín lórí burúkú o ṣùgbọ́n ẹ fi taratara ẹ ṣé ẹ̀yin náà ewo mi ewo èèyàn tẹ ẹ fẹ́ máa fẹ́ irú mi ẹ̀yin tẹrí tẹrí rádaràda ẹ fẹ́ máa fẹ́ irú mi. sáwọn kò sẹ́sẹ̀ ń bẹ̀ gba onímọ̀kú òní padà kú ẹnìkan náà sáà ni ó mọ dojú èèyàn ẹ̀gbọ́n sì ẹ̀gbọ́n náà sì náà sí o bó ṣe ń wò wọ́n yìí. àwọn falafọ méjì lẹ́jà ni yá ìwọ kan wà lára àwọn tó ń bà kan jẹ́. èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ìsọ̀kẹ́dẹ́ bẹ́ẹ̀ sọ̀kẹ́dẹ́. bọ̀dá ìsìkè tẹ́lẹ̀ mọ̀ pé mò ń ṣe nǹkan nulẹ̀ ṣẹ́wárẹ́rìn méjèèjì ẹ ti ju gbogbo respect tí mo ní fún yẹn ti jù dànù let this be the first and the last time tẹ́ máa pè mí fún nǹkan báyìí orí èyí méjèèjì ti. ṣé kò dáa kejì kejì. wá wá wá Yusuf wá kejì ẹ yóò fi Yusuf sí. Oh, choice ni. ẹ skirt yẹn fi mi mọ. láti gbà wo. o oh, like ah. eh. ẹ bóyá fine. ẹ hello ladies uh, My cousin. Ah, ẹ káàsán sá. ojú ẹ̀yin ladies yìí ó ṣe dáadáa gan-an. ẹ ṣe ẹ jọ ilé baálẹ̀ là ń lọ ṣe lè júwe bẹ̀ fún wa. Uh, yes ilé baálẹ̀ gangan là ń lọ. ṣe tó ti rìn síwájú díẹ̀ ní apá ọ̀tún ọ̀tún ọ̀tún apá ọ̀tún. ok straight lápá ọ̀tún. ṣé mi um, ṣé rí èmi tí mo ṣe wà yìí ọ̀nà mi kò má tètè ń mi ẹni nílé ẹjọ́ ṣẹlẹ̀ ní kí sísítà ẹ̀ kókó mú adé lọ. ẹ máa ń kú wọn kì í ṣọmọ ìlú yìí tẹ bá ti dé wájú ẹ iwájú ẹkọ ọyà ẹkọ ọyà sí right ṣé ẹ ti understand. ẹ má ẹ má wọlé tì í ṣe bí ọ̀nà wájú yẹn ni a dẹ̀ máa turn right. ní sùúrù tí bá déwájú bá lọ yà left kan ó ṣe jẹ́ kọ́ mọ ẹ tẹ̀lé wa. ṣé wọn nìkan lè wà ní mọ́tò ni drive. ṣé bá ti léwájú ẹ béèrè ibi tẹ́ ń lọ. ibi tó ń sọ just go straight ẹ béèrè. yes sir yes sir bye bye. mr alawale. ẹ bá ti yàrá yìí lè balẹ̀ ẹ̀rí nǹkan tí mo rí ṣá. bọ́ọ̀lù ṣe máa ń tẹ̀lé. ọmọ bàbá yẹn fún ọmọ tó tún wá jẹ mí wọ́n ga wọ́n ga wọ́n ga ah! wọ́n lè ṣe ga yẹn mo ti imagine ní sàlẹ̀. bóòlù ṣe mọ po ga bóyá òfin kan ti di bẹ́ẹ̀ ló fi ga ni mo ò mọ̀ o sáré ah! ah! mo po ga. mo kàn fi di ga. mo mú o pé o ti change ni o o tiẹ̀ ti láti ah! ojú o ti change o ti láìpẹ́ kúrẹ́ o wọ kúmọ̀tì kò dúró kù. kí ló kí ló ń ṣe ibo ló ń lọ ọ̀nà bí tó gbà ẹ̀ ló gbà. ọlọ́lẹ̀ wa kọ̀ rẹ̀ ni jẹ́ ká jọ máa lọ bí tá à ń lọ tó bá dìrọ̀lẹ́. bọ́ sí ìwé lówó tí lẹ́kọ̀ọ́. mo ti ń bọ̀ orúkọ mi ni ọláwálé martins ṣẹlẹrẹ ní kejì mi tó wà bíbá kó èdè ìbèlè lórúkọ bẹ́ẹ̀ ni sá researchers ni wá sá researchers ni wá. akọ̀wé ìlú orúkọ náà ti dá yẹn tó ti gbọ́ so kọ́kọ́lẹ̀. ọkọ lu orúkọ wọn kọ́ ni wọ́n dá ẹyin tí wọ́n ń gbìyànjú láti sọ ni pé àwọn jẹ́ olùwádìí tó máa wádìí oríṣiríṣi nǹkan. Ah ẹ̀yin náà ẹ ṣàlàyé fún wọn lẹ́kùnrin rẹ̀ kó lè yé wọn dáadáa. káàgò ní bàbá o káàgò ní bàbá o yes sir. Um, àwa máa ń ṣe ìwádìí lórí àwọn oríṣiríṣi nǹkan ó lè jẹ́ ìlú èèyàn tàbí ẹranko fún àǹfààní àwọn tó ń bọ̀ lẹ́yìn kán lè mọ̀ púpọ̀ nípa nǹkan tó fi ṣẹlẹ̀ àti nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ọmọ iṣẹ́ ti wá ṣẹlẹ̀. nítorí ẹ̀ la ṣe wá ṣe ìwádìí nílùú yìí a dẹ̀ máa lò tó ọ̀sẹ̀ méjì sí mẹ́ta ká bàa fi get gbogbo details náà nìyẹn kò bá jẹ́ tìpá mẹ́ta ìbá rọ̀ mí ló rọ̀ yín náà ẹ ṣùgbọ́n kí ni nǹkan tá a wá fẹ́. lákọ̀ọ́kọ́ sà a fẹ́ mọ ìdí tí a ṣe ń pe orúkọ ìlú yìí ní Arárọ̀mí. ìdí tí a fi ń pe ìlú yìí ní Arárọ̀mí lè fẹ́ mọ̀ aṣíwájú ṣàlàyé fún wọn. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀rà ẹ káàbọ̀ àdúrà yẹn á gbà ó. Hmm gidi tá a fi ń pè ìlú tá a wà yìí tẹ́ẹ̀dé sí lára rọ̀ mí hmm. nígbà ìwàṣẹ kan bàbá wa kọ́ kúrò nílé Ifẹ̀ kọ́ rìn lọ kọ́ rìn lọ kọ́ ìwà tẹ̀dó síbí nígbà tó yàrá ti balẹ̀ nígbà ń jẹ́ àmú ìgbà wá yá wọ́n wá pé wọn bàbá wa láti Ifẹ̀ pé kán máa bọ̀ padà sílé Ifẹ̀ wọn bàbá wa ránṣẹ́ padà pé ẹ̀yin wa nù níbi àwa yìí o ara ti rọ̀ wá líbí o dédé rẹ̀ ti ń tùbà ó ti ń tùṣẹ́ o aboyún bí wẹ́rẹ́ o àgbọ̀n tó wà lábóso dédé náà ń dọ́gba à ń jẹ àmú ara ti rọ̀ wá èdè tí ọgbìn pé lára ọkọ lọ àtẹ ara máa rọ̀ yìí náà. lẹ́lẹ́kejì sọ ẹ jọ kí wá ni àwọn activities àti àwọn festivals tó máa ń ṣe àti pé báwo lọ ṣe máa ń ṣe wọ́n. ìyẹn ò lè akọ̀wé jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta là ń ṣe à ń ṣe gbàgbọ́ à ń ṣe mùsùlùmí a sì ń ṣe ìbílẹ̀. àáké ìṣẹ̀ṣe mẹ́tẹ̀ẹ̀ta ni mẹ́tẹ̀ẹ̀ta là ń ṣe lè. à ń ṣe pátápátá. <laughs> ọkọ lu. aṣíwájú kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn náà báyìí sọ nǹkan tí wọ́n ń béèrè ni wípé arú àjọ̀dún wo la máa ń ṣe ah. lọ́dọọdún a máa ń ṣe oríṣiríṣi àjọ̀dún. bàbá. a ń ṣe ọdún orò bẹ́ẹ̀ ni a ń ṣe ọdún eégún. ọ̀kadì. àwọn mùsùlùmí àárín wa wọ́n ń ṣe ọdún iléyá bẹ́ẹ̀ ni àwọn tó ń jẹ́ onígbàgbọ́ àárín wa wọ́n ń ṣe ọdún kérésìmesì a sì tún ní ọdún kan pàtàkì ní àwùjọ. <laughs> kó yín lọ dédé bẹ́ẹ̀ kọba ti pa ṣẹṣẹ ṣe à ń ṣe pàtàkì ọdún kan ọ̀hún ṣe rí o àwọn nìkan là ń ṣe ọdún àbò. bẹ́ẹ̀ ẹ mọ̀ ká máa ṣọdún orò tá a bá ṣọdún orò obìnrin gbọ́dọ̀ jáde ẹbí mi ìyá rẹ kò gbọ́dọ̀ jáde nọdọrọ ṣùgbọ́n ọdún yàwá ń ṣe yìí ọjọ́ méje rà fi ń ṣe ọkùnrin kankan gbọ́dọ̀ jáde ọdún àbò ọdún àbò ní sọkùnrin gbọ́dọ̀ jáde obìnrin ní kọrin bá gbàtà obìnrin agbóde ọkùnrin bá gbanulé. ọkùnrin ò ní bọ́sì tán. ẹ wo bí. ìsọ̀nà bèrè o obìnrin nìkan rẹ̀ máa gbọ́ àlè ọjọ́ méje obìnrin nìkan rẹ̀ máa wà lè ọjọ́ méje ọkùnrin ò ní jáde ọdún. ẹ ọ̀dà àbò ni ó dẹ̀ ń yẹ wá àṣẹ̀ṣẹ̀ máa ṣe. kórèdé sórí àwọn ìlú tíyàn bá fojú sí lára báyìí wọ́n máa ní history. Ah! lóòótọ́ ni o ṣòṣèlú èyí tó yà lẹ́nu jù ní títí ọdún àpò tó ń sọ fún máa ṣe yẹn. that is so funny wọ́n kò lò ní jáde for for seven days can you imagine. jọ sọ fún mi ṣọ lè ṣe yẹn lẹ́kọ̀ọ́ ṣá. lẹ́kọ̀ọ́ kọkùnrin máa jáde fún seven good days <laughs> kò possible kò possible kò possible even obìnrin gan kò lè ṣe bẹ́ẹ̀ kó jókòó kó má jáde for like seven days. yes ah, no, àwọn ìlú tàti ẹ̀ mọ̀ kan lọ́wọ́ sọ́gbà ẹ̀ pé wọ́n máa ṣe òru kí wọ́n má jáde wọn ò lè ṣe mọ́sìn. ta ló máa bá wọn jókòó sílé fún seven days ẹni yẹn ò ní kan tó fẹ́ fayé ẹ̀ ṣe nìyẹn náà seven days. Ah. ẹ̀kọ́ èdè jẹ́ ká tẹ̀ gbé ọ̀rọ̀ seven days ní seven days ẹgbẹ́ kan right sórí ìlú yìí down wọn ní beautiful ladies kan orí àwọn ọmọ tá a ọ̀nà lọ́wọ́ ni orí wọn especially tó pupa láàrin wọn yẹn god that girl fine guy god mo sì ń wo wájú hmm, hmm, ẹ. wálé wálé. mo mọ dáadáa. mo ń wo ẹnu àti ọ̀sán tá a ti ń sọ pé káwọn ẹ̀jú mi lè bá lè fún wa tó ti sọ pé kọ́mọ yẹn púpà yẹn kó mú wa lọ sílé ìbálẹ̀ ni mo ti ń wò pé mo ní bàrẹ̀ ń gbọ́ nígbà. wo jókòó jáde ṣé o rí ọmọ yẹn ni wájú ẹ̀ kan ti tẹ̀lé yẹn that girl has a very bright future wo shape ẹ̀ náà wo ojú ẹ̀ wo lips ẹ̀ God. Ah. No, no, no, that girl, she fine. No, that girl fine. Waiting. Ah, ibikíbi be ọmọ yẹn bá wà. wa ní question ẹsẹ̀. Etí jam máa wa mi question say Kò ní kọ ẹsẹ̀ sẹ́ẹ̀. Wọ́n future. Future ẹ̀ bright go She has a very bright future. O ti rí future ẹ̀. Mo ti mo ti future ẹ̀. if I wo ló di àwòrán o? Guy sit down. And within ah. how many seconds to try to sense ọmọ tó yẹn? Oh, Lips, hips, everything. Ah, ah. Wálé. Oh. Bro, gbàlódé tó ń wo future. bro bro èmi ti rí future ọmọ yẹn mo ti wo future ọmọ yẹn she's. ṣé nǹkan tó gbé wa nílùú yìí. ẹnu kí ló gbé wa sínú ilé. àwa make research ni. ẹ research náà là ń make èmi ṣe pr tọ̀dọ̀ mi personal research personal research mi lè táyé ṣe lọ màmá ṣe lè wọn dira wọn lọ́wọ́ wọn dira wọn lọ́wọ́ at all two different things ni táyé ṣe yẹn màmá ṣe tọ̀dọ̀ mi i want to see that girl again I mi kì í tu rí wù mí kí n bá sọ̀rọ̀ wù mí kí n jẹ́ ọ̀rẹ́ ẹ̀. àyù àyù àyù sí lèo ṣé nǹkan tó ń sọ sí òun sí lèo báyìí. ọmọ tá a rí lẹ́kọ̀ọ́ wọn fà ọmọ ẹ̀. ẹ̀gbọ́n yín ò kó dé o. ẹ ṣeun mọ ẹ kó àlejò wa sẹ́rí bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe àìní mọ̀ ṣe mọ́ kò ní tọ́ sí yín. àmì àṣẹ àmì àṣẹ. ẹ ní sí rìn. àmì. ẹ wò yóò sì mọ yóò mọ dáa fún yín ni. àmì àṣẹ àmì àṣẹ. Ah, èèyàn nínú ìlú aláìyàn ni. àbẹ́ẹ̀ ah, ni bẹ́ẹ̀ ni. ẹ̀yin la wá rí. wà ìwọ náà lọ sí kókó bí tá à ń lọ àdúrà yìí ti pọ̀jù gba aláìjẹpafẹ́ lajú àfọ́jú. fara balẹ̀ ẹ̀sọ̀ ah. ẹ̀sọ̀ la wáyé ẹ̀sọ̀ ẹ̀sọ̀ la mọ̀ wọlé sanra. ẹ̀sọ̀ ẹ̀sọ̀ àwọn tó kọjú kó kọ́ já lọ bí tá à lọ gangan. <laughs> ẹ rajà ẹ má bínú. <laughs> Eh, eh, ọlọ́mọjà sórí burúkú bí ẹni tí yẹ ẹjọ́ náà kéyìn sẹ́ẹ̀rì <laughs> bẹ́ẹ̀ bá wà láyé tó bá ní èso tí ò bá dọra mọ́ tọ́jú èso àbí kó mọ sọ èso dáadáa kó mọ fomi sí i èso wọn bàjẹ́ kó lè tètè mọ́ kó lè pọ̀ sí kó lè rù sí èso wọn bàjẹ́. ẹ eh, lórí ọ̀rọ̀ kejì jẹ́ ìrora fi sá ìwọlé kí n tó kú yé wọn dáadáa lórí ọ̀rọ̀ kejì ni ìyá wa àdúrà ni kọ́lọ́wọ́ ọba ọlọ́jọ́ òní kó mọ̀jẹ̀ ò lélẹ̀. àmín. bó ṣe wà kó mọ̀ lọ dé lẹ́fù yìí pé yóò wà yóò wà mọ́ ọrùn lé yóò dàbí pé wọ́n ti pa lélẹ̀ ẹ̀ tí ó lélẹ̀ àbọ̀ mi ò yé yín torí bó ṣe wà pẹ̀lú ìgbésẹ̀ tí ń gbé àwa ń fojú inú rí i pé kó mọ̀ lọ lélẹ̀ kọ́lọ́ mọ̀jẹ̀ ọmọ yín ó lélẹ̀ ni torí pé a nífẹ̀ẹ́ yín gan-an ee ọlọ́run sì ní já fojú sunkún ọmọ bí yàrá ti pẹ́ ńlé ó ti di ó ti luko déètì nù. odò ọkọ̀ tó borí odò. ẹ̀dùn ẹ̀dùn ẹ lọ sàn án gan-an síbi tẹ́ ń lọ torí gbogbo ìtẹ̀ ń yá bàrà tẹ̀ ń yá bàrà kò fẹ́ yé mi ẹ darúkọ kejì kí ni kejì ṣe fún mi sọ́sẹ̀ yìí. sọ̀rọ̀ mọ́ ọ lọ́wọ́ mi tèmi ti sọ tèmi ìwọ náà sọ tèmi. ẹ ẹ torí kejì gangan ó <laughs> ní ó gbé wa dé yìí. bẹ́ẹ̀ni. <laughs> pẹ̀lú bá a ṣe ń bá kejì sọ tá à ń bá a sọ tá à ń bá a sọ àwọn yorùbá sì pòwe ẹ̀yin àgbàlagbà náà lè sọ bẹ́ẹ̀ pé ajá àsìn. olómi ìhòòrò sí ilé bẹ́ẹ̀ni. sẹ́rí láyé ìgbà kan nígbà tí àwọn àwọn bàbá tí wọ́n fẹ́ wá ìgbà ga ìyá o ẹwà o ẹjẹ káwà pẹ̀lú ìmọ̀ ti pàpàpà o <laughs> oníbọn ti sọ àmọ́ láyé sí ojútùú ńlá nínú bẹ́ẹ̀ni àwa wa ń bá kejì sọ̀rọ̀ pé a nífẹ̀ẹ́ rẹ̀ kése pé bóyá dísù lọ́kà ni o tí wọ́n rùsù wa wọ́n tún lè mọ rùsù wa ó lè jẹ́ pé odidi oko oṣù ni a fún ẹbí yín pé afẹ́fẹ́ ọmọ yín ní sùlọ́kà. àmọ́ ìfẹ́ tó lọ nísìn àwa bá kejì sọ ipe báyìí ni báyìí kejì wa ṣe báyìí. ó wá ibà báyìí ó wá ń wá <laughs> kọ́mọ yìí má lọ lélẹ̀ o. láfi ní ká pè yín sí àkéèsí. Ah, ẹlẹ́dàá mi ò ní jẹ́. àmín súnmọ́ mi ò lè lélẹ̀. torí kejì gangan la ti wá pé àwa ta fẹ́fẹ́ gangan ò la dé. la dé a ti dé. Eh. Hmm, lọ́rọ̀ kan ṣá ẹ̀fẹ́fẹ́ kejì. ayẹ afẹ́fẹ́. mo dànù èwo nù yín o. Eh, ẹlẹgbọn àgbà ni ẹ̀gbọ́n Mukaila ẹwọ ni. Eh, èmi gangan ni. kí wà ní tiẹ̀. Ah, èmi aláre nà. asiniwa lò ẹ mọ̀ pé tí ọkọ àti aya bá ti mojú ara wọn tán èmi ò yẹ bá. ilé àtijọ́ farabalẹ̀ o. sọ tiẹ̀. Ah, ẹ òun sìn mí wá ni sẹ́ẹ̀sì ni bó ṣe wà ìyàn ló náà o nǹkan tí mo fi ṣe onídùúró nù torí njọ́ ti bá ṣẹ̀ àbí ọ̀rọ̀ wa ò yíra wa <laughs> òun lẹ́ lè pè lẹ́fẹ̀ẹ́jọ́ sùn èmi ló ní ìdúró rẹ̀ ẹ ẹ ah! wá jẹ́ pé mi ò sí dáadáa. lédùá kí ni gbogbo ilé ìwọ̀nràn wọ̀nràn ìbáyìí irú orí hm? wo wa nkéjì ìgbé wa yé hm? o. ẹ dákẹ́ ń bẹ̀ ẹ̀yin oníwòrowòro yìí ẹ̀dùn ọ̀nà ẹ̀ mọ̀ láyà o ẹ mọ bí tẹ̀ ń bọ̀ ni. ilé àwọn ìyá kejì náà. a mọ bí. ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ ń bọ̀ ẹ fẹ́ fẹ́ kejì ẹ yẹra yín wò. àtẹ̀ tó fẹ́ fẹ́ kejì àtẹ̀ tó já sí ni wáyé ẹ̀yin méjèèjì ò lọ́pọlọ ẹ̀dín làákàyè bẹ́ẹ̀ mo wí. kí lẹ rí mọ̀ ìyá wa. ohun tí mo rí pọ̀ ẹ wóra yín wò ni kẹ́ ẹ tó pẹ́ fẹ́ kejì ó dà ń gbé wá bá kéjì sọ̀rọ̀ ṣó ti wá lóhun tó ti jẹ́ òfin yín. Eh, eh, eh, kò jẹ́ jẹ́ òfurú yín yìí mo mọ ọmọ tí mo ní kò gbọ́dọ̀ jẹ́ òfurú yín rọrùn rọrùn rádaràda ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ bọ̀ nínú ilé ẹ fẹ́ fẹ́ kéjì ẹ̀yìn ọ̀hún dà mo wá yín n ò rí yín ẹ fẹ́ kéjì ó yẹ ẹ dìde ẹ dàgbàsókè bí mo ti wò yín ẹ dàgbà òkè ẹ ẹ wá wọnú ilé yìí dáadáa ẹ wò ní ilé ìdáná ẹ ti rí gbogbo agbègbè látòní lọ n ò fẹ́ jápẹ́tẹ́ ẹsẹ̀ yín lágbolé mọ́ ah, ah, ah. èmi ò ní ẹ mọ́ kọjá o n ò lágbára lórí títí o àmọ́ ṣe rí àgbolé tèmi ẹ mọ́ déyìn mọ́ n ò sì fẹ́ gbọ́ pé sọ́ńbì kankan pé ẹ fẹ́ fẹ́ kéjì mọ́ ọ̀rọ̀ mi yé yín eh. bí bẹ́ẹ̀ kọ́ wọ́n fọlọ́pàá mú yín o. wàhálà afẹ́fẹ́ ni o tinú tinú. ó yẹ bọ́tà ẹ kóra yín lọ mo ní ẹ máa lọ. n ta n sọ fún ọ náà níta bá ń bọ nílé àná Balenciaga òfòtó olórí búta ni ọmọ wọ náà lówó ohun tó dá wa lálẹ́ rè. ṣé ìwọ sọ fún mi pé mi ò múra dáadáa. kò sí sọ́njà rẹ̀ a ní o dá irun wọ́n náà wo gbogbo ẹ̀ ṣe dín lórí kọ́ kò sí sọ́njà ẹ̀ wà bí a àwọn ojú mi ló kó sí ojú ẹ̀wọ̀n ló gbó orí mi ló kó ìdè mi ò gbó. kí n gbogbo àwọn ọ̀ràn yìí báyìí. sorry excuse me. Hello. Hi. Yeah, good evening. Um, my name is Olawale. Um, I'm Moreni Keji. Moreni Keji, what a beautiful name. <laughs> Thank uh, I, you. I'm sorry, do you do you stay here? Like, àdúgbò ìlú ń gbé ni. Yeah, ọmọ ìlú in mi bọ̀ University of Ibadan Mutin School. Wow! Yeah, mo sọ bẹ́ẹ̀ náà, you know, beautiful girl bíi tiẹ̀ kòkò yẹ you know, kókó wà bíbá ìṣá. So student ni ẹ. Wow. Student ni mi. Wow, yeah, I see. Yeah, thank you. So, uh, uh, sorry, excuse me, mo mọ̀ bóyá. Um, mo lè gba nọ́mbà ẹ you know káàtó ẹ ọjọ́ máa sọ̀rọ̀ kí n máa gbé ẹ you know let's be friends it's, it's not a big deal now. not a big deal. thank you thank you Moyinka okay, sọ̀rọ̀. mo ti ń pè é sin so tó bá ti ring. ọláwálé. Ah! ṣé o rí o ṣé látìgbà tí wọ́n ti ń fi ọmọ láyè tó fún ọmọ tó fà dáì ni. wálé wálé lójú ara yẹn sìn o ti achieve no I can see you are happy like you done something great o ti achieve nìyẹn o. ọmọ achievement ni eléyìí aṣakọ ah, máa wá sílùú àní àníṣe kankan ni àkọ máa wá bí àdè máa lọ ṣá Ọlọ́run má jẹ́ ń wá asán eh, ayé asán nìyẹn. Eh, but Wálé nǹkan tó ń bá fún mi gangan ni wípé o ti ń gbé ọ̀rọ̀ ọmọ ẹ gan kọjá primary assignment wa nù lùyìí. primary ló ṣe wà èmi ti wà secondary kódà gan mo ti wọ university lórí ọ̀rọ̀ yìí kí ló ń ṣe o ti kúrò wo ẹ o ṣe filẹ ṣùgbọ́n o ṣe. ní sùúrù ẹ nǹkan tí kò yẹ mú jẹ kó yẹ inú abúlé la wà sórí àwọn ọmọ pupa yìí wọn <laughs> wọn fi ẹ. ọmọ pupa ni yọ ayé pàdé. ọmọ pupa ni yọ ayé. abúlé la wà yìí wọn máa fi ẹ ṣe nǹkan ọlọ ṣe bìlí pé bọ̀bọ̀ inú òun fẹ́ mi tán pátápátá ni eh, ọlọ́run náà fẹ́ fẹ́ mi tán pátápátá ni. ọ̀rẹ́ mi fẹ́ bára èkó lọ pátápátá dúró náà o ní gbogbo obìnrin tí ọ̀bọ yẹn ti meet láyé kò rí kankan mú nínú wọn ah, ah, àfi wọ. Ah. mo wọ́n in fact bọ́bí ò jẹ́ kí n I é. every time ló máa ń pè mí ó máa pè mí lọ́sàn-án ó máa pè mí lóru ó máa pè mí lálẹ́ ó máa pè mí láàárọ̀. láyé ìga o ṣùgbọ́n ṣú ọ̀ṣà. mo ṣú o bọ́bọ́ yẹn love mi gan-an ó nífẹ̀ẹ́ mi o. àyíké ò sọ sọ́dọ̀ tó bá yé e. kí ló sọ? ògbókò tó ń sọ ni. mo gbọ́ ṣé kí n kú ni eh. bẹ́ẹ̀ ni ah ó fẹ́ fẹ́ kò fẹ́ ṣé kí n forí gbálẹ̀ nàbí kí n lọ bọ́ sẹ́nu tírélà. owó yìí ti wà yín lóòótọ́ sáfẹ́ kan ṣe é ah. mo understand àjókòó sí bàtà kásán kan gidi ẹ̀ sọ pé èèyàn kan fẹ́ fẹ́ yín dàgbẹ́ orí yín orí yín ò pé ah. tó bá ti rẹ́dí ẹ̀bẹ́ mi lè o. Ah, kí ló ṣe àríkẹ́ àríkẹ́. kí ló ń ṣe báyìí ṣé ìjà ni. mi ò bá ja wò ó dà ó ṣọ̀kú fẹ́ fẹ́ ṣá òun ẹ̀ kó máa lọ tàn wọ́n rẹ̀ kó yẹn wọ́n ya wèrè gan eré ayé ṣòro sá o ara mi o. ìwọ àti mo rẹ́ kejì ọjọ́ tàbí àwọn boys mi mo kọ́kọ́ show interest wọn ó mọ̀ bẹ́ẹ̀. àwọn boys yóò máa kẹnu fẹsẹ̀ ní kọ̀ọ̀kan nínú wa mi ò sọ pé wọn kàn nífẹ̀ẹ́ sí anybody bọ èmi mo kọ́kọ́ rí wọn tí mo show interest ó dẹ̀ rí lójú mi lọ́jọ́ yẹn. èmi ò rí o. o ò rí àbí ẹjọ́ yìí méjèèjì kọ eh. mo rẹ́ni kejì wá padà lọ lẹ́yìn ó lọ bẹ̀rẹ̀ ìfẹ́ òṣì ìfẹ́ ìyà ìfẹ́ sọnù pẹ̀lú ọláwálé ṣé torí pé ó ṣáájú àwọ̀ stone ni ló fẹ́ máa ra ìdòwà bẹ́ẹ̀ ṣé òun máa kọ́kọ́ pupa ni àbò fáìn tó mi. irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu mi ọmọkùnrin yìí nífẹ̀ẹ́ wọ́n dé jọ bára wọn lọ kí ni tiẹ̀ kí ló tó ṣe ń bínú kí ló ń gbénu ẹ̀. èmi ń bínú mo rẹ́ni kejì ẹni tí mo máa ń bá rẹ́rìn tí mo máa ń bá ṣeré àná mo sì wà nílé ìtajọ ṣeré tí mo sì bá sọ̀rọ̀. Mm, ṣó dénú ẹ ṣó dénú ẹ. ajẹ́bi pé wo mi ló wáyé pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn ilé ọ̀rẹ́ ó máa dáa fún mo rẹ́ ní kejì. Ah! bẹ́ẹ̀ ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó ti ń tirájú rẹ̀ pé báyìí lórí kí ni ah, ah, kí ló dé ṣó lè tó bẹ́ẹ̀ ni. ó lè jù bẹ́ẹ̀ lọ. ò kì í ṣèyàn dáadáa èèyàn burúkú ni ẹ ò ń ṣe téèyàn dúró tì o. bá jẹ́ pé bọ́ ṣe ń ṣe é nìyẹn tí àwọn èèyàn ṣe ń fẹ́ra wọn aṣojú mi àti yín. jálùrà bọ́ọ̀lù gígbówọ́dọ̀ ẹ máa wá. jálùrà bọ́ọ̀lù gígbówọ́dọ̀ ẹ máa wá. kíní kan ń pa ní tọ́jọ́ tí lọ o. àgọ́ ní pọ̀ ọmọ tí ọba ti gbọ́n. kíní kan ń pa ọmọ tọ́jọ́ tí lọ o adoni ìbọn ọmọ ti ah ah baba baba yìí ah ah àwọn ah, ṣẹ̀ṣẹ̀ wá gbà pe pé méjì méjì lọ́lọ́mọ dá yẹn ọ̀rẹ́ ah, ah, ẹ̀rí pé ẹjọ́ bí ni èmi tó ń jọ yín ẹ wò ó ṣe rí láti ìgbà tí mo ti mọ fojú kẹ́yìn lọ́dọ̀ bàbá fàṣẹ báyìí ni mo ti mọ ń wò pé ah bàbá bàbá jọ mí bàbá jọ mí ah ẹ mọ gbàgbọ́ ẹ jọ mí ó sì á jẹ́ pé inú igbó báyìí láti wá ríra kí ngbà tẹ dé bàbá fàṣẹ sẹ̀ mí o bàbá fàṣẹ ṣe tí ọ̀dà fún mi o ngbà tẹ dé kí ló dé bàbá fàṣẹ sọ fún mi pé ti dé kéèmẹ̀ wá kì í. n ò tí ì délé. ẹ ẹ n ò tí ì èmi rò pé bàbá fásitì èmi mọ̀ rò pé bàbá fásitì rí yín ni máa sọ pé à wọ́n ti ń dalẹ̀ mi o <laughs> ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ bàbá ẹ já máa lọ. èmi ò tí ì lọ lé ní ìsìn mo fẹ́ yà mí kan náà. ẹ ẹ ẹ tún sì lọ lé báyìí ẹ tún fẹ́ débì kan ẹsẹ bí ẹsẹ ẹlẹsẹsẹ ń bọ̀ ni ó yẹ kẹ́ ẹ délé náà kẹ́ ẹ tó máa lọ. ẹ gba kínní lọ mi. ẹ ẹ ra bàbá ẹ má ṣubú ẹ má ṣubú ẹ má ṣubú ẹ má ṣubú ẹ má ṣubú. ẹ sọrí ẹyìn ní ti ń bẹ lọ́wọ́ rẹ ń bọ́ ọba délé bá ń sọ fún Fáṣọlá ní èmi bá tó kí odùgbè mi bàbá rẹ̀ ni mo ti lọ jẹ mọ́ rẹ o ah, bàbá ẹ bàbá lónìí nìkan tí mo fojú kàn yín sọ yẹ kẹ́ ẹ ṣe ní tí yóò dáa fún mi ah, ah, ẹ fẹ́ lọ jẹun ẹ wá ní pé kémi ọmọ gbé àpótí kémi ọmọ gbé lọ lébú bàbá fàs ṣé ká ẹ mọ̀ bá sanwó oúnjẹ mi ni. kò lè kò yí ọ. ẹ dákun kí ni ẹ ń ta nímọ̀ rẹ̀ ṣé oúnjẹ wọn máa ń gbóná tó bá jẹ́ pé wọ́n ń ta àsáró mo fẹ́ràn àsáró tó bá jẹ́ pé wọ́n pando náà ni wọ́n ń ṣe mo fẹ́ràn pando kò bá jẹ́ fọ̀ rírò elépo àbí oní òróró kò sí ètè mi ìjẹnu gbogbo rẹ̀ tó ti yé. ọwọ́ ọmọ yìí ọmọ eke ń sí ọ ó lè bá ń débẹ̀. Ah. bàbá ẹ má bínú ẹ fẹ́ gírídì díẹ̀ o ẹ fẹ́ gírídì díẹ̀ o lórí èlò èlò lẹ fẹ́ sanwó oúnjẹ mi gbogbo wa pátá náà là á lọ bẹ̀ àmọ́ lásìkò àtìgbà tó kálukú lọ bẹ̀ ẹ̀ ń gbọ́dọ̀ mú wọ lọ èmi náà ní pẹ́ ń bẹ̀ ń ní pẹ́ dè ń ní pẹ́ mo lè bọ̀ rà á bọ̀ gan ẹ bá rà bọ̀ ẹsẹsẹ ẹsẹsẹ wa ẹsẹsẹ ń sentí ń dùn mí nínú ẹ wo ẹ má jẹ òtútù o ẹ má jẹ òtútù o hmm, mi ò fẹ́ràn oúnjẹ tútù rárá. lọ ní bàbá rẹ̀ mo ní kó gbé kinní fún un ẹ máa jíṣẹ́ yín fún un máa jíṣẹ́ yín fún bàbá fàṣ ẹ bàbá délé ọba ń kí ẹ bá inú bàbá fàṣ ó dùn mí má délé o Ọlọ́run ẹ gẹlẹ ẹ ọdà bàbá ọdà bàbá ẹ mọ̀ pẹ́ o ẹ mọ̀ pẹ́ òká ni mo gbé kẹ̀kẹ́ mi lọ ni èmi gan ọba ẹ wò ipò lè gbé yídé mọ́ rẹ̀. Ah. jálùra ó sì dán lójú pé ẹni tó pàdé tó gbé àpótí fún ọ fató kí ló pe rẹ. ṣé mo wá fẹ́ sìn wọ́n mọ́ ni bàbá tí mo mọ rí inú fọ́tò lọ inú ọ̀dọ̀ yín tí mo nínú yàrá ọ̀dọ̀ yín àwọn gangan ni mo rí wọ́n ní àwọn fató kí odùgbé mi wọ́n láwọn fató kí odùgbé mi sẹ́rí bí mo ṣe rí wọn inú mi dùn inú mi dùn mo ṣe wá gbà pé méjì méjì lọ́lọ́mọ ń dá yàn tó sọ ẹ mọ̀ wo mo fẹ́ràn wọn gan ni àwọn náà sì fẹ́ràn mi wọ́n sọ mi wọ́n sọ mi lọ́ọ̀fù díẹ̀ wọ́n sọ mi love díẹ̀ mo rí wọn inú mi dùn <laughs> wọ́n kú mọ́ parí bàbá yín lónìí mo sì wá rí pàjọ́ ra wá tó tó ni <laughs> àmọ́ sẹ́rí wọ́n tẹ̀sẹ̀ wá rò pé bàbá fas ẹ̀yìn sí èèyàn dáadáa ẹ̀yìn sí èèyàn dáadáa ni ló sọ sí mi lọ́kàn lọ́hùn wípé àbó ni bàbá ò ṣe dé tí ẹ̀ ní jẹ́ kí n mọ̀ bàbá wa ní kì í ṣẹjọ́ kì í ṣẹjọ́ yín pé àwọn ò tí ì yọjú sí yín gangan pé àwọn kàn ní káwọn sáré yà síbi kan náà káwọn tó mọ̀ bọ̀ ń lé wọn á ní èmi èmi kí n bò àwọn gbé kínní kínní àpótí kémi gbé fún yín inú gbóni mo ti pàdé wọn nígbà tí mi wá bẹ pẹ kiri tó ti yé yín inú gbóni inú gbóni bàbá wa ní kì í ṣẹjọ́ yín o pé àwọn ò tí ì délé rárá pé àwọn fẹ́ sáré débì kan náà pé kí n ran àwọn ní kínní kí n máa gbé fún yín pé kí n sọ pé àwọn ti lọ jẹ nímọ̀ rẹ o. òdúgbèmí ní fẹ́ rè jẹun nímọ̀ rẹ̀. ẹ mú wá ní bàbá ẹ mú mi dání ẹ jẹ́ àjọ lọ́bẹ wọ́n ní à èmi pé kò lè yé mi mo wá ní à kí náà ń tà mí gẹ̀gẹ̀ nítorí fi lè tẹ́lẹ̀ fi lè délé kẹ́ ẹ lọ rí ọmọ yín láti jẹun nílùú nínú ìlú ẹ ẹ tẹ́lẹ̀ fi jẹ́ pé ìmọ̀ rẹ lẹ́tí bẹ́ẹ̀ lọ jẹun ẹ jẹ́ àjọ lọ́bẹ kí náà ń tà mí kò sí sí lè jẹ bó jẹ́ sàrámà bó hmm. jẹ́ indomie kò bá sì jẹ ráìsì ti gbóná kí bàbá mọ̀ wàá sanwó mi wọ́n wá ní kẹ́mi ọmọ lọ pé àwọn bèèmí rà á bọ̀ wọ́n gírídì o Baba, fà dáàdì yìí gírídì o wọ́n gírídì gangan ni o. Hmm? àjànàkú sùn bí òkè akọni lọ. irọ́ wọn làwọn ń bọ̀ wọ́n lọ jẹun ni wọ́n lọ jẹun ni. àwo fẹsẹ̀ pa. ara rẹ̀ nu bàbá fà àwọn kankan wà tọ́ ẹ pé ẹ máa ń ṣe tí máa ń dùn mí ẹni tẹ́ ẹ̀ rí dẹ́ ló fẹsẹ̀ pa kò sí wọn ní júrì rárá kò sí bá ní ìdí kankan lẹ́sẹ̀ wọn tẹ́ bá wo wọn wọn fẹ́ẹ́ sì bàjẹ́ ìkẹ́ kò sí wọn lọ́wọ́ kò sí wọn lẹ́sẹ̀ eh. bàbá fúrẹ́sì jù. wo kò lè yí ọ ọ̀gbẹ̀rì tí ń báwo jẹ báwo mu nìwọ o bàbá mi ti fọwọ́ okùn lélẹ̀. wọ́n lọ wọ́n láti ṣe pàṣẹ owó làdá. Odúgbèmí ti kú. ẹ mo dáná Odúgbò bàbá ti ṣe kí ni. ti kú ní bàbá tí mo rí tẹ́mi àti wọn jọ sọ̀rọ̀ ẹ mọ́mọ́ ẹ mọ́mọ́ ròkú ròkú ròkú ikú sí oró bàbá yìí bàbá tí mo rí tẹ́ ẹ rí mi tí a jọ sọ̀rọ̀ tá a jọ dialogue láàrin ara wa ní ẹ ti kú. wo ẹ bọra ló bá pàdé. yé hmm. ṣé bó kú ṣe máa rí nu láyé mi láti gbà tí mo ti délé ayé èrò kù rí. wo kò lè yọ jù bá ń lọ. Ah. Hmm? ṣé tòótọ́ ni bàbá ti kú ni. ẹ ò ní lè lọ lé o kí ló dé. Ah, ẹ̀rù ń bà mí èmi ò rókùnrin. ilé rẹ lọ wà ní. ẹ jẹ́ jẹ́ kí mi sùn pẹ̀lú yín bí. èèyàn tó gbé nǹkan rán sọ fẹ́ ṣe ọ́ láì dá ló gbé nǹkan rán. ẹ ṣé mi wàá mọ̀ pé òkú ni wọ́n sá sọ fún ní wọ̀ ni ah, ẹ̀wọ̀n wà sọ bí ẹgbẹ́ ẹgbẹ́ lọ patí ẹni ẹni kẹ́mi máa lọlé àmọ́ ti lọlé ni. ọ̀dà àmọ́ ti gbọ́. bàbá bàbá màá sùn lọ́dọ̀ yìí ẹ jẹ́ sùn lọ́dọ̀ yìí ẹ jẹ́ sùn lọ́dọ̀ yìí akémi ọmọ lọlé. ẹ ilé rẹ gangan lọ fẹ́ sùn yìí. ẹ kọ́ kájọ sùn papọ̀ kájọ bá bó ṣe kẹ́ sùn lémi lérí àbí kí n sùn léyìn lórí kí n lọ́ máa lọlé kò kò kò kò wá. ó lè ò gbọ́dọ̀ jàgbà kó má ṣe lójú fìrí èé balẹ̀balẹ̀ ní kìrìkìjì gbàgbó bọ́ọ̀kùn bá kun àwọn kọ̀ọ̀kan sọ wọn agbalẹ̀ bójúmọ́ bá mọ́ òyà làgbúrú ìwọ òjijì ti wò lọ́n tẹ̀lé mi. <laughs> bàbá mi hmm? ẹ̀yin ni. kárí láyọ̀ máa kín. kì ṣe tẹ́ ń dẹ́rù bà mí bàbá mi kí ló dé. wọ́n sọ láwọn ò dẹ́rù bà ọ́ wọn dẹ́rù bà ọ́ inú mi ti ẹ̀ dùn pé mo bá ọ lákan. ẹ bàbá mi lákan lògìdá bíi hmm. tiẹ̀. Hmm. mo rí i pé ọmọ àjànà kò yí yàrá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ni ọjọ́. ẹ ipa abẹ́rẹ́ lòkùn gbọ́dọ̀ tọ̀. ogun àtọ̀ rẹ ọmọ yìí. ẹ ṣeun bàbá mi. ọ̀rọ̀ kan wà tó yẹ kí n bá ọ sọ hmm. kó tó di pé. Pe àwo fẹsẹ̀ pa hmm. àmọ́ kádàrá ò jẹ́. bàbá mi hmm? kádàrá ni ọ̀fà yìí lẹ̀ ń gbà náà hmm. àkókò tí kádàrá yàn òun rèé ẹ̀sọ́ tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ. ẹgbẹ́ ìmùlẹ̀ méjì mo ṣe fáṣọlá. ẹgbẹ́ ìmùlẹ̀ méjì. n ò sì wá fẹ́ kí n lọ tán kí n wá dojú tì ọ́ àbí kí n dárúgúdù lẹ̀ láàrin wa àtàwọn awo hmm. hmm. ìdínú tí mo ṣe padà gbé kí n ta ọ́ lólobó kí n jẹ́ kó o mọ̀. Hmm. kí lẹ fẹ́ ga láàrin àwọn ẹgbẹ́ ọ̀hún. mo jẹ́jẹ́ pẹ̀ láwọn kan mo jẹ́jẹ́ pẹ̀ láwọn kejì àmọ́ ẹgbẹ́ méjèèjì ni mo bá ń ṣe ẹ jẹ́jẹ́ pẹ̀lú ẹgbẹ́ ìmùlẹ̀ kan mm. ẹ ò jẹ́jẹ́ pẹ̀lú kejì mm. ṣùgbọ́n méjèèjì náà lẹ bàjẹ́ lẹ bá mu. bẹ́ẹ̀ni. kí ni tẹ wá fẹ́ kí n ṣe láàrin ẹgbẹ́ ìmùlẹ̀ méjèèjì. wọ́n mọ̀ pé wọ́n ní pẹ́ wá bá ọmọ wọ́n fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ojúṣe tó yẹ wọ́n ṣe. fáṣọlá má dojú tì mí o. mo ní dojú tì yín bàbá mi. wọ́n sì dojú tira rẹ o èèwọ̀ kí lẹ fẹ́ gangan. gẹ́gẹ́ bí ọmọ tá a bí nílé ọgbọ́n tá a wò nílé òye àfomi hmm. ọgbọ́n a fi wù ọ́ Fáṣọlá. ẹ ṣeun bàbá mi. abomi ọgbọ́n fún ọ bẹ́ẹ̀ ló sì mú. ẹ ṣeun bàbá mi. tó bá kọ wájú sí ọkọ ta tó bá kọ̀yìn sí ọ jùlọ fa Fáṣọlá o. bàbá mi bó bá kù ọ nìkan tẹ́rọ ara rẹ̀ pa ó dìgbà o. bàbá mi bàbá mi Fáṣọlá hmm? tó bá kọjú sí ọkọ ọ̀tá tó bá kọ̀yìn sí ẹkọ jù lọ́fà tó bá kù ọ nìkan kó tẹ́rọ ara rẹ̀ pa. Allah ẹ kí ló dé tí bàbá yín yọ sí yín lójú àlá tí wọ́n dẹ́rù bà yín ṣé wọ́n fi ṣé kì í ṣe pé bóyá pé ẹni kù sínú láàrin ara yín kí wọ́n tó lọ. kò dẹ́rù bà mí bí mo ṣe ṣàlàyé àlàǹfọ̀n ọ rí wípé ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù ló fi ń bá mi sọ̀rọ̀. ẹ sọ bẹ́ẹ̀. ẹ kódà ọyìn mi tọkì mi dáadáa. Eh, wò ó iṣẹ́ tó kú ò bá ráyè jẹ́ nígbà tó wà láyé hmm. òun ló máa rán àwọn ọmọ rẹ̀ lójú oorun hmm. tàbí ìyàwó rẹ̀. Eh, eh, ẹ ẹ mọ ẹ̀gbọ́n bàbá fàṣẹ ṣe bí odidi àpótí ìwé ni mo gbé wá fún yín ṣé wọn rántí tó kọ yín náà síbẹ̀ ni. Hmm, ọ̀tọ̀ nìyàn eh, gbogbo agbára tó yẹ kó gbélé lọ́wọ́ nígbà tó wà láyé tí ọ̀rá yé sọ ma pa rìnrìn àjò ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òun lọ parada tó wàá fi ràn wọ. Hmm. ṣùgbọ́n yìí iṣẹ́ àgbẹ̀sẹ̀ ni àìfihàn ọmọ ẹni hmm. lọ́jẹ́ kọ́ yọjú lọ́jẹ́ kọ́ yọjú sí mi lójú àlá. Hmm. abiyamọ ni bàbá. mo sì mọ̀ pé láàárín gbogbo àwọn awo tí wọ́n ń bẹ nílùú àti agbègbè àti gbogbo aráàlú ọmọ rí mi ní ọ̀dọ̀ balẹ̀ n ò lọ ìwọ nìkan náà lọ́rẹ́ mi tí mo nífẹ̀ẹ́ jù. ìfẹ́ bàbá ilẹ̀lẹ̀ gbé sí ẹ transfer rẹ̀ sí mi. ọlá àfẹ́ mo fẹ́ kọ ro níbi ọ̀rọ̀ gbé wá dé hmm. ìwọ ló ràn mí lọ́wọ́. èmi ò lè rówó kò sí kankan lọ́wọ́ mi o èmi yìí ṣe alájẹsẹ́kù mi bá wọn dájọ́ o ibi tí n bá ti bá rí náà ni mo fi ń jẹun ẹ lè rí kọ́bọ̀ ìyá lọ́wọ́ mi ẹ má fọkàn sí tẹ tẹ tẹ bá ní kí n bá yín gbẹ́sàárè bàbá mo lè mọ́ gba gbogbo owó kí n fún yín discount ń bẹ̀ wọ́n àmọ́ pé ní gbowó ìní gbowó ṣe mọ́tàn yìí ìsí ọ̀fẹ́ ọ̀yà o olówó ṣe tiẹ̀ tó ti lọ o ní gbowó èmi ìgbé sáré ọ̀fẹ́ o. ọmọ kọ́ fẹ́ gbowó bọ́ba fẹ́ gbẹ sáré bọ́tẹ̀ jẹ́ torí eh, eh, ìtọ́súre eh, kejì nù ìfẹ́ ayé mi nù. àmọ́ kò gbà bẹ̀ lọ bẹ́ẹ̀ ni. mo lọ gbà ìrànlọ́wọ́ tí mo fẹ́ kó ṣe fún mi bàbá mi ṣàlàyé fún mi ìgbẹ́gbẹ́ ìmùlẹ̀ méjì ló ń ṣe. ẹgbẹ́ ṣe APC àti PDP. ṣé ẹ ṣe pdp ni. nígbà tẹlẹgbẹ́ méjì náà ṣe mo ṣe ń sọ pé kínní. tó máa tún mẹ́nu rẹ̀ ṣé ẹgbẹ́ yẹn wà gba bàbá mi bára rẹ̀ dà sọ. ẹ ṣé ẹ ti bí àti tápà náà ṣe ni. tápà kan ló ṣe onígun nù ni ó dáná kò yé mi ni ẹ sọ tó bá kò yé mi ẹgbẹ́ méjì. ó ẹgbẹ́ àwo. ha lẹgbẹ́ mulẹ̀ ni èmi ò lè bá yín báwọn aláwo sọ̀rọ̀ o èmi ò lè bá yín báwọn sọ̀rọ̀ o ẹ má ràn mí níṣẹ́ kíṣẹ́ o ọmọ ọlọ́mọ là ń lórúkọ dé tòdòdòdò o ẹ má ràn mí níṣẹ́ kíṣẹ́ o. ó bá mi bá wọn sọ̀rọ̀ bó ṣe sọ ni ó yàtọ̀. èmi ò sáwo sẹ́ síbẹ̀ ni ẹsẹ̀ ẹni tí ọba sáwo lè bá wọn àwò sọ̀rọ̀ ni. dalura sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ hmm. àwọn méjèèjì ni wọ́n ní ẹ̀tọ́ sókú bàbá mi ah, ah. wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ fún bàbá mi. ẹ̀mí wọn lè wọ ọ̀kì ṣé ó yẹ kẹ́ ẹ la bàbá sí méjì ká bá dàjì bàbá ni kẹ́nìkan gbé dàjì káwọn kan tó sọ kan tó sọ̀rọ̀ fún bàbá ìdajì bàbá kejì. ibi tí ròyìn ìrànlọ́wọ́ rẹ wà nù. bíi ti bò. sọ ma wípé ọjọ́ bàbá mi gan. bẹ́ẹ̀ mo sọ mo jẹ wọn mo jẹ wọn tó mo jẹ wọn kan. wo mm. ìwọ bá ń ṣe bàbá mi ní apá kan fáwọn kan bàbá mi náà yọ wà fáwọn kan lápá kan tí mo bá fún àwọn awo kan ní òwúrọ̀ kùtùkùtù káwọn ìyúndé tán sọ̀rọ̀ tiwọn àwọn tọ̀sán ìwọ ọba yọjú sí yun ó sì jẹ́ àwọn tí ó yẹ kí wọ́ yọjú sí ni mo fún lówùúrọ̀ ọ̀sà bá yọjú sí kan nínú wọn. bàbá bàbá ẹ yìí sí èèyàn kò sí èèyàn kankan lára yín rárá ẹ ń bá rí yín lọ́ọ̀kan ó yẹ kó gbajú kó máa lọ ní kó máa sá lọ ní lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ẹsẹ̀ romi romi báyìí ẹ fẹ́ ẹ ẹ ẹ kémi wá sí òkú bàbá yìí kémi sí òkú bàbá yìí à ní mo lọ́ọ́ ti ṣe yìí o rírẹ̀ ò lẹ̀ máa mi ṣe o. ẹ ẹ ẹ rò pé kí n kú nílẹ̀ wẹ̀rẹ̀ àmì. àti ọ̀bà jẹ́ bẹ́ẹ̀ ni ṣé ẹ̀yin lè ẹ̀yin lè ẹ ẹ bẹ́ẹ̀ bẹ̀ẹ̀ mi ṣe òkú bàbá yìí ṣé mo ti bá ní mo jọ bàbá yìí ṣé bẹ́ẹ̀ náà láti jọra wọn tó ni. ẹ wo lórí tàbí dáadé yìí jọ bàbá yìí mọ́ ìjọba àwọn ayé mọ o ìjọba àwọn ayé mọ bàbá yín pariba. yálùrà kò sẹ́ni tó lè bá mi ṣe ó sì yẹ kọ́ ọmọ wípé n ò lè ṣe ibi sí ọ n ò lè robi rù ọ. ẹyin tẹ wá ń sọ yìí náà lè díẹ̀ ó eh, lè. yálùrà eh, eh, yálùrà ìgbà ìpọ́njú làámọ̀ rẹ o ọ̀rẹ́ ò sì kanjú orí o. Ah, mo rí i pé mò ń rí súra bàbá mi lára rẹ ọjọ́ bàbá mi ìnífẹ́ mi ṣe ń gbòòrò ìfẹ́ rẹ̀ ń gbòòrò lọ́kàn mi. ẹ nígbà tẹ wá rí i títí tí mo jọ bàbá yín nígbà tí bàbá yín kú ẹ fẹ́ kẹ́mi náà tẹ̀lé wọn lọ. ó yẹ kó o tiẹ̀ rántí gbogbo tèmi náà ṣe fún ọ níjọ kọ wá kọ sọ pé ìwọ̀n rẹ ọ̀jẹ̀ ń bì kan kí n fún ọ ní akọ̀yà hmm. ìjọ òkà wà bẹ́ẹ̀ níjọ hmm. tí mo fún ọ ní òǹdè tí wọ́n sá ọ tí ọ̀ràn ọ ọmọ pọ̀ báyìí. ẹ wo bàbá bàs tọ́ba yẹ pé ẹ fẹ́ sí rè gungun tẹ́ ti ṣe fún mi ẹ sọ iye tó jẹ́ àsan owó rẹ̀ àti sòkú ọ̀rọ̀ ọ̀run ṣé gba yín sòkú wa òkú wa ẹ má ròjẹ́ ọ̀rọ̀ dàrú mi járe. nígbà tó wa sọ pé ìwọ sanwó rẹ ní ṣé ìwọ lówó ń gbà kan èmi kò mọ bọ́ ṣe iye àfèrò lórí ege ọmọ rísàárè gbẹ. irọ́ ni o covid ni o covid nineteen ni o covid nineteen tó dé ni o. ọmọ yẹ ẹyin tẹ gbẹ sàárè mi tó ṣe pé ọ̀dọ̀ rẹ nìkan ni wọ́n máa wà ọ̀ràn ti pé inú jíjà rẹ mo ṣe nǹkan sí sọ́bìrì rẹ mo ṣe nǹkan sí aṣọ tó máa ń wọ̀ rẹ̀gbẹ́ sàrí mo ṣe nǹkan sí. ẹ ṣe ẹ ṣe. ó kọlá kú lọ sọrí kọ̀ọ̀kan sùnú pósí káwọn àwọlé ah. ah, ó sì sọ pósí ní bàbára. ẹ sọ pé kí nǹkan sùn kí nǹkan sùn bá ń sínú pósí tó rọrùn ni bàbá bàs ṣé pósí jẹ́ bí ó bí hòtẹ́ẹ̀lì ni. pákó pákó mọ́ àníyàn máa kàn pọ̀ pákó lásán tí wọ́n kà pọ̀ kí ni tó jọjú nù pé kọ̀ọ̀tún nù pósí kí wọ́n sì débẹ̀ kán sì pósí kán sì rójú rẹ̀ pé bàbá ló wà mí kán sì pàdé ọ̀tá. sẹ́ńtẹ̀fẹ́ náà ni. kọjú bá ń lọ. ẹ̀ẹ́n wọ́n kàn sí i tọ́ máa ti rí i. Ah, tọ́ sì rójú rẹ̀ wọ́n sì pàdé. ó kàn jẹ́ pé tí n bá fẹ́ bá yín ṣe èyí tí ò ní lè jẹ́ kí n bá yín ṣe púpọ̀. sọ̀rọ̀ mi yẹ yín ah, ẹ wò mí dáadáa o ẹ wo èmi dáadáa ẹ wo bàbá yín o ṣe rí i pé èmi kọ ìlà bóyá tẹ́ ẹ bá rí rí irun ti fẹ́ mọ̀ bó ni o èmi kọlà èmi kọlà ṣe rí i pé bàbá yín ọkọ kankan bàbá yín tún ní irun gbọ̀n èmi ò ní o. kékeré nìyẹn ìwọ sá sọ fún mi pé o ti gbà tó o bá sọ fún mi pé o ti gbà dáyùn dá mi èmi àtàwọn àbò bọ́ọ̀sì ìjọba bá mi ọwọ́ mi lọ́wọ́. èyí ah, náà tún lóògùn ni. ó ní ẹ mọ̀ bínú bàbá fàṣẹ ṣé bó ni wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ lẹ́sìn bíbí ṣe gangan kò yé mi. ẹjọ́ dìgbà náà ìwọ sásọ fún mi pọ̀ gbà. pé táwọn bá kan ti dé tí a bá ti sí mi. tọ́ bá ti rí i pé bàbá mi lọ́wọ́ àbẹ́ wọ́n kàn pa bó ṣe dé ọ̀tá. ọ̀rẹ́ lọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ lọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi alátìlẹ́yìn mi ọ̀rẹ́ mi alábàṣọ mi. ṣé etí rẹ di ògbó pa pé kíni. àbọ̀lé ìjàwèrè ni ṣé o gbẹ gbẹrẹgbẹ àgbà ń pè ọ ni. èwo ni ẹlẹgbẹ àgbà ẹwọ sẹrí ẹjọ máa fúnra wa pẹ̀lú. kó o ja o ja o sí èrè. ẹjọ máa fúnra wa lé o bí a ṣe bí a ṣe mò ń bọ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ mi ẹ bẹ̀rẹ̀ sí pariwo jẹ́lura jẹ́lura jẹ́lura kí ló ń ṣẹlẹ̀ gangan. ẹ jẹ́lura dákun ṣé ká pé ọmọ ọ̀dà ni. ẹ ṣèmi àti wà nù sẹ́ẹ̀tì ni ah! àbájọ ọjọ́ rẹ ni ṣé bí àti ọjọ́ rẹ ni. ẹlẹgbàgbà ẹ eh, bá mi ṣe èmi gan bá yín ṣe. ẹlẹgbàgbà. talẹ gbọn. àbúrò mukaila. mukaila àgbà àti kékeré. mukaila àgbà èmi èmi kankan. mukaila ah! ilé rẹ. ṣé torí gbọ́dọ̀ mukaila àwọn tí wọ́n eh, olórí eh, burúkú wa. ẹ ẹ orí tó mọ̀ pé mukaila jù mí lọ. ojú ọ̀nà bàjẹ́ lágbólé. ṣé torí pé mi ò ṣe golden jubilee. ẹ ọba máa ṣe golden boot ni. Ah! golden boot lọ bá ṣe. sọ ni bó ṣe ń bọ̀ là ń focus. ẹ eh. là ń tẹ̀lé ọ. à ń focus. èmi náà mọ̀ pé eh, ẹ ti mọ̀ gbọ́ ló ń tẹ̀lé ọ. ẹ ti mọ̀ gbọ́ ọmọ mọ̀ pé ẹ ti mọ̀ gbọ́. àti gbọ́ bí olórí burúkú náà. ẹ wá gbọ́ mi yé ẹ mi yé sẹ́rí èmi gbogbo nǹkan ni mo lè bá yàn ṣeré ìyàwó mi mi bí bá yàn ta o. tani ìyàwó ẹ. kejì ni. sọ ìyá wèrè. mọ̀rẹ́ ni kejì. kò ní yẹ fún tó sọ o ṣènáwó o ṣènáwó kò ní yọ àbúrò yẹn dàrú ni abẹ́jà jù abẹ́jà lọ́nà sọ rò pé o rò pé wá ṣeré ń bì ní àbúrò yẹn bì ní gan. máa pa lókùtà lórí àbúrò yẹn lélẹ̀ àṣà tẹ kọ́ ní gùn yìí. ẹ wo bí. mọ́tì ìbàjá èwo ni dáadáa ìwọ lérí ogun sẹ. ẹ ò lérí ogun. sórí iṣẹ́ tàwa ṣe iṣẹ́ gbajúmọ̀ ni. sẹ́lẹ̀ gbàgbà. ṣé ibi tèmi bá nawọ́ sí ló yẹ kíló ẹ̀ máa nawọ́ sí. tí o bá ṣe bàjẹ́ èmi tí mo ṣe fọ́nísọ̀ àmì fọ́nísọ̀. part of correction o yẹ ṣe fọ́nísọ̀ kápẹ́ntà ni o. kápẹ́ntà ni kí ló ń kàn ń kàn jàpótí lọ ni àtàgbà tara. ẹ kí ló jẹ́ engineering kọ́ wa. ọjọ́ kọ́ ẹ lọ́lọ́run rí kókó sí kómi. èmi tí mo jẹ́ engineering kọ́ wèrè àbí wèrè ni yín ni. engineering engineering kí ló pè é. engineering. wọ́n máa ń kọ́yìn nínú àbàbá yìí skul náà mọ̀ tí mo ń ṣe mẹkáníkà ìjẹdẹ́rìn àbórí ẹ̀ burú ni torí ọ̀kadà ọ̀kadà tó ti gbó tán tán lókùn lẹ́kọ̀ọ́ tán ń gbé wá síbí nǹkan ló ń tó ṣe ni. wo ẹ̀gbọ́n ìwọ ẹ̀gbọ́n ìwọ ayúwẹ́ mi mojú yín lọ mi sẹ́gbẹ́ yín jọ ẹ kó sí kó mi. iṣẹ́ wo lẹ ń ṣe o. èmi èmi àwa ń rówó mi iṣẹ́ tá à ń ṣe gangan ni kì í ṣe pé àwọn báwọn ṣiṣẹ́ oníṣẹ́ iṣẹ́ tèmi ń ṣe nínú ìlú yìí ṣé máa rẹni tó fara wé mi bóyá ẹnìkan láàbì jọjọ méjì èmi ń gbé sàárè ni ọmọ ẹ mọ̀ pé àwọn gbé sàárè ni tàbá eh, eh, eh, gbé sàárè kan ní iye tó jẹ oníye tọjẹ ẹ ó níye tọjẹ sẹ ìyẹn ó níye tọjẹ. lẹfi ń kọ́ ọ̀dẹ́ ẹ̀kọ́ sẹ́yìn tiwa. lẹ́ka ah, ah. fọ́nísọ̀. ẹ ọmọ yẹn ti ṣe fọ́nísọ̀ ẹ mọ̀pẹ̀lá rẹ fọ́nísọ̀ bá ní káfíńtà ọmọ yẹn ti ṣe káfíńtà ni. ẹ tí wọn bá gbé sáré tèmi ò bá kàn pọ̀ sí báwo ló ti fẹ́ jẹ. bó ṣe olórí ibú wo ni mélòó ló ti kàn lọ́dún yìí ah! wo wo wo wo sọ fẹ́ gbọ́ sọ fẹ́ gbọ́ jalura jalura sọ fẹ́ gbọ́ eh. mo já sówó gangan ni o nígbà tí covid dé o àwọn yẹn kú àwọn yẹn kú gan gidi gan ni o tó yẹ pé mo mo mo gbẹ́ kòtò lẹ̀ tọ́yẹ wọn pósí pósí kẹ fún covid àwọn èèyàn kú lọ́wọ́ wọ̀wọ̀ ni wọ́n kàn wọ́n kàn sọ wọ́n sínú kòtò wọ́n tún pè mí wọ́n tún pè mí wọ́n ò gbé ah, ṣé mo sọ owó ni ẹ mọ iye nọ́mbà fèèyàn tó kú ní nígbà covid ni nígbà covid nineteen. a ah, máa ẹ kan fún wa nọ́mbà ni àwọn olùyẹ. Ah, ẹ lè mọ ẹ lè mọ ọmọ tó ṣẹlẹ̀. àwọn èèyàn kú àrò àrò àrò àrò àrò àrò. covid nineteen kan covid twenty ni. Eh. ẹ owó wọn lọ fẹ́ẹ́ rí pé bí kò mọ pẹ́ sáré. àbájọ tó fi ń tú ọmọ oúnjẹ. ẹ fẹ́ eh, gbọ́ ẹ eh, fẹ́ gbọ́ àwa ìṣẹ́ni tẹ̀lé bá jà o èmi jù yín lọ gangan ni mo lówó lọ jù yín lọ ni mo lówó lọ jù yín lọ ni o. mo ní fọwọ́ bàtí jẹ ẹ̀yà wèrè mọ́ tilẹ̀ ẹsẹ̀ rẹ̀ dálúrà ẹ̀yà wèrè sá bọ̀dá dálúrà dálúrà orí yín dàrú dálúrà àbí tí gbàdúrà ṣe pé covid ò sí nàìjíríà. dálúrà márùn kòkó onílé dàmí dúró. hello mugala mugala. wa ṣé o tọrọ wa nọrọ tó sọ lóòótọ́ olóhùn lówó nínú. orowó gan-an ah, bí ṣe ń gba benefit ní ń gba ní ń gba wèrè àgbàbíkà gangan ni o. ní sùúrù náà tẹ́mi gbèsè mi lárugẹ àti mò ń ṣeré ni ó ah. mọ nǹkan tó ṣẹlẹ̀ oh èmi wò pé bóyá kémi náà lọ kọ́ sí àwọn tó máa gbẹ́ kòtò bóyá kí n máa gbẹ́ kòtò ajá àbí kí n máa gbẹ́ sàárè fáwọn èèyàn ẹni tí èèyàn kan bá kú lé wọn kí n máa gbẹ́ méjì kí n fi kan ṣe give away. ibi ilẹ̀ ti sáré dàrú. ẹ torí pé èèyàn kan lè kú lọ́jọ́ alẹ́ màá ti gbẹ́ kòtò ẹ̀ lẹ̀. ẹ mọ gbá àwọn tí ń sin òkété náà kò sí wàhálà. òkété bo mélòó nílẹ̀ òkété. àní à ń sọ nǹkan fún yín pé ẹja ẹja gẹ̀ẹ́tì bọ̀bọ̀ ìpẹ̀lú nǹkan tó sọ yìí ó ní pọ́ìntì o owó níbi ìtú ọmọ oúnjẹ o. àtàlẹ́ ni ó tiẹ̀ sọ pé kẹ́ ẹ wá bá mi yẹn gan-an ẹ a ti ṣàlàyé gbogbo ẹ náà fún yín lóde. ẹ mọ̀ pé eégún mọ́ ni èèyàn mọ́. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ sì ṣe wà ẹ̀yin ò máa wá ṣùgbọ́n àwa mọ̀ ẹ̀yin dojú. Hmm. kí ni nǹkan tẹ fẹ́ gangan ẹ fẹ́ ni tó júwe mi fún yín lẹ̀ ah, kí ni tẹ fẹ́. ẹ nice bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ṣe ń ṣe òun ọlọ́run mọ̀ fún yín. ìyẹn alápò méjì ni. ọlọ́run <laughs> ẹ á jí agágá tó débi hmm. ká àbòkù lọ olóró iṣẹ́ ni ṣe ní ẹ̀gbọ́n yìí. kí lorúkọ wọn. ẹmùké ẹmùké lorúkọ yìí. ẹ̀gbọ́n ẹmùké wọ́n ti sọ́fà gan-an. mi níṣẹ́ kankan lọ́wọ́ rárá. wọ́n ti jìyà ṣé mọ ìyà tí mọ̀ọ́lù máa ń jẹ dégà wọ́n máa ń jẹ kiri ni. wọ́n á wò pé kójúmọ́ tí wọ́n bó la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ gbèsè ayé wọn nígbà táwọn aṣọ fẹ́nìkan wá ní iṣẹ́ tí wọ́n lè ṣe sílé ayé wọn fi bọ́ sápò òun ní pé kí wọ́n mọ̀ ṣiṣẹ́ àwọn olókùn. ẹ go straight to the point ẹ go straight to the point. ẹ pé kí wọ́n mọ̀ ṣiṣẹ́ àwọn olókùn. àwọn tó ń gbòkù nǹkan tó fẹ́ sọ gangan nù. kọ́ mọ̀ ṣiṣẹ́ ń bẹ̀. ẹ á mọ pé ìlẹ̀ wà ní ìsàjẹ́. ìpè ọ̀tọ́ náà wọ́n fi lè lanu. ní sùúrù jẹ́ ìfẹ́ inú ara mi sọ̀rọ̀. mọ̀ sọ. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé bá a ṣe wá látọ̀nà tó jẹun kẹ́ bá mọ̀ pé a ṣeré rárá mm. àwọn tí wọ́n júwèé yín fún wa wọ́n ní iṣẹ́ òkú lẹ ń ṣe ẹ sẹ́rẹ́ mi mo ṣe iṣẹ́ òkú gangan ni mo fẹ́ wọ́n ṣe. iṣẹ́ òkú mo ti sọ fún yín pé ẹ gbàgbé ẹni tó júwèé mi fún yín kí ni nǹkan tẹ́ fẹ́ gangan. ẹ wọ́n fẹ́ máa ṣiṣẹ́ òkú kọ́ máa bá yín ṣiṣẹ́. ẹ ẹ fẹ́ máa bá wa ṣiṣẹ́. ẹ bẹ́ẹ̀ ni. kárísìmà yín ò gbéṣẹ́ tá à ń ṣe mí báyìí o. Ah, iṣẹ́ tá à ń ṣe ó ní specific heights àwọn tó lè bá wa ṣiṣẹ́ nítorí pé undertakers la need Ah, ọ̀dàtẹ́kà ṣé sọ̀dàtẹ́kà sì ń jalè sí i. ọ̀dàtẹ́kà ilé onífíìmù Ah, àwọn kọ́gà náà padà fi kí àti warrior. Ah. call the crab sọ́dọ̀ wrestling là ń sọ bí báyìí ṣé wrestling làwọn ń ṣe níbí. Eh. ọ̀dàtẹ́kà ni mo mọ̀ tó ń rúpó sí. funeral home làwọn manage eh. àwọn tó ń rúpó sí ló ń jẹ́ ọ̀dàtẹ́kà àìtí yín ò gbéṣẹ́ yẹn nítorí pé èjìká àwọn tó bá máa gbépo sí ó gbọ́dọ̀ gàdọ́gba ah tí èjìká yín ò bá ti ga dọ́gba gbogbo ẹrù orí yín náà máa di ẹrù lé. ẹ ẹ ẹ kọ́kọ́ tó ṣẹlẹ̀ èmi ò bá wọn gbóòkù mi ò bá wọn ṣe dorí mẹ́ kò kàn mí rárá tèmi fẹ́ ṣe ni pé ẹ̀yẹ kan fi èmi ilẹ̀ tí wọ́n fẹ́ ṣe òkú kó mọ gbẹ́lẹ̀ fún mi máa gbẹ́ as in ilẹ̀. ṣé mo rí pé àwọn kan ní wọ́n mọ díìgì tí wọ́n mọ sí òkú lórí ara wọn káwọn mọ díìgì òkú mo tẹ́ wá sí kàké bó òkú lójú náà ara ẹ̀ àníkẹ́sà ti bá wọn rí ẹ ti ṣe mistake ẹ ti ṣe mistake kò ń ṣọ̀dọ̀ tèmi ló yẹ kẹ́ complete funeral package làwọn máa ń gbà olókùú ló máa mọ̀tọ́ yẹn máa ń gbẹ́lẹ̀ òkú kò sí èyí tó kàn án bẹ̀ ẹ mọ tẹ máa ṣe ń sìn ẹ máa jáde síta sìn ẹ máa máa lọ káàkiri ah. tẹ bá rí burial ground àtàwọn cemetery rooms yẹn ah. ẹ máa apply síbẹ̀ iṣẹ́ kan táwọn lè fún yín bí báyìí sìn bóyá tẹ bá lè ṣe cleaner tẹ bá lè máa máa clean office because height ah. yín ò gbéṣẹ́ ta ẹni. aláwùsá ni mo ti wá apply eh. láìsí lọ́mà kí máa bá yín clean it àwọn tó ń gbé kínní òkú gangan ẹni kí máa bá yín nù sẹ́mi mo kódà tí wàá lè rí mi ah. tí màá máa kó padà eh, bí ìgbà tó jẹ́ pé èèyàn eh, tẹ́ bá ń fi wọ́n sírú sẹ́wọ̀n bí ìgbà tó jẹ́ pé ń dá kádàrà wọn padà. ẹyin ẹrí ní kò ní ẹnà ṣé mi ni mo ṣe kádàrà fún ọ débi tí mò ń dá kádàrà padà sẹ́yìn ẹ sọ̀rọ̀ ń sì pé ìlú òkè lẹ ti wá ibi tẹ wá ti jìnnà èmi dẹ̀ tún wo gbogbo nǹkan tẹ́mi lè ṣe láyé ara ti tèmi láti rí i pé kí ni yín kó má já sí pàbó cleaning job ló wà bíbà ìfún yín tẹ́ ẹ̀ bá ti lè ṣe yẹn abẹ́ta kẹrin síwájú. ẹ wò kádàrà fìtì ọ̀rọ̀ yín ti yé mi kò sí wàhálà ẹ ṣé bí ẹ ẹ lè gbà wá síṣẹ́. iṣẹ́ tó wà fún yín mo ti ṣàlàyé fún yín excuse me. tẹ bá rí ibi tí mo ti bẹ́lẹ̀ rí tẹ bá níbi tí mo ti gbẹ́lẹ̀ rí mo ń gbẹ́tàn dà ẹ o kẹ́ bàbá mo lè máa ṣe tó mo lè ṣe give away ní sùúrù jẹ àyè mo fẹ́ ṣe give away òkú ló pa bàbá wọn mo lè ṣe give away ẹ sàárè òkú méjì fún yín kí n kàn gbẹ ẹ lọ gbókù wá láti lè yín àbí. ara lè wa òkú àlẹ́ òkú tí màá gbẹ́fẹ́ ṣebí ṣe òkú lẹ́yìn ṣe. ọ̀rọ̀ yín ti fẹ́ máa ó ti fẹ́ máa fún mi ní headache tẹ bá lè ṣe cleaner a lè gbà yín síṣẹ́ bí. ẹ ṣe ó ti yé mi. a ti tọ́ wèrè gan ni o ti yé mi wèrè nìkan kọ́ ni mo tọ́ èmi kémi wá sí cleaner. ẹni máa wọ àjànàkú ṣubú ẹni ò lè dìde erin máa wo ọmọ apirọ̀rọ̀ bá kú jà. erin máa máa wọ àjànàkú ṣubú erin kò lè dìde o àgbà Òṣùgbò kú ó fọwọ́ òkun lélẹ̀. èrì wo, ó. ọmọ ọmọ wò ó. èrì ò lè dìde. kò sọ pé òun ó bá wa ṣe máa mo ṣe bí ikú ló yọwọ ẹ mo ṣe bí ikú ló yọwọ ẹ láàrin awo wa àgbà Òṣùgbò kú ó fọwọ́ òkun lélẹ̀ o kò lówó bá wá ṣe mọ́ o ikú ló yọwọ́ ẹ̀ láàyàwó àgbà Òṣùgbó fọwọ́ o ìrè ìlú pẹ̀lú Òṣùgbó kò mọ̀mọ́ sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò o ní tó fi mú kú tó pa abiri fi kú tó pa tó fi mú ta abiri mara rún ikú tó pomi kankan tómi kankan má dànù o kò sẹ́ni tí ò ní kú pọ̀kọ́ mọ́ pọ̀kọ́ mọ́ o pọ̀kọ́ mọ́ pọ̀kọ́ mọ́ àgbẹ̀ tí ń pọ̀kọ́ mọ́ ìjà ọkọ bá pàgbẹ́ mọ́ lónìí ìtọ̀wọ́ kan lẹ̀ pa. àpèsè ọ̀la káwọ̀ rẹ kó jẹ nímú rẹ kí mú rẹ kó jẹ létí ọpọ́n kí ló gbéra fún ọkọ rí bí mi ìwọ lọ lọ́hùn lọ o ò sọ pé ò bá wa ṣe mọ́ o ikú ló yọ ọwọ́ ẹ̀ kúrò láàrin awo mo wá tara báyìí kó o lọ rè sinmi bẹ́ẹ̀ ni má ṣèrùbà àwọn ọmọ rẹ o ọmọ olóòkú ọmọ ló kú àwọn awo wa ṣẹlẹ̀ lẹ́yìn bàbá rẹ ọlọ́run ò ní ṣẹ̀rù bà ọ́ àwọn tó láyé ò ní ṣẹ̀rù bà ẹ́ ìṣẹ̀ṣẹ̀ ó gbé ọ́ ó ti ń gbé ọ́ tẹ́lẹ̀ náà iná kó ferú bojú ní ọ̀gẹ̀dẹ̀ kó fọ́mọ ẹ̀rọ kò àpèsè ti lọ ọlọ́run ò lọ kí n kankan mọ́ṣẹ́ àwọn ọmọ rẹ o mọ́ṣẹ́ ìrùbà àwọn ọmọ rẹ o mo fẹ́ kọ́ ọ dí ọ̀tún nǹkan ọdí òsì kọ́ ọdí àárín gbogbo kí n ti bá ń bọ̀ nínú ilé àwọn ọmọ rẹ mo fẹ́ kọ́ ọdí o àwọn awo náà wà wà nífa àwọn ọmọ rẹ lẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ká àwòrán ó jẹ nímú rẹ̀ ọmọ tápà lè ń pé ìṣọ̀lá ọmọ fàárọ̀ dáná kúlíkúlí ìwọ lọ ọlọ́run ò lọ ní bá máa gbé kó bá wa ṣèdárò aró bẹ́yẹn bá máa lùkù kó bá wa ṣèdárò òsùn bẹ́yẹn bá máa lẹ́kẹ́lẹ́kẹ́ kó bá wa ṣèdárò ẹfun kí lè gbé rẹ koríko rí bí mi o káwọ rẹ kó jẹ nímú rẹ ẹ kí mú rẹ kó jẹ létí ọkọ má ṣẹrù bọ́ ọmọ rẹ o. lisa bàbá ọgọ ẹ ṣètò ẹni palẹ̀ òkú mọ́ olóṣìkú ẹni tó sunkún ariwo lásán ni wọ́n ń bóyá ẹ pé. bẹ́ẹ̀ rí nǹkan àpèsè ti lọ láàrin awo náà nù. ó lọ nù o ọlọ́run ò lọ. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́. ẹ̀ẹ́. mọ́lẹ̀. ẹ̀ẹ́. mọ́lẹ̀. ẹ̀ẹ́. pàmọ́lẹ̀. ẹ̀ máa kó ọjọ́ òpó di o olo àbùrìbò jẹ́ ti kú mo lẹ́nu sàṣọ́fọ̀ o sọ́ọ̀tì wa lọ náà nù ni àṣẹlẹ̀ ayé ọmọ láṣẹṣẹ mẹ́fà ní gbogbo ẹ̀ o ẹsẹ̀ gírí nílé àwùjọfẹ́ àwùjọfẹ́ ti kú mo láwà òrẹ́ nìkan gan wọn àpèsìyàn làbò bá dọ̀hùn kó pọ́n sọ̀rùn rẹ̀ kàwùrẹ́ kó jẹ́ nímùrẹ́ kí mùrẹ́ kó jẹ́ létí ọ̀pọ̀n inú lẹ́rùn mọ́lẹ̀ níṣẹ́ sí àwọ̀. dọ̀bálẹ̀ o. ọjọ́ tí gèrè bá pẹ̀jà lẹ̀ àmọ́ o ìkóńpó sọ pé ó gbèrò ooo... ẹni tí bá pé kú àdọ̀bálẹ̀ o ọjọ́ tí gèrè bá pẹ̀jọ ilẹ̀ ilẹ̀ ọmọ o. ìpápá sápè kú ó gbèrò nílé tìyá mi ẹ̀dùn àtọ́lùgbèrè alàgbà òṣùgbó tí kú mọ́lẹ̀ nú àpè. ọjọ́ tí gèrè bá pẹ̀jọ ilẹ̀ ọmọ o àmọ̀ làákè o. àmọ̀ òkò.

awo ń jẹ o. ẹ̀yin awo. awo ń jẹ. ẹ̀yin awo. awo ń jẹ ń gbèsè gbẹ̀jọ nígbàdúgbọ́wọ́ fáńbẹ̀mẹ̀sí. ẹ kú tọ̀nà. ẹni mọ̀nà ń tọ́. èé aago mẹ́ta ṣe wá di márùn-ún. awo kẹ́tò bá a lè tò kó lè bá a dá ló jẹ́ apẹ́. ọ̀dà ẹ̀ bó ti yá kì í pẹ́ mọ́ kẹ́yìn ìmùlẹ̀ ó bẹ̀rẹ̀ orò ni. òkú fatókè dà. ó ń bẹ nínú ìyẹ̀wò. power mo lè yín fi mí ah, ọmú fóònù wọnú pósí ni. n ṣe ní mú fóònù wọnú kí ni ṣé mi jókòó tó tọ̀ ni ṣé mo jókòó gidi ni. jálùra kí ló dé tọ́ tún mú fóònù wọnú pósí. ẹ wo èmi fún mi ti mú fóònù wọ bí o. Ah, ah, wọ́n má sọ̀rọ̀ sókè o wọ́n gbọ́dọ̀ gbóhùn rẹ o. ẹ wo bàbá fàṣẹ mi ò sọ̀rọ̀ o. Ah. èmi ò sọ̀rọ̀ gbogbo àdéhùn tá a jọ ṣe ó ti ń yí o ní ti ń yí o àdéhùn wa ni pé wọ́n sì bàbá yín wò tí wọ́n bá ti sí wò tí wọ́n bá ti rí pé mọ́jọ bàbá yín wọ́n sì mí lẹ̀. wo gbogbo tó ṣe sáfaradà kò yanjú kò ní pẹ́ kì í ṣe ìṣẹ́jú tí ó pẹ́. àgbẹ̀ tó rámọ̀ rẹ̀ dárò olèlè àlùkò tó rámọ̀ rẹ̀ kó sùn olèlè fátókì tọrọ ọmọ rẹ̀ rágógó idà o. orògbò ni wọ́n ti ń kọrin kan tí ò dorin orí wọn ò dorin Davido kò dorin Ọlámídé o èmi ọmọ orú ohun tó ń lò yìí o. ẹ àwọn wíṣkì àwònú Davido àwo ni ń kọrin wọ́n ń ṣe ayẹyẹ fún bàbá mi ni. ayẹyẹ kíni ayẹyẹ kíni irú ayẹyẹ wo dùn àwọn ò lè tààrò wọn yẹn ká má bọ́ sọ̀rọ̀ àwọn là ó ẹ ló bàbá bàtà. àgbẹ̀ tó rọmọ rẹ̀ dárò ó lè lè. má pariwo má pariwo. bàbá bàtà ó dàbí gbọ́ngbé mi rìn lọ ni gbọ́ngbé mi rìn lọ. yẹ mo forí lu gan yẹ yẹ yẹ. tó rọmọ rẹ̀ dárò ó lè lè. ẹ wo ọ̀rọ̀ ariwo ni òkè kọ́ ní bàbá bàtà bàbá bàtà. Provost, ibi ni mi lára orú mú mi. Orúwo ló mú ọ, orúwo ló mú ọ, sọ wá dàbí sàárè ni. Ah, ah, ah, a ní ọ̀sẹ̀ sùúrù, a ní ọmọ pariwo, wọn gbọ́dọ̀ mọ̀ pé ìwé òkú sọ̀rọ̀. Àwọn làá ó lè rí ẹ máa pé báyìí là ń ṣe. ọba jẹ́ kí wọ́n gbóhùn rẹ̀ wọ́n tún ọba ni o wọ́n tún bàbá kan wọ́n rò pé bàbá mi ló jí ni o. wọ́n tọ̀ mí pamọ́ o ṣé ilé ìtẹ̀ ń ṣe fún mi yìí nìṣe ṣé kò tí ì fi ọ̀pẹ fẹ́ pa mí gangan ni. ní o ti ju o ti di òkú báyìí ní tó bá yá ọ padà dá láàyè. ẹ ẹ bàbá fas ó dàbí pé wọ́n ti gbẹ̀bí lẹ̀ báyìí wọ́n ti tún gbẹ̀bí lẹ̀ báyìí ẹ mọ tẹ́sí ẹ bóyá ìrànyàn sí ẹni ẹ jẹ́ kí wọ́n sọ fún wọn pé bàbá yìí sọ pé wọ́n mọ̀ gbà wọn jó púpọ̀ kọ́ máa ra gbé mi lọ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́. mo ní wọn síbẹ̀ ó ní kí n máa pè wọ́n pé kán mọ̀ gbé ọjọ́ ẹ wọ́n sì mọ̀ pé bàbá ò ní sọ bẹ́ẹ̀. ẹ báyìí là ń ṣe. ó ti gbé mi lọ òkè. ẹ báyìí là ń ṣe. alabas alabas. ẹ báyìí là ń ṣe nílẹ̀ yìí àfàwọn márùn-ún. ọ parí alabas alabas àti mo ti kórè pé báyìí là ń ṣe báyìí là ń ṣe nílẹ̀ yìí. nǹkan ta mi nǹkan eh, ta mi. kìnní ta ọ bí etí mú mọ́ra. kìnní kan ta mi níbi etí bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ tí mi ń gbóná yeyeyeyeyeye. Eh, má pariwo má pariwo. yé yé yé babas. kínú. yé yé babas. ayi ah! ṣeré pariwo babas sẹ́yìn kí ni wọ́n fi mi ṣeré sẹ́yìn gbé mi jò ní sọ́dọ̀ àtẹ́kà ni wọ́n ni tata tí kà rẹ wo ó dà tata tí kà wo nu. lórí àbáṣe báyìí lórí àbáṣe báyìí. bàbá bàbá fas ẹsẹ̀ kiri kan fún mi tó lọ ẹjọ ẹni wọ́n gbé bàbá yìí lẹ̀ náà. èmi ọmọ bíi ẹ wá o. ayé mi máa di bàbá bàbá bàbá fas ẹyin o ẹyin o ẹyin o tẹ̀lé wọn ni. bàbá fas bàbá fas rárá sí àní wọ́n ní tí bá ṣe báyìí àràbò mi dá. ẹ wọ́n fi ọ́ dára ní bọ́n ṣe ń fi òkú awó dára nù. àkàrà náà fi mí dá yìí o àkàrà náà fi mí dá yìí o ìgbọ́dọ̀ kú ọ̀rọ̀ màá ṣe tí báyìí kú ìdígbà o. ó ariwo rẹ̀ ń ti pọ̀ ju o ariwo rẹ̀ pọ̀ bàbá bí mo rí ọmọlẹ̀ ló yẹ ni o. bí a bá ṣe báyìí. ilé mú mi lórí ilé mú mi lórí fóònù rẹ bàbá bàbá mọ́fàsì mọ́fàsì ẹ bẹ́ kọ́ ti o. ẹbí àbáṣe báyìí o ẹbí àbáṣe báyìí ẹbí àbáṣe báyìí o ẹbí àbáṣe báyìí ẹbí àbáṣe báyìí o ẹbí àbáṣe báyìí ẹbí àbáṣe báyìí ẹbí àbáṣe báyìí bí a bá ṣe báyìí bí a bá ṣe báyìí o bí a bá ṣe báyìí bí a ṣe báyìí o bí a bá ṣe báyìí ẹ wo bí a bá ṣe báyìí o bí a bá ṣe báyìí arabas tí mo ti ṣe yín lórí tí mo ṣe yín lórí tí mo ṣe mo ṣe yín níbi ọlọ́run dára rẹ̀ àti ọlọ́run dára rẹ̀ àti ah, yéé síbẹ̀ tí mo ti fẹ́ sanwó àwọn ni. bí a bá ṣe báyìí ara là ń bí a bá ṣe báyìí ara là ń bí a bá ṣe báyìí o. bí a bá ṣe báyìí o. ara là ń bí a bá ṣe báyìí. ara là ń dán. bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá a bá ṣe báyìí. Ara lọ edó. bí a bá ṣe báyìí o. ọ̀rọ̀ lọ edó. bí a bá ṣe báyìí. ọ̀rọ̀ lọ edó. bí a bá ṣe báyìí. ọ̀rọ̀ lọ edó. bí a bá ṣe báyìí o. ọ̀rọ̀ lọ edó. ọ̀rọ̀ lọ edó. ọ̀rọ̀ lọ edó. ọ̀rọ̀ lọ edó. ọ̀rọ̀ lọ edó. ọba bàs ọba bàs sáwọn ege ní ìmú kankan tó gbé mi ni. Ara ẹ̀dọ́ àràlà ẹ̀dọ́ àràlà ẹ̀dọ́ ara ẹ̀dọ́ bí a bá ṣe báyìí àràlà ẹ̀dọ́ bí a bá ara báyìí o àràlà bá ṣe báyìí o. bàbá bá sí wọ́n ti gbé mi lẹ́wọ̀. ẹ bóyá wọ́n ti dé etí Kòtónú. etí. ẹ wọ́n ti gbé ọ dé etí Kòtónú kankan jù ọ sínú rẹ̀ kan dáa yẹ̀pẹ̀ bò ni. kí lẹ sọ yìí bàbá Pasuma pariwo. ayé tótó àkàmọ́ra ayé tótó àkàmọ́ra tótòtó ayé ọ̀tá náà nífẹ̀ẹ́. fatoki wọ́n ní àkọ́gbà yìí láti aré kọ́lé àti panisáwùrú tilẹ̀kùn tiẹ̀ ọjọ́ tí alátakùn bá kú ọjọ́ náà ní fọwọ́ rọ bí ìgbàgbé. Ah, ṣe ṣe ṣe ṣe ṣe oníjókòó gẹ́gẹ́ ni ṣé oníjókòó gẹ́gẹ́ ni mi ò fò bọ́ta o. wọn lè jẹ ọlọ àwọn awo ní ẹwà ń bẹ tí wọn bá mú ọ. Ah ọkúkú tó tọ́nù. Eh, jànàkú sùn bí òkè eh, rí ṣubú kò lè dé òòfà tó kí ṣubú kò lè dé ọ̀pá lábọ̀ tí òyìnbó fọ́ hmm, fọ́tókí lọ́dọ̀rùn sọ̀rùn rẹ̀ à ń gbé ọwọ́ kòtò báyìí ọlọ́nkọ́ mọ̀ ṣekú rẹ̀ láfífà láàrin àwa awo òní gbére o. fọ́tókí bọ́ ọba délé kó kílé o. ẹ bàbá fàṣ hmm. ẹ kí ni tùbọ̀ tọba délé kó kílé. báwo bá ti ń lọ àjùlé ọ̀run náà máa ń kọ̀yún. a ní lọ ọrùn èmi ò tí ì ṣetán èmi ò tí ì ṣetán ṣé mo sọ fún pé mo ráyè mo ní nǹkan ṣe lọ́rùn báyìí ni wo orin tí a ń kọ fáwọn onu tó bá ti dé ti kòtò tí wọn ó gbé sí kòtò wọn wà da yẹ̀pẹ̀ bò mọ́ bẹ́ẹ̀. Ah, bàbá fàs ẹsìn dé mi dé tí mo sì lẹ́lẹ́dàá tèmi tí mo lálẹ́ dà tèmi òun mi ò nílò kí n má wo wọ́n ní mọ́jọ́ kí n má jẹ náà tí wọ́n gbé sàràbà sọ́run ni. ẹ má jẹjẹ kú jẹ lọ́rùn ní tí wọ́n bá ń jẹ ni kò jẹ ní túmọ̀ rẹ̀. bàbá máa ṣe mi ò tí fẹ́ kú o mi ò tí fẹ́ kú o tí wọ́n kú nígbà o tẹ́mi bá kú èmi ò ó yẹ gbé yé padà ìbọn. ìbá. wàhálà wọn ti yìnbọn. ọtí gbúròó ba. ọtí gbúròó ba ṣé wọn máa yìnbọn máa gbọ́ sí ni. gbogbo rẹ ti ń dópin nù fara rẹ balẹ̀. ìbọn wà ní àwọn àdìmọ̀ gbáriwo ẹ wọn gbàdúgbò gbàdúgbò yàtọ̀ sáwọn táwọn yẹn sá kiri èmi ò mú bọ́ta o. ariwo rẹ gan lọ sókè jù inú òpó sí tọ̀ wá. níbo mẹ́rọ lára yìí ẹ̀yìn kẹ̀ ẹ̀ ẹ̀ sísá lọ ẹ̀ ẹ̀ sẹ́ lọ́dọ̀ ẹ̀ ẹ̀ sùn ìyá yìí nàgbẹ̀ ẹ̀ sùn ẹ̀ lọ. ọba bílẹ̀ yìí rẹ̀ tẹ̀lé wa ẹ̀yìn kẹ̀. yẹ́ẹ̀ ah ah ah baba ìtì ìṣẹ̀lẹ̀ bí ò yé mi mọ́ kò yé mi mọ́ ó dàbí pé àwọn x-men ni àwọn kidnapper ni. ee àwọn tó yẹ kán gbé ọ ni wọ́n gbé ọ. wọ́n rò pé bàbá yìí làwọn fẹ́ gbé ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé kòkòrò ni wàá gbé. kidnapper rẹ wò irú rẹ wọ́n wájú wọn ó kidnap. aláwọ̀ kidnapper ni bàbá bàbá fẹ́ sàwọn kidnapper ni wọ́n dàbí pọ́n ti háàkì mi o. eré ọ̀dà ìwọ jẹ́ bí Instagram ni kí n háàkì rẹ kí ni háàkì lára rẹ. ayé àkọsọ́ ló ee bàbá màsí ẹ bá mi pè gbogbo ọlọ́pàá tẹ ẹ bá wà láyé láyé yìí ẹ bá mi pè wọ́n ẹ bá sọ fún ẹ pé àwọn kidnapper ti gbé ọmọ yìí kan lọ ẹ jọ ẹ bá mi pè wọ́n àwọn tó bá wà lọ́nà rẹ̀ ẹ pè wọ́n pé àwọn kidnapper wọ́n ti jí mi gbé o wọ́n ti á kì o wípé sábà ti rọ́kọ̀ tó ń gbé pósí bọ̀ kí wọ́n dàdó. ìyá ń jẹ́ ọ̀nà rẹ̀ kó ọ̀nà Benin ni ìwọ yóò tó yé ọ yóò tó yé ọ kò lè yé ọ jù bá ń lọ. bàbá bàs bàbá bàs ẹ kàn sọ pé kí n fọkàn balẹ̀ ní sẹ́yìn lẹ́ta mi fún ọ ni. eléyìí gan ò ti fẹ́ báwo jẹ báyìí tó sì pín olúwa rẹ̀ mọ́ iye tó pín olúwa rẹ̀ lẹ́mìí ẹ̀ á mú fóònù wọnú pósí ṣé òkú wa máa rìsífù ni ń bọ̀ lòkú tí fóònù. ayé pa jẹ́jẹ́ wà mí o. ẹ tẹ̀sán ṣe. ìyá àmọ̀dí nǹkan méjì mo wá rí ọ fún àkọ́kọ́ ń bẹ̀ ni pé ó rí ní iléèwé àwọn kejì. Eh, ọmọ mi àwọn olùkọ́ wọn wọ́n daṣẹ́ ẹlẹ̀ tó fi hàn pé àwọn ọmọ ń bẹ nílé àmọ́ mo ti á ń gbọ́ fìrìnfìrìn báyìí pé wọ́n ti fẹ́ padà sẹ́nu iṣẹ́ tó fi hàn pé àwọn ọmọ náà ó padà sẹ́nu ẹ̀kọ́ wọn ṣó wá rí kó tó di wípé àwọn ọmọ wálé a ti jẹ gbèsè kan lẹ̀ tẹ́lẹ̀ ọgọ́ta àpò léyìí tí wọ́n wá fẹ́ padà sí ẹnu ẹ̀kọ́ wọn nísìn ó di dandan ká san gbèsè yìí tá a jẹ ẹ́ lẹ̀ bá a bá san wọn ò ní jẹ́ wọn ó wọlé ìyún mu wá bọ̀ fún iye kí iye tó o bá rí tó o lè yá mi nínú owó òun dákun yá mi wọn sì dá padà fún ọ èèyàn bẹ́ẹ̀ èkejì tó fẹ́ dàbí rẹ̀ ni pé ibi tó ọmọ jí lọ láràárọ̀ tó ti ń ṣiṣẹ́ mo fẹ́ kó o bá ń bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ kí wọ́n gbè mí náà síṣẹ́ ńbẹ̀ kémi náà sì mọ̀ rówó mú pamọ́. màmá àà iṣẹ́ táwọn máa ń ṣe kì í mọ̀ ìṣiṣẹ́ tẹ̀yìn lè ṣe àwa láṣà gbogbo láìlọ yẹn káàkiri gbogbo àkìtàn ìgbà tá a bá tún sàtán tá a tún dìjọ sẹ́rí kọ́ńpínì ibi tán ti ń ṣiṣẹ́ àwa látùgbèrú látùfẹsẹ̀ rú lọ síbẹ̀ màmá kò ṣiṣẹ́ tẹ̀yìn lè ṣe o ẹ lè ṣe ṣe ti gbọ́ níbí kẹ́ ẹ ṣa nǹkan jọ kẹ́ ẹ dìpọ̀ kẹ́ ẹ sì gbé lọ síbi tí wọ́n sì lò ó ni mo lè ṣe é mo lè ṣe é mọ́mì iṣẹ́ yẹn kò rọrùn ṣe rí ìmọ̀ràn tèmi ó gbà yín hmm, lórí ọmọ yín ṣe rí ẹ jẹ́ kí ọmọ yẹn kó lọ kọ́ṣẹ́ ẹ jẹ́ kó lọ kọ́ṣẹ́ ọwọ́ ṣe rí tó bá lọ kọ́ṣẹ́ ọwọ́ tó parí tó ṣe fírídọ́ọ̀mù òun náà máa ṣiṣẹ́ a máa wálé ẹ̀yin náà jọ ń jẹ ọmọ ìyá mi ẹ ti tó ń jẹ oúnjẹ ọmọ o ọ̀rọ̀ pé ẹ fẹ́ ṣiṣẹ́ kọ́ leléyìí o. kí mo rá ni kéjì ò lọ rè kọ́ṣẹ́ n ò fẹ́ báwọn ìwé mo fi ó kà dákun ewu tí ẹ̀jẹ̀ agbẹ́yìn tì bó wà ní ti owó tí mo wí èló ló lé fún mi ń bẹ̀ dákun. màámi bí mo ṣe ró mo ró yìí kọ́bọ̀ tí ń dán kò sí ṣòro pé n ò ní dówó rẹ padà ní ń sàn yìí lẹ́ẹ̀ni dá padà kò sí ni. òwúrọ̀ ó ṣeun o bá ń kí bàbá yín bí wọ́n bá dé. wọ́n á gbọ́ ẹ wo lẹ o. baby You see, I can't wait to take you out of this place. You know, you don't deserve to be here. You deserve somewhere better. Not <laughs> here. I won't náà ṣá mọ̀ pé grandma will fi mi ṣeré. Wọ́n kò mọ̀ won't pariwo pé o your jí ọmọ wọn gbé ni. Mi ò jí ọmọ wọn gbé. Ẹ come on, èmi kàn lè fi ẹ́ ṣeré. Okay, see, already láti fẹ́ mo láti fi ẹ́ ṣaya i am ready to marry you. <laughs> kí ló ń sọ jọ ìgbà olè mi àti ẹ pàdé tó ti sáyé ń sọ̀rọ̀ fífẹ́ sílẹ̀ wo èmi ò kì í ṣe ẹni tí èèyàn kan lè máa tàn o. ọ̀rẹ́ni ah, ah, kejì come on mi ò lè tàn ẹ́ mi ò lè tàn ẹ́ àtọ̀ okay fine kò bá lè mọ̀ pé mo serious mo ready láti wá rí mọ́ mi. kí ló wí. mo ready láti wá sọ fún mọ́ mi pé kí ni. láti sọ fún mọ́mi pé mo rí òdòdó kan lágbàlá wọn tí mo fẹ́ jà pé mo ti rí olólùfẹ́ tèmi tí mo fẹ́ fẹ́ lọ́dẹ wọn baby i love you so much tí n bá rí ẹ mi ò lè jẹ tí n bá bá ẹ sọ̀rọ̀ mi ò lè sùn ìfẹ́ ẹ ń ṣe mí lọ́kàn ọkàn mi ṣe gbìgbìgbì. ó tó bẹ́ẹ̀ ni. ó ju bẹ́ẹ̀ lọ. mọ́mì Mọ́rẹ́níkẹ́jì jọmọ tí mo nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sí gan inú mi àdẹ́dùn tẹ́ bá gbà kí n fi ṣe aya èmi àti ẹ̀ àti sọ̀rọ̀ gan ó dẹ̀ sọ fún mi pé student lòun kódà ó sọ tó ṣe máa ń lọ sí school fún mi mo wá fẹ́ fi dá yín lójú pé tẹ́ bá fọwọ́ sí kí n fẹ́ máa take care gbogbo tó ṣe máa máa lọ sí school ẹ̀ fi dá ẹ̀mí mọ́ mi. lákọ̀ọ́kọ́ náà kí ni orúkọ tiẹ̀. ọláwálé ni mo. ọláwálé dá ìwọ̀n tó wí pátá ni mo gbọ́ sórí ọmọ tó ń wò lẹ́gbẹ̀ẹ́ mi mo rẹ́ni kejì yìí gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ mo fi kejì ara mi yìí torí ìyá tó bí tó jọmọ tèmi ẹyọ kan ni lọ́wọ́ mi kó tó di pójọ́ lọ́run mi pé ó sì fi eléyìí ó fi rọ́pò ara ẹ̀ fún mi lóhun nìkan ẹ̀yìn ojú mi ni bó ṣe rí yìí o èèrà ò gbọ́dọ̀ rìn borí bá fọ orí fọ mi ni inú mi dùn pé ó pé ó ní ó ṣàlàyé fún ẹ bóun ṣe ń lọ sí ilé ìwé n tó wù mí lọ́kàn ni pé kó kàwé kó kà débi tó yẹ kó kà dé kó fi jẹ́ èèyàn hmm èmi ni mo sì mọ̀ bí mo ṣe ń pa sí kò rọ̀ mí lọ́rùn ni bẹ́ẹ̀ ni ò ní mi lára torí tó wù mí ni tó wá rí ọ̀rọ̀ pé ẹ fẹ́ra ẹni ẹ fẹ́ra ẹni yìí ó fẹ́ rí bákan torí mi ò mọ̀ wọrí àjòjì ní ẹ̀. lóòótọ́ mọ́mí àjòjì ni àmọ́ ṣe rí ọ̀rọ̀ ilé ìwé tẹ̀sán yẹn ó jẹ́ nǹkan tí èmi kan nífẹ̀ẹ́ sí torí tó bá ṣe pé mo kàwé àwọn tí mò ń bá ṣiṣẹ́ mi ní máa bá wọn ṣiṣẹ́ mi tiẹ̀ ní débi báyìí so ṣe rí ọ̀rọ̀ ìwé yẹn pẹ̀lú nǹkan tí mo fi nífẹ̀ẹ́ tí mo fi fẹ́ràn wọn mọ́ mi wọn mo fi ń dá yín lójú tẹ́ bá ti lè fọwọ́ sí kí n fẹ́ mọ́ ẹni kejì àwọn parents máa dé ìbàyẹn next week àti bàbá àti ìyá wọn máa dé bíbáyìí. wọ́n á yọjú sí mi. ẹ ẹ dà bóyá gbà tèmi àti àwọn òbí ẹ bá jọ ríra àbájọ sọ pẹ̀lú ọ̀rọ̀ ìṣọ̀tẹ̀ ló wà láàárín òun méjèèjì ìlú kékeré ni ìsìnmọ́ gbàgbé pé ìwé make sure pé ó kà torí ó mú òun náà mo dẹ̀yìn pé ó mú ẹ̀yìn náà. àbí mo ń gbọ́ àmọ́ káwọn òbí rẹ̀ ń lọ yọjú sí i. ẹ ṣe gan bí ọ̀rọ̀ mi tí mò ń bá bọ̀ nílùú ìlú wa yìí ìdílé ọlọ́bàtálá ń bẹ ìdílé ọlọ́sùn bẹ àwọn tí wọ́n sì jẹ́ ìdílé eléégún náà wà kódà ìdílé olóró ń bẹ tá a bá ti wá kó àwọn èèyàn kúrò èyí tó wá ṣe gbòógì jù nínú ilé nídìílé onífá ìdílé awo ìdílé ìlèmí ti wá ìdílé awo ọmọ rìn ọmọ rìn káàbọ̀ káàbọ̀. ẹ pẹ̀lẹ́ ẹlẹ ẹ wọ́n wá sẹ́fà. wọ́n wá sẹ́fà. Eh, wọ́n wá béèrè nípa àwọn àṣà ìbílẹ̀ tá à ń ṣe nílùú wa eh, eh, ìròyìn ni wọ́n. àwa wá ṣe research nílùú yìí àwa máa ń bá òyìnbó ṣe ẹ máa bá wọn ṣe research. òyìnbó lè bá ṣiṣẹ́. bẹ́ẹ̀ni àwọn náà lọ rán wa wá pé ká wá mọ tó ṣe ń ṣe nílùú yìí. ẹ fẹ́ àwọn òyìnbó fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ ìlú wa yìí. ìbò wà sọ́dọ̀ wa láìpẹ́ yìí. Ah, ẹ wá wo bàbá bàbá fàṣẹ bí àwọn ìbò bá ti dé èmi ni ẹ jẹ́ ń kojú wọn english gangan ni mo gbọ́ ju yorùbá lọ robert smith ẹni sẹ́ wá rí ibi tẹ́ wáyé ojú ọ̀gángan náà gangan ńlẹ̀ wá ẹ̀ sì nà gbogbo ìtàn lóye pátá àti gbogbo ohun tí ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ní bàbá fàṣọ sọ fún yìí lórí gbogbo ìtẹ bàbá wa lórí ọ̀rọ̀ ìlú yìí ẹ béèrè lọ́wọ́ wọn. ọlọmọ ìlànà. ẹ tẹ bá tó wá kó n bí ẹ dọdọ bàbá baálẹ̀ o bàbá baálẹ̀ náà mọ tàn gan o tó ti wá ọdọ balẹ̀ ẹ a ti dé ọdọ balẹ̀. ẹ ti débẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀. Ah, ẹ ti débẹ̀ ẹ ti parí ẹ ti parí ẹ ti parí ẹ ẹ sẹ́rí ẹ jálùrà ló kọ mi ọmọ burú ìkan là á bí bẹ́ẹ̀ bá bírù mi méjì ah yóò rí gẹ́tì kó n bímọ. Ah. <laughs> ṣé ń gbọ́ mi. mo pa gbọ́. mo ya wèrè gan ni o. olórí ìwú ọmọ ni. <laughs> mo ya wèrè gan o. bẹ́ẹ̀ ni ya wèrè. baba fast. ẹsẹ̀ lọ́mú wáyé ńgbà tí ń bọ̀ sáyé. baba fast kàn lè mọ bọ́ ṣe burú sí ni. ọ̀ya olórí burúkú débi pé ọ̀ràn ọlọ́rọ̀ báyìí yóò gbé kárí ni. àwọn dẹ̀ ni olórí odò. sẹ́sẹ́ gbọ́ mi sẹ́sẹ́ <laughs> gbọ́ mi mo burú débi pé hmm. tabarẹ́ nìkẹ́ni tó bá fẹ́ dí yín lọ́wọ́ lórí iṣẹ́ yín lórí iṣẹ́ bàbá wa èyí ẹ̀kan jẹ́ kémi ọmọ ẹ jẹ́ mọ̀ má jáde tán fún ni má jáde tán fún ni mo ṣe dáa ní ọwọ́ sẹ́wọ̀n mọ́ màá gégé sí mo ń dáa lọ́wọ́ mo ṣe dáa lọ́wọ́ tó mo tún wá ní nǹkan mo tún ní nǹkan lọ́wọ́ àwọn kàkẹ́ wà tí bàbá lọ fà á sí fún mi àwọn bàbá fàṣẹ olóko tí bá dáàbò wáì yóò kéré mọ́lẹ̀ ni yóò mọ lọ ní lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ àfi tó bá fojú komi yóò tó dúró. ṣe tẹ rí mo rò pé tí a bá ti bá bàbá sọ ṣáàlì ìdí ẹ̀yìn náà ká bá yín sọ̀rọ̀. kí ló dé èmi náà wà fún yín àdìgbò kò sẹ́ni kankan tó lè dín lọ gbogbo ìlú ẹ gbàgbé ẹ. ẹ̀gbọ́n fẹ́ rántí orúkọ yín jákujàku àbí. já kílẹ̀ pé rédèrèdè ni tí ń gbọ̀n yín ju àgbọ̀n yín lọ ìbárakọ̀wé ni ibẹ̀ bá ń kọ́ni ẹ̀ lè nílà káyọ̀ o ah, ta fún yín ní dátà wa nísìn ta fún yín dátà kẹfì mọ bẹ́ẹ̀ ṣe mọ dákọ̀ wa ẹ̀gbọ́n kejì ẹ̀ lẹ́yìn tí ń jàre ẹ̀yìn tí ẹ̀jẹ̀ ń tù ẹ̀jẹ̀ ń tù ọmọ ọlọ́rin ni yín. Ah, ẹ já náà sá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìlọ́ra gangan ni mí ṣùgbọ́n ìlọrin náà bí mi sí ìlọrin ni mo ti ka gbogbo ah, ìwé tí mo. ọ̀rọ̀ tiẹ̀ náà ṣe wá ń lọ káàkiri báyìí. ẹ ẹ ìrírú ẹ̀ rí wọ́n bí wọ́n bí wọ́n bí ńlọrin ọmọ lọ́ra sì ní ìlọ ìlọ ti wá pọ̀ ọmọ bó wà ní ìyá yín ṣé kèsè lọ́fà. ìrágbèjì ni ọ̀jẹ̀. ìlọra gangan làwọn náà. làwọn náà Ah, ọlọ́run jẹ́ ká yé yín ọlọ́run. méjì lọ sọ ojú kan nù. Hmm. kí lorúkọ wọn. bí ìlú bá lọ rù ọpọnrẹ. mi mi ìrántí orúkọ orúkọ yẹn. wọ́n ní jalu. adijalu ra. o sọ sọ ẹ má bínú. bẹ́ẹ̀ bá ti ṣe tán ẹ máa wá bí ó bá bínú kò ní dá o. bàbá bíi bó o. bàbá bá. náà mọ̀ ṣe bíi jakujaku lóòótọ́ ẹgbẹ́ ọ̀tí ẹ̀ náà ti pọ̀ jù. bọ́ọ̀lùgì bówọ́dò ẹ máa wá jálùrà bọ́ọ̀lùgì bówọ́dò ẹ máa wá kíní kan ń pa nítọ́jọ́ tí lọ. ọ̀rọ̀ rẹ ò yé mi mọ́ lẹ́nu ọjọ́ yìí bí mo bá pe aago rẹ ò ní gbé bí mo bá tún bí mo bá tún wá bí ìní sálábàápàdé rẹ débi pé màá tiẹ̀ tún fẹ́ bá ọ sọ̀rọ̀ ẹ bí má pé ọ pé ọ pé ọ pé ọ tágo rẹ ríngìríngì ò ní gbé ò tún ní pè padà ìmọ̀ dùn mí gan ìmọ̀ dùn mí ò jẹ́ kínú mi máa dùn ò jẹ́ kínú mi máa dùn ọ̀dà níjọ́ sátidé tó lọ nísìn mo gbé bẹ̀pẹ̀ wá bí lọ́jọ́ sunday mo gbé bẹ̀pẹ̀ wá bí nígbà tó di monday tí n rí oníjọ́ kìíní n rí ọjọ́ kejì mo kó kókó mẹ́tẹ̀ẹ̀ta mo kó kókó wájọ monday pé kó lè kó lè ti ọlọ́run tó ní mọ̀ kó bàbá jẹ́ bẹ̀pẹ̀ ara rẹ̀ ìfi bẹ́ẹ̀ balẹ̀ lọ títí àbí kí ni mo tó fẹ́ fi ṣe kí ni ọkùnrin tó fẹ́ ṣe láti tẹ́yàwó rẹ̀ lọ́rùn báyìí. ìyàwó jọ ìgbà wo ló dọkọ mi o kejì. sọ́n bá mi ṣeré ni àwàdà tó ń bá mi ṣe ń le díẹ̀ o ah, ah. ṣé o fẹ́ sọ pé wọ́n mọ̀ pé mi àti ẹ̀ ń fẹ́ra wa ni. kí ló rí kí nìkan tó rí tó fi rò pé èmi àti ẹ̀ lè jọ ká ìyàwó. Ah, kí ni ìmọ̀ tìbí máa dòótọ́ ọmọ mi lọ kí ló ń ṣe bá ibùnà play stop am o ibùnà play stop am o ọ̀n dàbí la kí ni ìtìbẹ́ ọ̀fẹ́ máa fún mi ní kọ́ńkọ́bí ni. ìbí mi náà ni tó jẹ́ pé bí mo dé bí bọ́ǹfà bọ́ lọ́wọ́ máa bọ̀ fọ́ sọ kò sí mo ti gbálẹ̀ bí tàrí dáadáa tí mo gbọ́ wọ̀ lọ́wọ́ rẹ̀ tí mo bọ́ gbà ẹ́ màá tún màá tún kó bẹ́pẹ wá ìjọ tí màá lọ rà á ìjọ tí màá lọ tí màá lọ. ẹ ṣé gbogbo nǹkan tó ṣe tó fi rò pé èmi àtẹlẹ ìjọkọ àtìyàwó nìyẹn. ẹ pé kí ọmọ bá wò tá náà mo ṣe ń sáré gbogbo ohun tí mò ń ṣe o. ṣó tiẹ̀ yẹ kó ro ní ọpọlọ ẹ pé èmi àtẹlẹ ìjọkọ àtìyàwó náà wò mí látòkè délé náà ṣé èmi àtẹjọ wà ní lẹ́vù ṣé mi àtẹ́lẹ̀ fẹ́ra ni ah! mi tẹ̀lé fẹ́rú ẹ̀. mọ́bà mi ṣeré tó lé ah! eré eré eré lé o eré tó ṣe lé o ó lé gan o. Ah! ìfẹ́ mo sọ fún ọ pé ìfẹ́ sọ fún ọmọ kẹ́mi àti ẹ̀fẹ́ra wa ni irú wa wo nu èyí ń kú díẹ̀ káàtó kìlọ̀ kìlọ̀ kìlọ̀ kìlọ̀ oṣù fẹ́ mọ kó mi lára sókè ọfẹ́ mọ bà mí jẹ kó dáa o kó dáa o àmì àti ẹ̀fẹ́ra wa. ṣé lójú àlá ni àbí lójú ayé. àwọn ọmọ kan fẹ́ra wa ọfẹ́ mọ́ mú mi ṣeré ni. kí ló fariwo. ẹ dákun jàre àná mi ẹ ra ẹ pẹ̀lẹ́ mọ̀. tálà náà. ẹ̀yin ni girama. èmi ọkọ kejì ni. ń gbọ́ kejì ń wò ló mọ́kọ wálé. màámi ẹ wá gbà mí. kò yé mi gan o kò yé mi gan o. ẹ gbàmọ́ ẹ mọ ẹ mọ pé mi àti kejì ń fẹ́ra wa ẹ mọ. èmi ò mọ o kò sọ fún mi pé òun ti lọ́kọ. grandma grandma kí lẹ́yìn náà tó ń sọ báyìí ṣebí gbogbo ìgbà tí mo mọ wá bí ẹ bẹ́ẹ̀ mọ ń sálábàápàdé mi tí mo mọ fọṣọ rẹ̀ tí mo mọ fọṣọ tìyín náà tí màá tó gbálẹ̀ bí báyìí tẹ́tù rán mi ń sẹ́ tẹ́mi ọ lọ tí màá sá lọ tí màá sáré bọ̀. ẹ mi bí kàn rán iṣẹ́ lásán ìwọ náà sì ń finú fídọ̀ jíṣẹ́ fún mi. mo dára mo ti lápá tẹ́sán mo ti lápá tẹ́sán ṣé gbogbo tẹ́ ń sọ ní ìsinmi pé ẹ mọ̀ pé mi àti mọ̀ ẹ́ kéjì fẹ́ra wa. tí n tó ń sọ ni pé ọmọ fọṣọ ọmọ gbálẹ̀ ọmọ bá rọjà torí kò lè fẹ́ ni. bẹ́ẹ̀ torí kí lè fẹ́ ni. ṣé ẹ ti jọ lájọsọ ni tó ah. bọ̀ sọ̀rọ̀ ni. kò bá mi sọ̀rọ̀ ọ̀fẹ́ o. ẹ ẹ wo girama gbogbo eré tẹ̀ ń bá mi ṣe yìí náà òun náà lè ó lè fún yẹn lápá tẹ́sán ó lè fún mi lápá tẹ́sán o. wo wo wo bọ́ọ̀bà nípa tẹ́sán lọ́ọ̀rẹ́ ní sílé yìí o. ṣé màá ṣẹ̀ṣẹ̀ tún máa sọ fún pé mo nífẹ̀ẹ́ rẹ̀ mo fẹ́ fẹ́ ọ ni wọ́n ń ṣèyún mọ́láyé òde òní ṣé màá wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ tó ti rẹ̀ ní ìsìn ni. lẹ́mi tó yẹ pé ti máa wá bì òun máa ń pè mí lólólùfẹ́ àbí tá a bá ríra ọmọ pèmí lólùfẹ́ olólùfẹ́ méjì ló ríra wọn. èmi pẹ̀lú olólùfẹ́. ìgbà wo ni mo pẹ̀lú olólùfẹ́. àìmọye ìgbà tó ti pèmí lólùfẹ́ ti máa bí tó bá fẹ́ràn mi sẹ́. tèmi náà ni àìfẹ́ mi o tọ́mọ lólùfẹ́ o ni mo á di ẹni tó sọ pé. ẹ mo ti mọ̀ pé tó bá gbọ́ bẹ́ẹ̀ inú ẹ̀ máa dùn tó pé tí bá rán iṣẹ́ o máa tètè jẹ́ fún mi ni ló yẹ kí n máa pẹ̀lú olólùfẹ́ òun ṣe olólùfẹ́ mi o èmi àti ò fẹ́ra òun ṣọkọ mi ní iṣẹ́ yọ̀tún. ṣé màá wá tó ṣe ọmọ yẹn lójú yín ni. Ah. Ah. grandma grandma ọ̀rọ̀ yín yé mi kì í ṣe pé kò yé mi àmọ́ nígbà kan ní ẹ̀sẹ̀sẹ̀ máa sọ pé mo fẹ́ fi ọ̀fẹ́ mi ní ìsìta bá ti gba nọ́mbà ara wa ó ti di pa ti ń fẹ́ra wa nù. lóòótọ́. ẹ àwọn sáì tá ń lò ní ìsinú. ẹ mọ̀ mọ̀ fi gbàdìgbò gbàdìgbà ti yín ẹ mọ̀ mọ̀ fi wé ti ti o. Eh. àwọn kankan àtẹ̀yìn bá fi falẹ̀ ìmọ̀ ń yíwọ́ mọ̀yàn lọ́wọ́ gbẹ̀yìn ni o. ẹ jálùwà ṣé mi àtẹ̀ fẹ́ ra. ẹ ní kó mọ̀ sọ ti sọ mi náà kọjá ó lè fún mi lápá lẹ́sẹ̀ mo lè kú. wo wo wo jálùwà kí láwàá ṣe. ẹ bá mi ẹ bá mi bá sọ. èmi ni èmi ò bọ̀ bá obìnrin sọ̀rọ̀ ẹ kàn sọ fún ni pé àmúrẹ́ni kejì o mọ̀ tẹ̀lé jálura lọ o ló bá tán. láyé òde òní náà ìyá ìfọmọ fọkọ. ọ̀dà àtọ́ wáyé pé ó yẹ kí n sọ fún ọ pé mo fẹ́ mo fẹ́ fi ọ mọ̀rẹ́ni kejì mo fẹ́ fi ọ. màámi ẹ̀ wá gbà mí ẹni kó lóun pé òun ti gbọ́ òun ti gbà. ṣé èmi lèmi yóò wá sọ fún pé ó ti gbọ́ ó ti gbà ọmọ ọkọ tọmọ bá ti mú wálé náà ni. ẹwù girama ẹ ń dọ̀rọ̀ òru báyìí. wo wo wo wo nílé ayé lẹ́mìí mi jàre mọ yọlé ayé lẹ́mìí mi ẹjọ́ ìpọ̀ èèyàn lòun ò nífẹ̀ẹ́ rẹ kí wàá ní ká ṣe sí i wo wo wọn ní ra àlẹ́ rárá ọmọ lòun ò fẹ́ ọ ó lóun àti ẹ àwọn òjò látọ̀ ẹ kò ṣe ní fẹ́ mi ó yẹ kó fẹ́ mi ah, kí wọ́n á ní ṣe ẹ ẹ̀dú ẹ̀mí tèmi ni ó yẹ kó fẹ́ mi ṣe fẹ́ kẹ́mi òkú báwọn tán ní èmi ni. ẹni kó gbé kẹ̀kẹ́ kó máa bá síwẹ̀ lọ. Ah, kejì ẹni ṣe nǹkan mo ṣe. mo fẹ́ bá a sọ nǹkan kan ni. ọ̀rọ̀ mi dànù. ìròyìn dànù ní ẹgbẹ̀gbẹ̀ yìí ni. nǹkan ti ń ṣe ọ wo wo wo wo wo wo orígun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé yìí dáadáa. Ah. bẹ́ẹ̀ ni mo jẹ mo jẹ ìjápẹ́tẹ̀sẹ̀ rẹ ní ìmọ̀ mo wà lé ọmọ mi láyà o mọ́ ni ọmọ lára fún mi o. kí ni ti fẹ́ mọ bọ́sì rẹ̀ jẹ́ fẹ́mi o grandma. bí ó bá wọ̀ wọ́n lọ rẹ fẹjọ́ rẹ̀ sùn balẹ̀ o kódà wọ́n lè fọlọ́pàá mú ọ bẹ́ẹ̀ mo wí. torí ọmọ pé mo torí ọmọ mi ni o torí ọmọ mi mọ́ ni lára o ó yá gbé kẹ̀kẹ́ rẹ̀ kó mọ lọ kó wájú lé mi. kó wájú lé mi o mo sọ lóko o. mo ti fẹ́ mọ́ sọ ọkọ ẹ mọ́ lóko mo ti kà mọ́ fẹ́ fọwọ́ ẹ fẹ́ fọwọ́ lágbá mi lójú ni o ẹ fọwọ́ lágbá mi lójú ni o ẹ lọ́ọ̀ mọ̀ kí mo lọ́ọ̀ fọ ọmọ yín o. ń ra nù wọṣọ ìyún náà fi ń sẹ́gbìn alákọ̀ọ́lù. àríkẹ́ ah, àríkẹ́ ah. má bínú torí ọlọ mọ́ ni ìjẹ́ kò dé mo fi ń sáré sọ̀rọ̀ bó ṣe ń gbóná lára mi ni mo ṣe fẹ́ gbé kalẹ̀ ṣé ìmọ̀rẹ́ ni kejì ṣé gbogbo pẹ̀lú gbogbo wàhálà tí mo ti ṣe lórí rẹ̀ ṣé ó fẹ́ jẹ́ kọjá sásán ni èyí jẹ́ kó já sásán ni ó bojú mi jẹ́ o ah. ó jojú mi gangan ni o ó jojú mi gidi ni o èmi ò mọ̀ pé ó ti gbọ́n pa ẹ̀ èmi wọ̀n pé òòrì ni ní òjẹ́ kémi wá sọ kankan fún ẹ. sọmọ pé ọlọ́rọ̀ àbètì dìdì èmi ò tètè gbọ́ èmi ò tètè mọ́ mọ̀sákàlá mọ̀sákàmọ rí báwọn èèyàn máa ń dá sojú fún mi tí máa ń kọjá lọ kọjá bọ̀ àṣé nǹkan ti ṣe mí. ó jálùrà hmm. àánú ẹ ṣe mí èmi ṣe ọlọ́run ah. máa wọ pé àání ẹlẹ́ni ó forí ṣe ó fojú ṣe ó fara ṣe ẹ ẹ mú irú mi rẹ ní kejì ló jẹ́ kó máa bú obìnrin. àbí ó nífẹ̀ẹ́ mo rẹ nìkejì àwa fún ọ̀rọ̀ tajọ́ rẹ̀ a mọ̀. mo nífẹ̀ẹ́ rẹ. ó nífẹ̀ẹ́ ó kọ́ mu gbogbo ìfẹ́ yẹn báyìí ó dẹ̀ jẹ́ kó wà wasted. Ah. tó bá pè é lẹ́ẹ̀kan báyìí mo dáhùn lẹ́ẹ̀mẹ́wàá. àbí. kò sí nǹkan tó ń ṣe kó wà lẹ́nu ọkọ̀ kó má ní àwọn rẹ nìkejì. kò sí nǹkan tí mo lè mọ̀ ṣe tí má rí ìpè mo rẹ nìkejì kò sí má fi gbogbo nǹkan lẹ̀. ìwọ ọkùnrin kí ló fẹ́ kí ló ah, ah. wá kiri. àbí kí ni wá ká. ó ga ọ wàá fọṣọ bá lọ sódò àbí o wàá tún lọ sójà iná nìkan ló kù tí mo lè bá wọn dá nítorí mọ̀rẹ́ ní kejì inú ilé wọn kódà kódà kódà kéèyàn kódà kódà ọmọ dàbí pé èèyàn nígbà téèyàn bírèkì àti èèyàn ni èèyàn bírèkì àti èèyàn ni dákun dúná dúná ẹjọ àríkẹ mọ pàrọ̀ fún mi ta ni ọmọkùnrin tuntun tó ṣẹ̀ṣẹ̀ rí tó fẹ́ wọnú ayé rẹ̀ tó fi ń ṣe bí ó ṣe ń ṣe obìnrin tó obìnrin tó obìnrin bá ti ń dọwọ́ rúbà ó ti rí ọkùnrin kan nù ó ti rọ́pò nǹkan nù. tó fẹ́ wà àbí tó ti wọ̀ ó ìbáwọn alákọ̀wé tó wá sílùú wa yìí tó dẹ̀ rí ọmọ pupa tó lọ sí sùkúl ọmọ báwo kà ó ó dẹ̀ ní kéjì títí ẹ̀ làwọn láìkì àwọn ni. ṣé kìí ṣe àwọn àbáwọn mi àbáwọn kan tó àti ọ̀sán sọ pé wọ́n sọ pé àwọn àwọn wọ́n wọ́n wá kọ̀ kí ni. kẹ̀kẹ́ mà ti ṣubú. fi kẹ̀kẹ́ lẹ̀ lásìkò tá a wà yìí ná fi kẹ̀kẹ́ lẹ̀ sọ́ǹgbọ́n mi ṣé kí ló sáà ọmọkùnrin tẹ wá kọ kíní eh, kíní àwọn ní àwọn olóyìnbó yẹn tọ́bọ́ láti ìlú èkó àwọn ni. tán wá di wèrè kiri tán wá di ìdí ọ̀sán káàkiri. Ah, àwọn ni o àwọn lọ́gbọ̀ ìyàwó lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ dùn mí torí o try gan fún kejì. Ah, ah, ṣé màmá rẹ̀ wá sàn kankan sí pé ó ti lọ́kọ ni. ìyá kejì eh. grandma grandma kejì. Eh, ìyá kan náà ta mọ̀nmọ́ náà nù. ọmọ nǹpa ẹ̀ wọ́n tún fi gbogbo ara sí i wọ́n ní àwọn inú wọn dùn wo jálùwà tí ni wọ́n dùn pé ọmọ wọn fẹ́ lọ pé jálùwà bíi ti báwo ah, pé wọ́n jáde. sẹ́mi ò ní education rárá ni. ó ní o àìwọ́n bá tó ní iná alẹ̀ mi o. sẹ́ẹ̀ ní education bíi ti wulẹ̀ kó mọ rárá ni. ó pọ̀ ó pọ̀. èkó nìkan ni ò sí lọ́rọ̀ mi o. ìyá mọ̀ ń pa ẹ̀ ó fọwọ́ sí i ó fi gbogbo ara sí i àti pé bó ṣe wà yẹn gan kó má mú ọjọ́ wedding kó ti rẹ́dí àti mú ọjọ́ wedding pé à ẹ̀yin ọ̀rẹ́ ọmọ mi kí lẹ rò pé ká mọ ọmọ ọhún rò pé ìwọ o jálùrà kẹ jálùrà bọtà. àríkẹ́ màá ṣètò jàǹbá kékeré bá alákọ̀wé mo ní mo sọ bẹ́ẹ̀. jálùrà wa èmi wà pẹ̀lú ẹ̀ àsìkò yìí la máa mọ ọkùnrin tó lè ọkùnrin tó dúró ọmọ ní ẹ ìyàwó ọ̀lẹ́ lọ kì í gbà máa ń gbọ́ ọmọ ọ̀lẹ́ eléyìí sí ìyàwó ẹ̀ gangan lélẹ̀ ìwọ ló ná gbogbo owó ná gbogbo ẹ̀ mo wà pẹ̀lú ẹ̀ o ìwọ ni kò jẹ́ ká jọ mo wà pẹ̀lú ẹ̀ ṣe. ẹ pé pé o tì mí lẹ́yìn láti. bẹ́ẹ̀ o ti parí o ti parí nígbà tó yẹ pé ìwọ ti sọ fún mi pé ìwọ ti fara rẹ lẹ̀ wípé kémi àti ẹ kájọ dojú ìjà kọ wọn kò sí wàhálà kò sí wàhálà bóòlù ọ̀rẹ́ yín kẹta bí n pé ń tiẹ̀ o. Hmm. o mojú o mojú bí n pé o láìkì ẹ rárá ah. ojú ayé ló máa ń ṣe bẹ́ẹ̀ o náà mọ̀ mọ̀ ràn mí sẹ́ ọmọ mọ̀ ń ṣe ní ah, ọkọ rẹ̀ wọ́n tó. kí ló dé tó jẹ́ pé inú ni ayé wà báyìí pẹ̀lú gbogbo mo ṣe máa ń ṣe fún Bímpé náà wípé ah, ọ̀rẹ́ ìyàwó mi o ọ̀rẹ́ ìyàwó mi o ṣé òun náà tó ń já mi lẹ́gọ̀ọ́ ni kò sí wàhálà kò sí wàhálà ó yé mi kò sí wàhálà màá ṣètò jàǹbá kékeré bá alákọ̀wé kò sí wàhálà màá fi nǹkan sí alákọ̀wé. ó tẹ̀ wá dá bẹ́ẹ̀ ni nǹkan lọ́gbọ́n bẹ́ẹ̀ ni ṣé kí ló kọ ìyá rẹ̀ náà. Ah, èmi ò mọ ọ̀bọ̀ ọ̀làwálé lórúkọ ẹ̀ ọ̀làwálé kò sí wàhálà mọ lọ àríkẹ́ mọ lọ ah, ah. àríkẹ́ mọ lọ àríkẹ́ mọ mọ mọ lọ sí oh, mọ lọ sí mọ lọ ní díẹ̀díẹ̀ kò sí wàhálà màá sì lọ màá lọ mọ dànù díẹ̀ lé ah, òrìṣà lọ̀rẹ́ mọ dalẹ̀ igbó yìí èyí ṣe gbọ́ agbébí mi ọ̀dà yìí èyí sọ̀dá wo mi dàgbà. àwọn òbí ẹ̀ ń bọ̀ bùbá ilé àbọ̀wọ̀ ọ máa wà ọ máa wà. ní ìlú àìlọ fẹ́ mọ àwọn ọmọ mi àti dájú wa. kódà wíkẹ̀ndì gangan gangan ló máa wà. Ah, wọ́n fẹ́ wá sí ìlú àìlọ torí kejì ah, wọ́n fẹ́ wá mọ girama. Ah. ìlú àìlọ ìṣẹ́ máa dùn ọ̀rẹ́ mi kábó lórí eré yọ kìtì wá náà léde. Oh ẹ kú ẹjọ́ kejì láwálé náà òun òbí òun bọ̀ ní wíkẹ̀ndì. ó ti sọ fún mi àǹfààní sọ fún wa. púpọ̀ ayọ̀ ni kò sọ fún mi tó fẹ́ lọ rí ilé wa. ó ti ẹ̀yà káwa. àwa mẹ́ta la jókòó síbí èèyàn kan ló ra ọtí fún. Ah, ah. ẹ jẹ́ ìṣàlejò lálejò ará lílẹ̀ yìí náà. àwọn ìṣàlejò kò sí wàhálà. ọ̀rọ̀ ìfẹ́ yìí lágbára o. aṣọ wo la máa mú ná. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa kọ́. Congratulations mo dáràn ṣé lóòótọ́ ni kí ni mò ń wò yìí eh, ṣé lóòótọ́ ni wọ́n wí bẹ́ẹ̀ náà mo sì bá bẹ́ẹ̀ ah! ọmọ láyà o ọmọ láyà àlejò lásánlásán nínú ìlú o sì ń bá ọmọ nílùú o sì ń bá ta nǹkan ọba ń ta kàngbọ̀n àbí ìwọ wọ̀lú ọwọ̀lú gìjà ọyàn ẹ̀kọ́ para àbí ọbẹ̀ bọ̀ lábàtà ọyọ ọbẹ̀ sí i sọ̀rọ̀ kó omi ló kú ni. jálùrà mi láì kọ́ kó gbọ́ ọkọ mẹ́nu gbọ́ ọkọ mẹ́nu ah, sí mi ní jálùrà lónìí. kò sí mr kò sí bọ̀dá. tí kí ni fi ṣe. kọ́kọ́ dìde náà wọ́n bá mi sọ̀rọ̀ ó wà lórí ìdúró ó wà lórí ìjókòó kó dé dọ́sọ́kọ̀ yòó. jálùrà jálùwà mi ò láìkọ́ tó ń ṣe ah, àlejò wa ni. wo bí aríkẹ́fẹ́ mi lẹ́nu jẹ́ kọ́kọ́ bàfà jẹ́ bàfà náà. jálùwà kí ni gbogbo rubbish tó ń ṣe náà kí ni gbogbo rubbish kí ni mí ni gbogbo nǹkan tó ń ṣe. wo bí rubbish bá wò wo bí èmi ya wèrè gangan o nínú ìmọ̀ ya wèrè gangan o kò sáré tẹ́mi ò lè kojú o kò sáré tẹ́mi ò lè kojú mọ́ lè bá kọ́kọ́ dìde sókè ah, náà dàgbà sókè dàgbà sókè kọ́ dàgbà sókè jọ. dànù àwọn bá mi di ẹ ní wọ́n ṣe é ní you nonsense wo nìyẹn. sọlẹ ṣe báyìí kọ́tà ìṣe yìí ò dáa o. Ah, eh, stop eh, kí ló ṣẹlẹ̀ kí lè máa ṣe dàpọ̀. Ah. ṣé tó ṣe fún ó báyé ó fẹ́ báyé ọmọ ọlọ́mọ jẹ́ ó jẹ́ kó gbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu mọ́ ọ̀fẹ́ mọ́ ọ̀fẹ́ mọ́ ọ̀fẹ́ tọ́ bọnú ayé rẹ̀ kó báyé rẹ̀ jẹ́ èmi ò ní bàbọ̀ jẹ́. ẹ kí ló kún ẹ tó bá báyé mi jẹ́jẹ́ kó báyé mi jẹ́ kí ló kún ẹ kí ló jẹ́ wo bí stop it. sẹ́mi ló ń léhun mọ́ èmi ló ń léhun mọ́ dúró náà ṣe bí wọ́n sọ wípé nígbà tí òde ìlú yìí ṣe bí wọ́n lọ fẹ́ ṣe rìsásà ni àbí wọ́n sọ pé rìsásà ló wá wá ṣé rìsásì rẹ rèé tó fẹ́ gbá tó wá ṣe àbí iṣẹ́ tí ń rọ̀ nù àbí sórí gbàtàpá rẹ pé tọwọ́ rẹ pé tó lójú méjèèjì lẹ́sẹ̀ méjèèjì ṣe rìn ìlò ń dẹmọ sórí tí má fi má ṣe oníjàmbá gidi ni o àwọn èbó tí tọ̀ bá ṣiṣẹ́ gan wọ́n rí ọba ìwọ́n wò pé a ah, sẹ́bẹ̀jì ni yín ni torí o ẹ̀ níjọra yín mọ́. Ah, mi ò ah, láìkẹ́ tó ṣe o máa jàmbá ni mo sọ. mo ò láìkẹ́ mo. àrí ìkẹ́ bó ló ṣe ṣe báyìí bó ló ṣe ṣe báyìí èmi lọ láìkẹ́ fóun. mi ò láìkẹ́ tó ṣe àlejò lẹ́ni dáadáa jẹ́ kó tiẹ̀ lọ́nà. wo bí àrí ìkẹ́ sórí tẹ́lẹ̀ máa fẹ́ ṣe pátì kan kó ṣe èmi ò fẹ́ kéèyàn máa ṣe pátì méjì pọ̀ èwo ni kéèyàn máa ṣe PDP àti eh, APC papọ̀ kọ́ kò lè lọ bẹ́ẹ̀ jẹ́ n sọ fún ọ máa bá ọjà tára rẹ kọ. wọ́n bí ẹ dá. eléyìí ọlọ́run kọ́ máa fọ́ máa fọ́ gbogbo bẹ́ẹ̀ sí mọ́tò rẹ̀. ọlọ́run ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe ó ní sí ẹwọ́ sí. ẹ máa ẹ máa lọ sí yìí àríkẹjọ máa mú wọlé kí gbé ẹ máa mú wọlé. ṣé máa

ah inú bí mi ni tínú bá ti bí mi ni má sọ bẹ́ẹ̀. ẹ wo ẹ̀gbọ́n ẹ̀gbọ́n Múkàílà kí ló ní tí àmọ́ wíru tẹ̀yìn mọ́ wíru báyìí ah, ṣé ẹ mọ̀ pé kàkà kí eku mọ̀ jẹ ṣèṣe káfí sàwádànù ni. ẹ ṣe bá wàdànù náà làwa wá débi. òun làwa débi ṣùgbọ́n bí ọmọ kejì ń ṣe wà ní tí bá fi já mọ́ yín lọ́wọ́ káyà bá gbogbo ẹ̀jẹ̀ ká dojú ọ̀rọ̀. ọmọ ìjà tí mo fẹ́ kankan tí mo fẹ́ kankan lọ sọ. Ah, bàbá bulu ayagayaga yìí. kí ni bàbá bulu tẹ́ ń tẹnu mọ́ sí àní tẹ́ tí o bá fi lè ja mọ́ yín ẹ̀yìn lọ́wọ́ tẹ́yìn ò ní nǹkan tẹ́ fẹ́ fi ṣe ní tá a fi fi ṣàwádànù kó já mọ́ mi lọ́wọ́ kò sí tó burú bẹ́ẹ̀. yàyà túrè sọ̀ọ́yà wèrè. lọ́dọ̀ wo. ọmọ tẹ̀mí náà lé oníkóṣe ìjámọ̀ wọ̀ lọ́wọ́ kí ló kàn tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn gan. ẹ̀gbọ́n lukaku ẹ má ràn san tá a bá ti ń sọ̀rọ̀ o mi ò fẹ́ kí káfíńsì káfíńsì. wọ́n ti dé wọ́n ti dé. ẹ ẹ rà sà. ẹ pẹ̀lẹ́. ẹ káàbọ̀ sà mok àbọrúbọ yìí o. ẹsìké. mo ń jẹ ayé sàn. ẹ pẹ̀lẹ́ sàn. ẹ pẹ̀lẹ́. ìyá mi la jẹ́ ìyàwó mi àjẹ́ ọmọ mi àjẹ́ èmi gan fúnra mi àjẹ́ ni mí. mo tún ẹ ẹ ìmọ̀ tó dé tẹ́lẹ̀dọ̀ ò dá mi sẹ́bi yín wọ́n ní gbogbo ẹbí àwọn àjẹ́ ní gbogbo ẹbí wọn. iṣẹ́ yín tẹ̀ wá gbàrè. rárá iṣẹ́ wa kọ́ ibà bàbá n ta ti lérò ní pé iṣẹ́ fún wa ṣe bí sọ pé. ẹ wo wo ẹ sì mi gangan mo lọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́gùn la béèrè lọ́wọ́ yín o mọ́gùn tèmi ti máa rí bí kán lo ìgbálẹ̀ àbí kán lo kinní kan lè ké sí pé pépà tẹ̀ mú wa mọ́gùn mọ́gùn wípé kí yín lu mọ́gùn kú dànù sọ̀rọ̀. sọ̀rọ̀ mi tí mo pé mi àjẹ́ tí mo pé ìyá mi àjẹ́ èmi gangan àjẹ́ torí gbogbo ewé tí n bá ti pè yóò máa jẹ́ mi bí mo bá ti fẹ́ lò ní wò ó mágùn akámọrúgúdú ní ọ̀gbẹ́lẹ̀ yìí páúdà sáré páúdà yìí akámọrúgúdú fìbọn tiwọn lórúkọ tí wọ́n pe kú òdu kẹ̀kẹ̀kẹ̀ gbọ́mọ lọ́jà lórúkọ tí wọ́n pe sùn ọ̀dàrà ọ̀gángán ṣọ́ra kì lórúkọ tí wọ́n pe sọ̀pọ̀ náà mú wọn bí ẹ̀mú ló kọ́ àwọn. ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́. àárẹ̀ ìṣe ló ṣe ń kiri ààrẹ pẹ̀lẹ́ yín. irọ́ mo rí pé kí ni tábà tẹ fi bóyá ìmú kí ni à ń kì jáde. ẹ̀wẹ̀ mọ̀ dà lóhùn bí ṣe ń ṣe nù ó ti ṣe bẹ́ẹ̀ fáwọn ìyá kan dá ṣe rí fádà tí ń bẹ́ńbẹ́ ẹ tọ̀wọ́ bọnú ẹ̀ ìkàrin ni o mm, ọwọ́ ilé ni ẹ fi sí ọwọ́ àwo rèé bẹ́ẹ̀ bá ti fi sí ẹ fi rò pọ̀lọ̀pọ̀lọ̀ ẹ wá fi falẹ̀ ẹ mọ̀ sọmọ ń bi tí ọba gbà kọjá. a fi lalẹ̀. ẹ fi lalẹ̀ báyìí. ká fi pàwọ́dà sọ́wọ́ ká fi lalẹ̀ láì jẹ́ pé rẹ́fìrí fẹ́ blow free kick. wọ́n fẹ́ ṣe tẹ́ntẹ́n ni. àwọn farabalẹ̀ jàre ẹ má bọ́rọ̀ yín sọ̀rọ̀. ọmọdé òmò ògùn ìpè lẹ́fọ̀ọ́ àmọ́ ẹ wàá sọ ọmọ òun o kó jẹ́ pé déédéé ìgbà tí ọba kọjá ń bẹ̀ ń lẹ́ lálẹ́ gàràgà ẹ má jẹ́ kẹ́lòmíì ọ̀dà kọjá òun bẹ́ẹ̀ lòmíì bá dà kọjá ó kó má gùn nù o ah! òun ni ẹ sọ ọ ẹ má kó bá mi òun ní kó bá yín ó jẹ́ ẹjọ́ pawọ́pọ̀ kẹgbà lẹ́ẹ̀kan náà. èmi gangan ni mo fẹ́ wọ́n ní ká jọ pawọ́pọ̀. wọ́n ní kí wọ́n gbà. òun yóò jẹ́ fún yín o ah, ọkàn yín balẹ̀ ah, o. ẹ ṣeun

báyìí wọ́n ṣe freedom fáyì ni wọ́n upgrade kúrò lórí ilẹ̀kẹ̀ sórí powder. ẹ eh, ilé gangan ni èèyàn gbọ́dọ̀ mọ bóògùn jiyàn kó lè ṣiṣẹ́ o. kò sí wàhálà èmi ti fẹ́ máa lọ́dọ̀ ẹlẹ́gùn kan lóṣogbo. irun orí ní wo kókó mórí nǹkan náà wà wo kókó mọ́wọ́ nǹkan náà ṣe àwọn kókó mẹ́sẹ̀ ó dolú wo kókó àjà gbàlúrà. bàbá fásitì. iṣẹ́ tẹ ọbẹ̀ yẹn mo ti parí oògùn hmm. sílé abẹnú gọ̀ǹgọ̀ àṣà àní òjẹ́ eh. ewé rẹ̀ kú bí kan ni eh. ewé yóò kú bí kankan o. ẹ ti ṣe wo ń tẹ́ fẹ́ ṣe sí lára báyìí. Ah, àmọ́ mo fẹ́ bí ọ léèrè ní eh. kí ló dé tó wo gbogbo máa mọ̀ ẹ́ tó wá ẹlòmíì àwọn kan bẹ láàrin ìlú ìtìyà nífẹ̀ẹ́ rẹ̀ tí wọn ò mọ bí wọ́n ṣe fẹ́ dọ́dọ̀ rẹ̀ nígbà bá sì nífẹ̀ẹ́ lómi tá a fà mọ́ra ti pọ̀ ó lè mọ́ so èso oore fún ni o yóò wá dọ̀ràn sí ni lọ́rùn. bàbá bàbá hmm? èmi ò fẹ́ràn kí n máa ṣèrè gun mo hẹ́ẹ̀tì kí n máa ṣèrè gun láyé mi o àmọ́ tí ẹ̀ máa ti fẹ́ mọ́ gé mi lége sọ́tún gé mi lége sósì kò sí bí n ṣe ní padà ṣèrè gun nígbà tẹ́ ẹ nídìí èmi tẹ́ ẹ nídìí ìrànlọ́wọ́ tèmi ẹ dákun ṣé mo lọ́yún nífun ni ṣé mo dà yín láàmú ni àbí mo bá yín jiyàn níta fẹ́ gangan gangan ni mo ṣe fún yín níta ah, tí mo bá fẹ́ ni kẹ́ ẹ ṣe fún mi o ó ti gbà yín nígbà òjò ẹ̀yin lágbàdé lẹ̀ ẹ̀yin náà gbèmí náà níbẹ̀ ẹ̀rùn lágbàdé lẹ̀. ó ti tó alásọ̀bàjẹ́ hmm. àjàǹtálọ̀ ọmọ gbà oògùn náà. kí ló yàtọ̀ ń bẹ̀. nǹkan sí ọ sí ọ wo ìjókòó ń bẹ̀ ní kọ́ ọwọ́ náà bí ó sì lọ́wọ́ rẹ̀ kọ́ ọ sì bẹ Elédùmarè àtẹlẹ́dàá rẹ̀ kọ́ jẹ́ tọ́ba ilé ti jẹ́ adìẹ ìdẹ́yìn lẹ́yìn àgbàdo hmm. gbogbo omi tó o bá ń lọ ni o tẹ̀lé ọ lọ. bàbá fast fast fast fast fast ẹ̀jẹ̀ bí èèyàn tèmi ẹ̀jẹ̀ bí èèyàn tèmi bàbá tí bá wáyé ká ní mi ò mọ̀ yín ni ó yẹ kí n para mi kí n tó padà wá ni ọlá pé mo nífẹ̀ẹ́ rẹ ni o. èmi náà fẹ́ràn yín. ọ rò pé mo ò fẹ́ ṣe fún ọ mọ àlùbáàsì ẹni. àmọ̀ràn ni mo ń fún ọ. ẹ má fún mi lámọ̀ràn tí ò ní jẹ́ kí ilé ayé mi ọlọ́wájú ẹ má fún mi ọmọ ah, mo nífẹ̀ẹ́ ọmọ gan ni. ọ̀dà ni mo ti yanjú rẹ. nígbà tẹ́ ti wá ṣe fún mi báyìí inú mi dùn gan o. ọlọ́ọ̀sì ẹ gan. èmi gan fọ́ fún yín gan. ẹ mọ nífẹ̀ẹ́ rẹ ọjọ́ bàbá mi tọ́pọ̀. ẹ má sọ bẹ́ẹ̀ ah, ẹ ó kàn jẹ́ pé nítorí ọmọ ń yà mí lẹ́nu bí ọ̀rọ̀ bàbá yín mo ní pé èmi kọ́ là ń tèmi o bàbá yín ọ̀kan kankan o. yín ò ní kéèyàn ọmọ jọrọ ẹ ní ọwọ́ ọ̀kọ́ la. àwọn àwọn tó wá nírun gbọ̀n sásáfà ni wọ́n ni. lè mọ́ mọ́ ni. ẹ ara fánà ni lè mọ́ mọ́ wa. àti Fatima sọrí irùngbọ̀n tí wọn náà kó ọrùn nígbà tó bá fi dogbo kọ́ bí Olódùmarè kọ́ dà tàbí bàbá mi bọ́ọ̀sì rírì. àìrọ̀ o. bọ̀ àbí tó bá dárúgbọ̀n sí. ànímà irúgbọ̀n tó ẹ pé mi máa tèmi ò tó fa èmi kàn fi ń ṣe ní gáàsì ni. ọ̀rẹ́ lọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ lọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi alátìlẹyìn mi ọ̀rẹ́ mi alábàásọ mi. ṣé mo ti bọ́ sọ̀rọ̀ lórí fóònù. jálùra hmm? tó bá ṣe pé mọ̀ pé ọlá ìfẹ́ tó ní sí ọ̀rẹ́ mi tó ń tí gbọ́gbọ́n báyìí mi ò ní gbẹ́kọ̀lẹ̀ àníjọ hmm. dúró mi báyìí máa sọ̀rọ̀. ìfẹ́ mi. everything is already out. Eh, eh, jùlọ arábìnrin tí wálé ò bá sá lọ́jọ́ yẹn wàá bá mọ́tò ẹ̀jẹ̀ wàá tún ṣe léṣe. Ah, irọ́ o irọ́ o mo kàn halẹ̀ ni o. ó halẹ̀ nìyẹn tó ah, lọ ah. gbégi. ẹ mo kàn gbégi ni kí nǹkan fi halẹ̀ pé kó lè mọ̀ rí kó lè bá àmọ́ dọ̀dọ̀ kejì mọ́ ni ìfẹ́ ni sẹ́mi lè ṣe ọ̀dà tá a bá sọ gílẹ̀ sí mo lè dánmọ́kùnrin mu. ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. ẹ mo mọ mo mọ bẹ́ẹ̀ mo kàn halẹ̀ ni. tó ṣe mọ̀ yẹn ó dáa òun sọ̀rọ̀ kan lórí fóònù pé ọ̀rọ̀ fẹ́ wà tọ̀rẹ́ mi hmm. mi mo lè ràn yín lọ́wọ́ jọ kí ni tèmi ń orin títí ẹ wà nbẹ sórí oore tó lè ṣe fún mi ni pé sọmọ pé ẹ kéjì fẹ́ràn bẹ̀pẹ̀. ẹ mo mọ. ẹ mo sì mọ̀ pé lẹ́nu ìgbà tèmi àti ẹ ti jọ ń jà yìí yóò ti mí sí ẹ yóò ti mí sí bẹ̀pẹ̀ torí kò séèyàn méjì tí mo máa rà etí mà á rà màá lọ nú igbó màá lọ kà. ẹ kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ gògó kí n tèmi. ẹ sọ wá rí èmi ti wá ṣe wàhálà ìbẹ̀pẹ̀ lọ hmm. mo ti wá rí tó ti yọ mo wá lọ jìnnà gangan ni òkín tó rí o èmi àmọ̀ pé tí má gbé lọ fúnra mi kò ní í gbà mo ṣe wo pé kí ẹ ń gbé fún wọ kí wọ o bá mi gbé fún. Ah, kémi bẹ gbé bẹpẹ fún kejì tèmi bá fi gbé fún báwo lè ṣe mọ pé màá gbà lọ́wọ́ tèmi. yóò gbà lọ́wọ́ rẹ kó lè gbà. yóò gbà ìwọ ò ní sọ pé mi lè mi gbé ìrànwọ́ ah. ìwọ ló rà á fún gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kò tí yóò rò pé wọ́n ló rà á ni kò tí ẹni ro kan lọ́dọ̀ tèmi rárá nígbà tó bá ti wá bẹ tán ti bá ń jẹ ìgbà náà lọ́dẹ̀ sọ fún pé guess what tó bá eh. ní kíni and guess what tó bá ní kíni ọ eh. wà jẹ́ kó mọ̀ pé èmi olólùfẹ́ rẹ̀ mo ní kò gbé fún <laughs> sọ pé yẹn sì mọ̀ pé mo sì fọ́ fóun. Ah, ọpọlọ ẹ ti pọ̀ jù. Ah, ọpọlọ mi ọpọlọ mi ò jẹun sùn. o ṣe nǹkan o ṣe <laughs> eh, mo fẹ́ fún ọ lówó náà sí i lóní sẹ́ǹjì four hundred kí n fọ five hundred. four hundred dẹ́pẹ́ hmm. ilé wa ah, ó ga o eh, four hundred hmm. kí ni kí n fi ṣe. irọ́ mo fẹ́ fún ọ lọ́ndẹ̀ náírà àǹtí ẹ̀ ni irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ mo kàn sí mi nígbà fẹ́ fi ìbádẹ́ ní akíkan fi sọ pé kò fi. ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ ẹ mo tẹ̀lé bẹ́ẹ̀ nǹkan eh. ṣé o ò lè fẹ́ lómi. ṣé nílùú àbí ní ìlú ìbò mi tó bá jẹ́ pé ìlú yìí ni kò sóbì kankan tó fà ìmọ̀ lẹ́yìn kejì nílùú yìí òwò mi lè sọ bí ó gbọ́n. kò sóbì tó fà ìmọ̀. sọ́rí sọ́rí ìfẹ́ mọ́bìnú mọ́bìnú mọ́bìnú gbé ní tí mo fẹ́ sọ ni pé lẹ́yìn ìwọ àti kejì kò sóbì kankan tó dáa mọ́ ní gbogbo àgbáyé irú pupa kan kódà gan o dáa ju kejì lọ. Mm, ìyẹn mo fẹ́ gbọ́ irọ́ irọ́ funfun nìyẹn mo ṣe máa dájú kejì lọ pé kejì pupa èmi ò pupa irọ́ ni mo dájú kejì lọ. ṣé pupa ni beauty ni black is beauty. ó dàbí àgbè fún àgbè fún ó ṣe gan ó ṣe gan ó ṣe ah, ọmọ yìí. ọ̀rẹ́ mi ìbẹ́pẹ́ ìdùn o ọ̀rẹ́ pé ọmọ yìí in fact ó fẹ́ kí n ju gbogbo ìbẹ́pẹ́ tí mo ti máa ń jẹ. Hmm, mo ní ìyókù mọ́ mi. Ibo ló ti rí? Ó dùn gan o. Mm. Mi ò ní jẹ́ tán. Mo máa fi sílẹ̀ sílẹ̀ fún <laughs> Guess what? Guess kí Guess what? So jọ mi guess anything. Bí wọ́n ṣe ní kí n sọ, mo ṣe sọ fún ẹ̀yin jálùrà ló ní ọmọ àti mísì ìbẹ̀pẹ̀ láti jọjọ́ ẹ̀ òun dẹ̀ lòun máa ń bẹ́ẹ̀ rà ó wá ní kí n wá bóun gbé fẹ́ tó tóun bá gbé wá òun ní gbà bó ṣe ní bóun gbé wá fún ẹ bóyá ní kí n sọ ni mo yẹ sọ yẹn. <laughs> Ah. so omi wípé jálùwà ló gbé ìbẹ̀pẹ̀ fún ẹ kó gbé fún mi. Ah, ọ̀ọ́ ọmọ tó ṣẹlẹ̀ ó ti mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ẹ̀ dáa jẹ́mi ò ní pé kò fẹ́ o inú mi ni kò fẹ́ o ah, ẹ lè jọ máa ṣọ̀rẹ́ ẹ̀ tó bó sì nífẹ̀ẹ́ náà ni kò sí nǹkan tó bá di bẹ́ẹ̀ tó bá ah. ra nǹkan fún ẹ kó. alábọ̀dé ni ẹ Bímpé alábọ̀dé ni ẹ sọ ọlọ́gbà ìbẹ́pẹ lọ́wọ́ ẹni tó mọ̀ pé èmi àti ògiri wá gbé fún mi kí n jẹ́. torí ìfẹ́ tó máa ní sí ẹ máa ní ṣé wàá fi nǹkan sí ni. gbé kó máa lọ lé gbé kó máa lọ ṣó ti lè tó yẹn. wọ́n ní kò gbé kó máa lọ gbájọ́ kó máa lọ kó kúrò lẹ́mìí ṣó ti wá lè tó yìí ní sùúrù àbí ṣéyàn wá ń ṣọ̀rẹ́ dáràn ni. tó àwọn ọkọ rẹ̀ jọ káwọn kó pósítà nílẹ̀ nílẹ̀ kó máa lọ́jọ́. kejì ó ti dẹ ogbè sí mi lára. ó yá ilé ẹ̀yá má lọ kó kúrò lẹ́mìí ìmùlẹ̀ lọ̀rẹ́ mọ́ dalẹ̀ òrìṣà lọ̀rẹ́ mọ́ dalẹ̀ igbó yéé ṣe gbọ́ agbébí mi ọ̀dà yéé sọ̀dá wo mi dàgbà ọ̀rẹ́ ló mú mi dé bẹ́ẹ̀ tí mi torí rẹ ọ̀rẹ́ mi pàtàkì. ọwọ́ òkú náà ní kí n lò náà. ọwọ́ a ah, ìka ni. ṣé kò lọ́fọ̀ nu. kò lọ́fọ̀ ìwọ kan gbọ́n lẹ̀ kó sì fa máàkì sí i. Ah, ọ̀nà rẹ̀ sí. Vamos, vamos. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a bá lọ. tí wọ́n bá ṣáájú tèmi kan yìí a wà ṣe bó ṣe ẹ̀ka. bó ti ẹni kò sí wàhálà. nǹkan tèmi náà ti ẹ̀ tọ́ ni. ṣé kò sí. ṣé ìméjèèjì ń dènà dèmí ni à ń dènà dé. ṣé ká mọ tu o ká mọ ṣe pàdé ìgbésí ayé ara wa ni. ṣé ká mọ sọ̀rọ̀ wọn ni àbí kiri tó kọ́ nípa bẹ́ẹ̀ nínú ìlú nìsín. káwa náà mọ ṣe fàájì wa mọ. ẹ rò pé mi ò rí yín tàn ṣe kúbẹ́kúbẹ́ tàn sáré kiri ẹ̀yin àgbàyà ẹ̀yin àgbàyà méjì tàn ṣe kúbẹ́kúbẹ́ kiri àdúgbò. a fẹ́ lọ olympic ni a fẹ́ lọ sáré ilé bẹ́ẹ̀. Eh, ẹ ṣe à ń jà o mọ́ta sí wa o eh, pẹ̀lẹ́ ọmọdé ìṣẹ́ kíni useless button. báwo bó ṣe rí ó mú kíni scarf tán gbé sórí ó rò pé òun fi sá. ó fẹ́ lọ mẹ́kà ni. ó ti sẹ́yìn ó ti dàgbàjà ó mà ti dá kọjá ẹsike ó mà ti dá kọjá ó ti dá kọjá ó ti dá kọjá. Ah! <laughs> ìṣe mi ṣe ìṣe mi ṣe ìṣe mi ṣe. òótọ́ ah, má gbé mi pa kí ló dé. ẹ ló mi ah, lára rárá. mi ò lómi lára ló gbé mi ẹ̀mẹ́ta ti tó ó mà ti ṣẹlẹ̀ ni. ó ti ṣe ó ti ṣe. ayé ti bàjẹ́. <laughs> bàbá ìyá wèrè ó lóògùn. ayé rẹ ti ah nígbà tó ti ń pè tó ti fún wa alẹ́ mi ò rí mọ́gùn òní pàwọ́dà rí ọ̀dọ́ wọn mo ti kọ́kọ́ rí. sórí délé ń bá ti rọ́ọ̀lù bá ayé ẹ̀ nù. Mm, ẹyin ẹ ni kẹyìn ọmọ ìjẹun kẹwàá. eléré wo láà pè tí màá fẹ́ ṣègbéyàwó gangan náà. ká pè barista. Ah, ah. ọ̀rẹ́ mi kejì ọmọ ń yọ̀lẹ̀ bíi tiẹ̀ tí mo fi lọ tí mo fi bọ̀ rẹ́nikẹ́ ayọ̀ sáà ti di ọ̀hún wọ́ mo bọ́ rí ibẹ̀ pẹ́ o mò ń wí mò ń wí náà wọ̀ jì rẹ́nikẹ́jì mo rẹ́nikẹ́jì irú òun èwo wá rèé mo rẹ́nikẹ́ rẹ́nikẹ́ ẹ <laughs> eh, ẹ gbà mí kíre mo rẹ́ni kẹ́ mo rẹ́ni kejì mo rẹ́ni kejì mo mọ̀ ṣe kékeré rẹ́ni kejì o ẹ gbà mí o ta ni bẹ́ẹ̀ ni ẹ gbà mí o ẹ gbà mí o mo rẹ́ni kejì mo ṣe bẹ́ẹ̀ o mo ṣe bẹ́ẹ̀ o rẹ́ni kejì rẹ́ni kejì o rẹ́ni kejì ẹ gbà mí ẹ dẹ́kun ẹ bá wọ́n mọ̀ mí o ẹ wọ́n bá wọ́n mọ̀ mí o ẹ dẹ́kun o. oríire ọ̀rẹ́ mi pàtàkì ìmúlẹ̀ lọ́rẹ́ mọ́dà. búrẹ́dì kejì mi. Hmm. láṣẹ mi àbójú oorun mo wà ní. ojú ayé ilẹ̀ kúkú wà. bí mo bá sùn ẹ mi. ẹ fọkàn balẹ̀ ojú ayé lẹ́wà. <laughs> pé màmá lọ sí ọsibítù kí dókítà wà lè kán wá wò wọ́n bí wọ́n tó bá fún wọn lábẹ́rẹ́ wọ́n lè sùn dáadáa wọ́n ní di rest bó ṣe rẹ̀ akọni látàárọ̀ wọ́n tún jẹun. màmá hmm? kí ló tẹ̀ jẹun látàárọ̀. oúnjẹ ibi ò pa mí nìyí mo ti yó. màmá ẹ máa jẹun èèyàn ń jẹ lórí mo yóò mo rẹ́ni kejì ti jẹ́ yóò mo ti yóò. ẹ máa jẹun hmm. ẹ máa wọ gbogbo kó máa bọ́ sípò padà ẹ máa bọ́ eh. bí n pé. màmá à ń bọ̀. Hey. bámúbámú kejì ti bọ́ mi yóò. ọ̀rọ̀ gbé wa lágbára báyìí o wo èmi ò lè wojú ìyá yẹn o mi ì lè wojú ẹ o. eléyìí ah, ga o mi ì mọ ẹni tí ìyá yìí ṣe ọmọ tó ń bí kú ọmọ tíyẹn náà tún bílẹ̀ tún kú hmm. ah, eléyìí pọ̀. Ah, ó pọ̀ o ó pọ̀ o. àbí tí lóòótọ́ ni pé mọ́rẹ́nìkejì kú. Ah, mọ́rẹ́nìkejì kú o ó kú ikú pa. Ah, ah, ìkúnlẹ̀ àbí amọ́ o ikú pa o. ẹ dákun dúró ta ni ìyá gangan ṣe. ẹ tó ṣe ni kò yé wa kò yé wa o. ayé níkà o ṣe ọlọ́run o mo tún dúpẹ́ ilé e tó ṣe yìí o ṣó mọ̀ pé nígbà tí mo pé lọ́la ọmọ mi kú bí mo ṣe dúpẹ́ náà rèé mo pé kú ó fi mọ̀ra ní kejì ilẹ̀ fún mi mo ní fi ṣe kejì ara ó tún lóde ọlọ́run ó tún gbà mọ́ra ní kejì lọ́wọ́ mi mo tún dúpẹ́ ó ṣé o ó ṣé o pẹ̀lú arúgbó ara ó ṣé o o ṣé ọlọ́wọ́ o ṣé o. irú oúnjẹ wo ló wá fẹ́ lọ wá fún ìyá ìbàdàn. nítorí bóyá kí n bá wọn wá yán. nǹkan tó bá láìtì ni kò fún un. ẹ tó fẹ́ lẹ́ tó fẹ́ lẹ́. bóyá bí ògì. má bá ṣé lóòótọ́ ni mo rẹ́ kejì kan. lóòótọ́ ló kú o. mo dẹ̀ ṣì rí lánàá o. ikú wò lásìkò tó bá ti wọlé báyìí bá sì mú lọ náà ni kọ́lọ́hún ṣàánú wa ni tàlàbí o. ọ̀rẹ́ ìyá ojú síyà. ọ̀rẹ́ ọmọkùnrin mi lójú mi ì lè wọlé. kò sí nǹkan kan tó ṣe jáde wọlé. pẹ̀lẹ́pẹ̀lẹ́ àlejò ń gbàgbọ́ ara mi o. ẹ rọra baba bas. oúnjẹ ayé ìṣòro ah ó tiẹ̀ ti da? àwọn náà ti máa ń tán ṣe wọ́n ti sápò lé ẹ ti sá. baba bas ọ̀dà bẹ́ẹ̀. kí ló dé baba bas ìkà ni o. kí ló ṣẹlẹ̀. ẹ̀yin sẹ́yìn dáadáa o ẹ̀yin sẹ́yìn dáadáa o ẹ ti ṣèkà tẹ̀yìn ẹ ti ṣe fún mi tán. kí ló ṣẹlẹ̀. ẹ dájú baba bas ẹ̀yin sábẹ́ amagidi ẹ dá rárá ẹ̀yin sẹ́yìn rárá rárá kí ẹ bá mi ṣe iṣẹ́ kí ọmọ tí mo nífẹ̀ẹ́ kó fẹ́ràn mi kó kébì àti ẹjọ́ fẹ́ràn akájọ́ mọ́ ẹgbẹ́ tọkọtìyàwó ẹ sì mú ọmọ ẹ sì pa ẹ sì pa mọ́lẹ́ni kejì ẹ pa mọ́lẹ́ni kejì fún mi. lálùrà ọdẹ pẹ̀lú kàtàkàtà rẹ nu. èèmọ̀ tí mo sọ nù. ọmọ ọmọ ọmọ wo lọ́kù. ṣé ẹ̀gbọ́n tí mo sọ nísìnyí àní mọ́lẹ́ni kejì ti kú ó ti kú. mọ́lẹ́ni kejì. ẹ dúró sọ́mọ̀ pé ara rẹ̀ yìí balẹ̀ o wọ́n náà wọ́n náà lọ máa ń rí tọ́ máa ń ṣe o. mo ti gbọ́. ṣé ó kú àbọ̀dákú. ó dájú ni ó dájú ni mo léèyàn kú ẹ sọ fún mi pátá kú. ó sì dán lójú pé mo rẹ́ni kéjì kú. kí ọ̀rọ̀ wo lẹ́ ń bá mi sọ ṣé ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ pé ẹ fẹ́ pa tẹ́lẹ̀ ni. ẹ mọ̀ pé ẹ fẹ́ pa tẹ́lẹ̀ ni ètò ìmọ̀ mọ̀ pé mi ẹ fẹ́ràn ọmọ ni ṣé mi ò gbèsè rẹ̀ fún yín kẹ́ bá mi ṣiṣẹ́ ni. pàdé gbogbo oore tèmi ṣe nínú ayé tí pàdé gbogbo oore tí mo ṣe tí mo rísíkì láìfù mi. gbẹnu sọ̀hún kọ bára dáadáa sọ̀hún ọkàn mú ọ̀rọ̀ ọmọ lọ́mọ yẹn lẹ́sẹ̀ ọmọ lọ́mọ yẹn kí ló ṣe fún mi tí mo fẹ́ fi pa. kí ni o ṣe fún yín tí a fẹ́ fi pa ṣé gbọ́ ẹ wo sẹ́rí mo bá yín ná díẹ̀ ni mo bá yín ná bó ṣe ẹ̀rù pé bẹ́ẹ̀ mo bá yín fi ṣeré ọlọ́run wàláì máa kọ́kọ́ sọ fáwọn òbí ẹ̀ pé bàbá fàásì o apààyàn ni wọ́n o àwọn náà pọ̀ ọmọ yín sẹ́wọ̀n pé kò níyà yá ìyá rẹ̀ ní fi ṣèyà síbẹ̀ mọ̀ alákọ̀ọ́kọ́ lè léyìn ẹlẹ́ẹ̀kejì ìní kọ́kẹ́mi àti yíká jọlẹ̀ wọn. ẹ̀yin lẹ dàgbà èmi ò tí ì dàgbà. èmi ò lọ ẹ̀wọ̀n èmi ò jáde ẹni kú bẹ̀ ilé kú sínú ẹ̀wọ̀n èmi ò jáde padà. èmi ò ní bọ́ ọ lọ ẹ̀wọ̀n. èmi èmi ò ní bọ́ ọ lọ ẹ̀wọ̀n. sẹ́ẹ̀ bá gbọ́ bàbá bá tẹ́ ẹ bá gbọ́ kókó kókó kókó kókó àwọn sars ni o. sars. àwọn sars ni o tí wọ́n wà pẹ̀lú fúlù amúnésàn amúnésàn tó burú wọ́n wà efcc ó dèbí lórí ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ sẹ́ wo sẹ́rí. ẹ mú sí ṣé ọ lè wá ọ lè wá. àwọn human rights. mọ̀ ń tẹ̀ka ni àbí mọ̀ ń ṣe yahoo. ọ̀dà ẹ̀ bá ṣe yahoo ẹ̀ bá wọn ṣe wáyàwáyà kọ̀ọ̀kan mi àmọ́ ńgbà tí efcc àwọn human rights bá débi ẹ̀ sọ tẹnu yín ẹ̀ sọ lè tẹ̀sẹ̀ ìmọ̀dẹ́ tv eight. Ah. níbi kí ni mo gbẹ́jọ́ mi dé tẹ́ mọ́ sí o wọ́n jọ wá wọ́n jọ fa èmi àti yín báyìí tájọ máa sọ̀rọ̀ báyìí tẹ́ máa sọ ní ìdí tẹ́ ṣe pa mọ́lẹ́ kejì. ẹbí ọ̀pá yẹn dálùrà àwọn ọ̀pẹ nìkan kan mọ́ kó bá mi o gbogbo tó bá wọ̀n rèéṣẹ́ rèéṣẹ́ kémi lọ ṣe. àsìkò tó mọ̀ pé ògùn bẹ̀rẹ̀. tókùn mi ẹ ẹ ẹ ṣàgùn sí mi ẹ tún pa èmi náà bẹ́ẹ̀ sì pa ọmọ ẹlẹ́gẹ̀jì. ta ni pa ó. ẹ tún pa bẹ́ẹ̀ sì pa ọmọ ẹlẹ́gẹ̀jì àbí ẹjọ́ torí ọlọ́run ta ló sí ìbẹ́pẹ ní bẹ̀rẹ̀ pọ́ìsì. ta ló sí ìbẹ́pẹ ní bẹ̀rẹ̀ pọ́ìsì ṣé kí ẹ sẹ́yìn ni. ẹyin lásìkò àwọn ìgbẹ́pẹ ní bẹ̀rẹ̀ pọ́ìsì. jálùrà kẹ́kẹ́ kan táwọn lọ ń sọ lẹ́nu. ni mo sọ ìjáde wa o ṣé ẹ tí mo ṣe fún ọ ṣé májèlé ni. májèlé ló jẹ o májèlé lẹsẹ o májèlé lẹsẹ o mo ní kẹ bá mi sí kọmọ fẹ́ràn mi kọmọ nífẹ̀ẹ́ mi kémi àtẹ kájọ máa ṣe tọkọtìyàwó ẹ sì máa ń padà nù. wo kátàkátà ni kò tó ìkàyàn ní ẹ̀dá ẹ̀dá ẹ̀dá bí tí mo lẹ̀ kọ́ mọ́ rárá. yálùrà kí ló fẹ́ kí kí ni kí n fi búra fún ọ kọ́ ọ lè mọ̀ pé wọn ò mọ́wọ́ wọn. kó sí kankan tá a lè fi búra bẹ́ẹ̀ mi ẹ bẹ́ẹ̀ mi jì ni ẹ bẹ́ẹ̀ mi jì ni ẹ bẹ́ẹ̀ mi jì ni kí tó lọ sí. kémi ọjí òkú. ẹ bá mi jì ni òkú tí wọn ọmọ bó ṣe kú máa bọ̀ nílé agbára mi. ẹ tó yẹ lọ pè mí náà bá. wọn ò pa ọ máa bọ̀ nílé agbára mi. ẹ wá ìrìn yín ti ń yá jù. ha ìrìn yín yá. yálùrà ẹ fẹ́ dọ́gbọ́n sálọ àbí. ọ̀ ń bù mí so. ẹ lè lọ ẹ lè lọ ẹ lè lọ èyàn ẹ pọ lólùfẹ́ tèmi àmọ́ ẹ rò pé ẹ lè lọ ẹ lè lọ bí kankan. kí ni mo mọ̀ ọ́ fún gan o. kí lèmi gan mọ̀ yín fún báyìí o bàbá fa àjọ ríra fún gan ẹ̀yin bá ti mọ̀ yà sílùú débi tí máa padà yìí. lórí burúkú ẹjọ́ rẹ kọ bàbá mi tọ́jọ́ ni ẹ yọ lọ lọ ń jayé. bọ́bọ́ bọ́jọ́ bọ́jọ́ bàbá yín lẹ́kùn lẹ́pa ìyàwó tèmi. gbanu tó ọmọ ni mo pa ma. ẹ ẹ pa ẹ pa ẹ pa. ọ̀dà máa bọ̀. ẹ pa. má yà sọ ma lọ́rùn o. ẹ lè lọ ẹ lè lọ. má yà sọ ma lọ́rùn o. kẹ́hìn tó fẹ́ àjọ lọ ni. ọ̀dà. bàbá yín fa wèrè gan ni o. àìká ni ẹdẹ ẹ láàánú èèyàn lójú rárá ni. ìbà o ìbà mo kágbò kí n tó wọlé o. ẹ̀yin aláwìroko ẹ̀yin aláwìrodò mótúndé o alábàá ló làṣẹ aláṣẹ ló làbá àṣẹ lèmi wá pa àwọn ọ̀dábàá o mo rẹ́ni kéjì tọ́ bá ń bẹ nígbèrí òkú kọ́ súré tètè kọ́ wá jẹ́ mi awo ní péré awo awo kì í pa wá ìjẹ́ báwo bá pa wá wá jẹ́ ní hòhòhò mo rẹ́ni kejì o ìlàkọsímọ̀gbà òní kọlà kó má dénú ọmọ ẹ̀ tá a ti wéré báyìí òun tèkúté lé gbogbo tí mò ń sọkọ máa gbọ́ níbòjì òkú ọ̀yà mo fẹ́ bọ́ ọ ní gbólóhùn tààrà kìjì o ọkùnrin làdá ọkùnrin làkọ ẹ ń gbá kùkù díẹ̀ mọ́ ọkùnrin ní í ṣe wọ́ mo rẹ́ni kejì ikú rẹ ru wa lójú ó sì ru olólùfẹ́ rẹ lójú ìyẹn jálura ó ti ń sọ pọ́wọ́ mi ló ti wá mo fẹ́ mọ̀kú tó pa ọ́ mo fẹ́ kọ́ wú ibodè o o ẹ̀ẹ́n ẹ̀ẹ́n káàṣà. ṣeun o ṣeun mo dúpẹ́ o sọ ọgbọ́ báyìí. pé kí ni. òun ló ń sọ yìí. pé kí ni. àkísà tó ti dágbére àkìkàn lòun eléré ọmọ lọmọ yìí. bàbá bá àtọ̀ gidi nìyí o ẹ mọ eré ṣe ẹ mọ fíìmù ṣe gan o ẹ mọ fíìmù ṣe gan o èmi wà nù dìdìrì tẹ ẹ máa tàn tẹ ẹ máa sọ mi pé ẹ ẹ máa ṣe ọ̀hún ọ̀hún ọ̀hún àkísà tó dá àkísà kọ àkísà kò yẹpẹ tó dájú ẹ̀yà àtẹni ẹ wo gbogbo tí màmá yín fà kò sí tí lè ṣe mo lè bá gbogbo mi ah, ah, jẹ èmi lè bá gbogbo mi jẹ èmi ẹ ń gbọ́ kẹrẹ ẹ ń dàgbọ́ ẹ sọ fún mi pé. irúmọlẹ̀ ó sì pa ọ́. irúmọlẹ̀ pa àwọn wo irúmọlẹ̀ pa àwọn wo irúmọlẹ̀ pa àwọn wo. Ah, ṣé ìwọ ọgbọ́n gbà tó ń sọ wípé eléèrè ọmọ lòun. tale tale ọ ọ ọ. tó lọ́jọ́ kan ò dá ló pé. bàbá fàásì ọjọ́ wo lọ́dá tó pé sọ́mọ́ kú kékeré ń lé wọn ni sẹ́ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀ ni ọjọ́ wo lọ́dá tó pé ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ ẹ wo bí ẹ wo gbogbo tẹ̀ ṣe inú fíìmù lẹ́tì lèmi tí mo ń wo mi ò rí gbogbo gbogbo tẹ̀ ṣe ẹ̀hún ọ̀hún ọ̀hún yìí. eré ọ̀ni ọ̀dà bóyá mọ́jọ́ idú ládìí pọ̀. ọ̀sàmọ̀ mi ò mọ o. wọ́n tó o bá ti gbọ́ ọ̀gbọ́n náà nù ń tọ́ sọnù. ẹ wo ẹ wo bàbá fàásì bàbá fàásì ṣe mọ̀ pé ó ní bí mo ṣe bá mo ṣe wọ́ mo ṣe bá ṣe bá ṣe wọ́ra wa débi gbogbo mo fẹ́ gbọ́ tèmi náà fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ èmi lè fẹ́ máa tú èmi jẹ ah. èmi jẹ èmi wà ní ọmọ ọwọ́ ni. àbí ìṣòlódùmarè ìfẹ́ mọ̀ lágbára o ọmọ kọjá ìyára mi o. ọmọ ṣèkà fún yẹn tó wọn máa máa ń ṣe fíìmù rọ nínú ilé mi. ọ̀dà ọ̀dà mo gbọ́ ọ̀yà gbé etí rẹ wá. ẹ gbà mí létí ni wọn gbọ́ létí jálura kí ló dé gan. ẹ kí ló fẹ́ fẹ́ tí àdùn ẹ̀bí sẹ́yìn tó fẹ́ gé mi náà létí jẹ àbí ṣé èmi mọ gẹ́ òkú tó lọ létí jẹ tó ikú. ẹyin lẹ́pà ẹyin lẹ́pà ẹyin lẹ́pà. ọ̀dà sá gbètì rẹ wá ó ní tí n ó ṣe. o etí mi ni etí mi ni. tilẹ̀kùn etí rẹ̀ ó ṣí etí ọmọ lágídí kì í gbà sán etí èrà kì í gbógede etí rẹ̀ máa gbọ́rọ̀ mi mà kó o bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ ẹ̀ bọ́ra. mo rẹ́ni kejì o tọ́ ọ bá ti dégbèrè òkú súré tètè kọ́ wá jẹ́ mi bọ́ ọ bá dégbèrè ọ̀sà súré tètè kọ́ wá jẹ́ mi báwo bá kéré awa gẹni báwo bá dàgbà awa gẹni ẹ̀tẹ́ àwọn lẹ́rìí ọ̀gbẹ̀rì kàkà káwo tẹ́ àwa rọ̀ sàwọn àrè jì ọ́ súré tètè kọ́ wá báwo sọ̀rọ̀ ọ̀ya mo fẹ́ kọ́ tún ọ̀rọ̀ rẹ sọ. ọ̀daràn kò ní dáa fún wa bó ṣe kọlù mí náà mi. ẹ má ṣe pé ẹ dà ẹ má ṣe pé ìmọ̀ pé lóòótọ́ lẹ gbọ́. Fáṣadì mọ̀ ń gbọ́ tiẹ̀. Fáṣọlá àní ikú mi ò wá láti ọwọ́ ẹnikẹ́ni àdéhùn tí mo ṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi ni mo tẹ̀lé. àwọn wo gan-an ni àwọn ẹlẹgbẹ́ tó ń sọ yìí. àwọn eléèrè ọmọ ní ibi tí ìyá àgbà ti tọrọ ìyá tó bí mi lọ́mọ fàṣọlá hmm? tó bá jẹ́ wípé èmi náà ní ọmọ kí n tó kú ni kò ní pẹ́ tí ọmọ náà yóò fi padà gẹ́gẹ́ bí àdéhùn tí a jọ ṣe nínú ẹgbẹ́. ṣéwò sọtán rèé dìrọ̀ mọ́gi gbàgbé kọ́ rèé forí lé ibùsùn rẹ̀ tí mo bá tún ní gbólóhùn tí wọ́n bọ̀ sọ wọ́n máa bọ̀ sọ. Ah! ayé o ayé o ó tún gbogbo èrò ọkàn mi ni pé bóyá ń tẹ gbé lé mi lọ́wọ́ pé kí n lọ gbé fún un ló pa ni gbogbo àbí a. kò ní dáa fún ọ. àní ẹ mọ gbèmí sẹpẹ nílé bí ẹ mọ gbèmí sẹpẹ nu bí ẹja ẹja lọnu ibi títí rúùmù yìí ká lọ gbèmí sẹpẹ. orí ẹ burú lọnù ẹ. àbáfáfá ṣe mi ọ̀fẹ́ o. sọ ọbẹ̀ yòókù ẹ̀mí mi ni ṣé tí n bá sọ̀rọ̀ fún ọ ṣé yẹ kó má gbà ni. ẹ ṣé mi èmi rò pé fíìmù kan lẹ́yìn ṣe ṣé mo mọ̀ pé tòótọ́ tòótọ́ ni ẹ̀ ń gbọ̀n kan ni. ọba rọ lẹ́nu mi rí n ò ṣe nǹkan tí ọjọ́ mọ́rọ́ rí. bàbá fàásì bàbá fàásì ẹ̀ ṣe tó jọ mọ́rọ́ rí hmm? ẹ̀ ṣe tó jọ mọ́rọ́ rí ẹgbẹ́ òkú àlàyé fáwọn awo hmm? ẹ̀ ṣe tọ́yìn ni. gbadusẹ́ owó jẹ ẹ̀yọ̀kan tí ọmọ àtẹnumọ́ náà nù wọ́n gbogbo ọ̀rọ̀ tó ń tẹnumọ́ tó ń tẹnumọ́ yìí tó fi ń tì mí gbọ̀ngbọ̀n yìí torí gbogbo tí mò ń ṣe fún ọ yìí n ò ṣe fẹ́ yàn rí o. ẹ ń gbà tẹ sọ pé ẹ parọ́ rí ni mo ṣe sọ fún yín pé mo ṣe rán yín létí eléyìí kí n ṣe pé bẹ́ẹ̀ mo fẹ́ mo. gbẹnu táwọn ìrọkọ wọn ọgbọ́n ni wọn ń pè yín kì í ṣe rọ. mo wá mú mo mú ọ̀gbẹ̀rì mo fi ń sáwó wọ́n wá ń gbọ́rọ̀ àwọn arúmọlẹ̀ bí ọba ṣe ìfẹ́ tí mo ní sí ọ pé ọjọ́ baba tó bí mi lọ́mọ àti ìrànlọ́wọ́ tó ṣe fún mi tó fara rẹ̀ lẹ̀ fún mi mo mọ tí mo lè ṣe fún ọ mo lè pé kó o rìn lọ́dànù tó ní mọ̀nà lùyìí mọ́. bàbá kò sí lè rìn kọjá lùyìí ní ìdí físà. ọ eré ọ̀dà ẹsẹ̀ rẹ̀ ń físà rẹ̀. Eh? Eh? bàbá bàṣẹ. ó tún máa fọ́ ṣiṣẹ́ pàápàá. máa fẹsẹ̀ rìn cross border ni. Eh? màmá lọ́nà Togo ọ ní mọ̀ gbà tó bara rẹ̀ ńlá bèrè à. kí ló dé bàbá fàǹsì ẹ ńlá ẹyẹkẹ láàánú mi lójú ah, ẹ mọ̀ pé kankan ṣẹ̀ṣẹ̀ ṣe mi tán ni àkọ́dá ah, kò dá bẹ́ẹ̀. ṣé wọ́n láàánú mi lójú tó ń dà mí láàmú ọjọ́ láàfẹ́ ni o. ẹ má bínú èmi mo fọ́ fún èmi náà mo fọ́ fún yín o. èmi náà fọ́ fún ọ kódà mo mo mo mo dànù fún ọgán. mi kàn bá lugi fún yín. àmọ́ ọkọ̀ ọkọ̀ ń ṣe ń ṣe yẹn bí ọkà ìwọ tí mo fi ṣe ọmọ mo fi yẹ sọmọ ni torí pé ọjọ́ bàbá mi ẹ mọ̀ wá sí bàbá yín ní nǹkan tí ọ̀dà ẹ mọ̀ jẹ́ kí bàbá yín tó rìn lọ ọ̀nà tó gbò débi tí ó rìn dé Liberia. sẹ́wọ̀n bàbá mi ni. ẹ mú ti bàbá yín rí. èyí ò ṣe jẹ́ kí wọ́n ju ọ̀ṣẹ́ kòtò kọ́ ṣe bàbá mi jálẹ̀. bẹ́ẹ̀ ni ó bá sọ̀rọ̀ kó sọ̀rọ̀ tán àbọ̀rẹ́ lẹ́sẹ̀. ṣé màmá tó padà wáyé mọ́ ni. ẹ ẹ odi kése nu. ah ẹ mọ̀ síbẹ̀ ẹ mọ̀ síbẹ̀ ẹ mọ̀ síbẹ̀ ẹ mọ̀ síbẹ̀ ẹ mọ̀ síbẹ̀ ẹ wo bàbá fàṣ ìtẹ̀lẹ̀sẹ̀ ẹbẹ̀ mi ẹbẹ̀ mi ẹbẹ̀ mi ẹ sábẹ̀ mi tilẹ̀kùn etí ètò ọ̀dọ̀ ọ̀dọ̀ mi ẹ má bínú wọ́n bínú. etí wo ni ẹ ń jì ìwọ tó ọ̀sẹ̀ bọ̀ rẹ ilẹ̀kùn etí rẹ ti já dànù. ẹjọ́ ló fẹsẹ̀ lẹ́yìn gbà tí ilẹ̀kùn etí mi já. ọ gbóhùn ẹ̀ bọ̀ra ọ gbóhùn òkú bàbá fàṣẹ mọ rẹ bàbá fàṣẹ mọ ṣètò ọgbóhun ẹyẹ ọgbóhun ẹranko gbogbo nǹkan ni ó máa sọ̀rọ̀ tó máa gbọ́. bàbá fàṣ bàbá fàṣ kí ló dé pé tí ìgbà ọlọ́pàá ti dé láàrin àti ẹ̀yin bá mi yanjú tó wọ́n kọ́ lọ sún mi débi tí mo wà. ẹ sábà máa gbé tí ìlọ́ba yìí ni. bọ́ ṣe máa gbé lọ́nu. ọmọ gbóhùn àjọ̀nù olórí méje. bàbá ẹ mọ̀ sí tó tó bẹ́ẹ̀ fún mi. àjọ̀nù ọmọ tuntun wọ́n mọ̀ ké tó ọmọ gbọ́ ó sì máa mọ̀ túmọ̀ rẹ̀ ẹ yóò ké ọgbọ́n tó sọ ẹbí àdúgbò sọ̀rọ̀ ọgbọ́n tó sọ ọ sì gbọ́dọ̀ fún wọn lésì bàbá fún wọn lésì ṣe bá kí ọ ah. máa ń bá mi sọ̀rọ̀ èmi ò ní fẹ́ bá ń lónìí. wọn lù ọ wọn bá dáa lóhùn èèyàn á ní bẹ́ẹ̀ fi sá ìjọ wèrè báwọn. tó bá jọ o lè mọ ìjọ wèrè kan ọjà símú yàn àtòríṣe rẹ̀ ó yàtọ̀ gbà èèyàn máa padà sípò. sọlẹ ìyẹn mọ bá ti rẹ mọ lọ ẹ mọ lọ ẹ kò sí wàhálà màmá bá sí àmọ́ ẹ wá owó o kọ́mọ jẹ pé sẹ́ńjì ni wọ́n ní níbi tẹ́tí fẹ́ ra pépà o. kí mo fẹ́ fi pépà sí. ẹ ra pépà láàárọ̀ ẹ ra city people. city people kí mo fẹ́ fi sí. ẹ bàrà yín bẹ́ẹ̀ gàràgbà báyìí ni látòkè délẹ̀ bí ìgbà tí wọ́n bóde èèyàn sínú fíìmù pósítà fíìmù ni ọ̀láìtàláì èmi mo sọ bẹ́ẹ̀ fún yín gbogbo tá a ṣe sílẹ̀ fi jó pátápátápátápátápátá gbogbo ẹni máa kọ síbẹ̀ àti tí òtún síbẹ̀ gan máa ròpù yín sẹ́rí gbogbo ìtàn yín láti bẹ̀rẹ̀ dópin gbogbo bẹ́ẹ̀ ṣe mú irọ́ tẹ́ ẹ pa fáwọn aláwo tẹ́ ẹ gbókù irọ́ fún wọn àti. ìjọ rẹ kan ìfẹ́ àti ntọ́ ṣe fún mi ló ń dà mí láàmú kí ni tọ́nà mi kíni kọ lòdì kọ mọ sọ nǹkan kan mọ kàn mọ gbóhùn rẹ mọ kàn ná mẹ́ni nǹkan àmọ́ wọn ò fẹ́ fi eh, eh, eh, ibi sú olóore èèyàn kan tó fi ń dà mí láàmú yìí ara ni mí ọláàfẹ́ lọ ń jẹ́ o. ẹ má mo lọ sí ẹni o. ẹ mo ti gbọ́ àbúrò ibẹ̀ ẹ sẹ́tù etí o ah sorry papa fast ẹ sọ́tù etí ẹ bá ń sẹ́tù etí ká sẹ́tù rẹ̀ kókó ń Ah, ah, bàbá bá ẹ bẹ fún mi lọ́rùn ni. jẹ́ǹtì tí wọ́n ṣe jẹ́ǹtì tí wọ́n ṣe. ẹ ṣe ẹ ṣe. ẹ lágbúrú o ojúmọ́ máa bọ̀ ìyá lágbúrú. ẹ yóò wọ ilé pẹ̀lẹ́ tì mí ni. rí ọ̀dà tó bá wọn ọkọ̀ dó síbi àwọn ìbọra ni wọ́n náà bòde bá ṣáàkì ẹ̀gbọ́n ẹ máa bọ̀ àmọ́. ọ̀rọ̀ ti ẹ̀dá àbọ̀rúbọ̀ yìí ẹ káàárọ̀ ẹ pẹ̀lẹ́. àbọ̀rúbọ̀ yìí ẹ káàárọ̀. àbọ̀yè jáde ìwé ni àbọ̀rúbọ̀ ọjà gbọ́ nǹkan tá a bá wá jáde ẹ wò ó. Eh. wàhálà ti ṣẹlẹ̀ o. Eh, farabalẹ̀ ó ní mọ ní bọ́sẹ̀ máa ṣe kan jàre. ẹ eh, bàbá ah, ẹ̀yin gangan la wá rí a dúpẹ́ lọ́wọ́ yín pé iṣẹ́ tí a wá ṣe lọ́dọ̀ yín ẹ ah, sà bó ṣe yẹ kẹ́ sà ó kàn jẹ́ pé ibi tó jẹ́ lọ ó kàn jẹ́ lọ wrong side ni. mo ṣiṣẹ́ fún yín. Ah, ṣé mọ̀ wá mọ́ ni tá a bá ọ̀rọ̀ kejì wá ipe afẹ́fẹ́ tẹ́fún wa ní ẹ ti gbàgbé powder powder onímọ̀gùn tẹ́ ní káfí ọwọ́ kọ́ báyìí ibi eh. tó bá ti da kọjá ó ti tán. Eh. èmi èmi fún yín pàdé mọ́gùn èmi mọ́gùn. Ah, bàmí ah, ah. àjẹ bàmí àjẹ eh, níbí. tẹ tẹ fi ṣe báyìí tí mo ní ẹ fi tábà yìí pé tẹ́ẹ̀fì sọ pé ìyá rẹ̀ wo ní sín. tẹ́tún bèrè balance tí mo ní àbalance agani wípé a máa padà wá fún yín. tábà ti di ara fún yín ní balance. ṣé ẹ̀ràn ti wa mọ́ ni. èmi. tá a wá lálẹ́ ọjọ́. ọjọ́ jímọ̀. ẹ tẹ́ẹ̀fì sọ pé ẹ̀yin àjẹ́ ìyá yín àjẹ́ ọmọ yín àjẹ́ tó lówó darapọ̀ mọ́ yín. àti mo ní ẹ̀bẹ̀lẹ́ta bẹ́ẹ̀ ṣe ń súnmọ́ náà nù. tí mo sọ pé ẹbí yín ò lè lọ mẹ́ka òun sọ kó pa yín ni sẹ́mi lèmi láìpẹ́ bí yín láti darapọ̀ máa jẹ́. ẹ wo sẹ́rí tẹ́rí ká sà á sà bó ṣe yẹ ká sà ó sà ó sì fi falẹ̀ bó ṣe fi falẹ̀ báyìí tó yẹ kọ́ mọ ń da kọjá ó da kọjá lóòótọ́ eh, eh. ó yẹ kọ́ mọ ń wo kí wèrè jálura kó gorí rẹ̀ kó jálu ọ̀run eh, ṣùgbọ́n ọmọ gangan ló kú. jálura òkú jálura tá a fẹ́ pa òkú. ẹ bàbá tẹ jàtọ̀ torí pé bàbá tọ̀ yọ yẹ̀rọ ń di ẹ ṣe sùúrù sáré ẹ máa wọn ò fún yín lógún mọ́gùn o pọ́wúdà tẹ́ ẹ pé mo gbé fún yín un èlùbọ́ láìsàn pẹ̀lú pọ́wúdà díẹ̀ ah. òun ni tí mo gbé lẹ́yìn lọ́wọ́ ẹ wò mí mọ́tàn yín jẹ ní o torí pé màmá pé tí ń bà tẹ̀ ń jẹ ó ṣeé ṣe ká fẹ́ lọ bùn mí ìtẹ́ fẹ́ lọ rìn gbóògùn kan. ẹ wọ ẹ gbọ́ nǹkan tá a sọ àní dánura tá a fẹ́ pa gangan oògùn tẹ́ fún wa òṣìṣẹ́ fún kéèké ló ló kú. ọlọ́run ó kú báyìí àwọn gbarumọlẹ ó kó bá èmi ò lóògùn tí a pààyàn oògùn tí mo fún yẹn èso oògùn tí a pààyàn ifá gbà jàgùnmọlẹ lóde ọ̀run ifá la finú sọgbẹ òdu onígbẹdú ọrùn bá dáná ẹrẹ òun lò dùdù sí ìdúró. ẹ wá wá ti yín sàfẹ́sì yín ni sàfẹ́sì yín gbàdọ̀ fọ ni à ń bèrè nǹkan ẹsẹ ẹsẹ ẹsẹ ẹsẹ kọ́ bá mi àjẹ bá mi àjẹ ti kú a ti fi èlùbọ́ lálẹ̀ kéjì ti kú. èlùbọ́ lọ́sẹ̀ àti pàwùdà mo gbélé lọ́run tí mo gbélé náà kì í ṣe tó lè pààyàn tẹ́ gbẹ̀mí pàwùdà mọ́gùn kì í ṣe mọ́gùn o torí tí wọn bá kúrò kí n tẹ̀ ń jẹ ẹ̀mùkí àtẹ̀sìké ẹ fẹ́ gbàbọ̀ mí lọ ẹ fẹ́ lọ rè sóògùn kàmá eh, tẹ̀ ń jẹ eh, ní o. ẹ ẹ ẹ jọ ẹ má bínú ẹ má bínú Ah, ṣé abẹ́dálé ṣe oúnjẹ lẹ́ni se lùbọ́lá bèrè lọ́wọ́ yín eh, àbí ṣé wọn se kata sọ sọ sáná ni. wọn ò sáná ní sùúrù ẹ ẹ eh, eh, bàbá bá mi àjẹ níta ń gbìyànjú àti sọ nísìnyí pé kì í ṣe pé oògùn mọ́gùn tó tọ́ lẹ fún wa. má tẹ ìjẹ irọ́ lásán máa pa fún yín. Ah, ẹ bá lọ fún ẹ ṣe dáadáa. Ah, fún tẹ wá sí ẹyin kankan náà ń pè níyàwó ni babaláwo kò wá sí wàhálà ẹ má wọlé ẹ fún mi lówó mi padà. owó kìíní ṣé mo ti gba báláǹsì lọ́wọ́ yín. ẹ ẹ balansi ẹ lọ ọ̀dọ́ níbi tó yẹ sí. ẹ fún wa lówó padà. ẹ ṣe sùúrù ẹ̀yàn máa yọ ẹ ṣe sùúrù o ṣé wọn ò gbé ṣé wọn ò gbé lùbọ̀ fún yín. ẹ lùbọ̀ tá a sọ mọ́nu pépà ah. Ah. ṣé yé lùbọ̀ níjà yín. àbáyé àgbọ̀dọ̀ lè á pè lùbọ̀ wá fún yín. ṣé gbogbo la fẹ́ dàbí lù. ẹ wo ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín kí lárúlárú yín ọ ṣọ́ra kó má bàa lámì aró ah. ẹ wò mí ẹ ṣọ́ra yín o kí nàyànnàyàn yín ọ ẹni náà kó má bàa lu ẹni ọba o èmi ni èmi ò dùbúlẹ̀ ṣáàgùn tí mo fàyàjọ́ pégbé nípa lóòjọ́ tí mo fògìdè pégbé ẹ̀fọ̀pá láàlẹ́ epo orí òkè tí pẹran wẹ́wẹ́ ìsàlẹ̀ bọ́dí ajífọ̀tà ní dagbẹ́dẹ́ ìpè ní lóòjọ́ àkókòtà tó forí sọ̀rọ̀ tí ọ̀gbọ́dọ̀ farapa ẹ sọ́ra yín o. ẹ fi gbogbo yẹn lẹ́yìn kìyàn tá kí ewé jàre. ẹ sọ́ra yín o ẹ má dùbú mi o àjẹkájá tó bá dùbú ẹkùn yóò wọ agbádá ẹ̀jẹ̀ tẹ bá sì lọ rè sọ fún yàn kan pé ọwọ́ mi lẹ fi gbòògùn àbí nǹkan kan igbó lẹ kù sí o. láwa òkè pẹ̀lẹ́ sùn. Ah. ẹ nílò ilé ayé pa ilẹ̀ ilé ní mọ̀kú lé ilẹ̀ náà ní mọ̀kú ọ̀nà bára gbọ́n mi ní gbọ́n adé fọ́ọ̀rùn mi là tó ló ń wọ́n fògì ògiri àlàpà ó wò pa yẹn. ẹ nílò sẹ́gbẹ̀ ògiri àlàpà ẹ dá padà tálẹ̀ má sọ̀rọ̀ ẹ àwa náà ni èmi àgbáńkọ ọmọdé sà kí là ń kó ọmọ là ń kó mo dé bàtà múra bàtà mẹ́ta mo dé mẹ́ta ọ̀nà mẹ́ta gbà lọ́wọ́ mi èmi akéde bí owó lé alàgbà mi ò kàtàrà ìbọn náà. bùrọ̀dá lálùdé èwo ń wèrè gan dẹ́ ń èrè tẹ́lẹ̀ sọ̀rọ̀ ṣé n ta bá bínú kíni ṣé èwo ẹ̀dùn náà ṣé babaláwo lẹ́yìn náà nàbẹ́ náà mọ̀ ń pa ọ̀fọ̀ ni. àdìdìrín ni ọ ṣé yín ò dọkọ ni àwọn kì í dílé wa lèmi fi lé wọn tálẹ̀ mi náà ṣe bá wọn ní sálọ. ó ti yé mi ah. ẹ fásitì ẹ ní ẹ bá sọ́ọ̀dù ẹ ní ó ti yé mi. mọ́mí tí bá ń rán oúnjẹ wá ṣe ọkọ mi ẹ kún jẹ wọn dá. ọbẹ̀ wọn dá hmm. n má ṣe ọkọ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ n kú tọ́jú mi ò ṣe ìwọ náà ní sọnù máwọn òbí ẹ lọ́wọ́ bùkárẹ̀ bùkárẹ̀. mi n pé má ṣe mí lóore kan. má ṣe lè fẹ́. kárí sórí oúnjẹ tó dáa tó gbé wá yìí lọ bá mi jẹ. Hmm, mi lè bá yín jẹ mọ́ mi ẹ ní láti jẹun ẹ ní láti ní okun nínú. olókùn ah, olókùn ah. kò sí tó ṣe mí. jẹun. Mm. Mm ṣe bí ọmọ kẹsẹ̀ jẹ́ ń bẹ̀. Hmm. onígọ̀gọ̀ rọra ṣe gọ̀gọ̀ onígọ̀gọ̀ rọra ṣe gọ̀gọ̀ onígọ̀gọ̀ rọra ṣe gọ̀gọ̀ gọ̀gọ̀ tó kábì gọ̀gọ̀ òun náà ló kàwùsá gọ̀gọ̀ gọ̀gọ̀ tó kábì. ẹ jẹ búrẹ́ mo rò pé táwọn awo bá ṣera wọn tí wọn fi bẹra wọn ni. ṣé wọ́n já wo. ọmọ gbọ́lẹ́nu yín náà ni pé tẹ bá bẹ̀yàn káyọ̀ ni wọ́n jèbù rẹ̀ kí wọ́n jèbù rẹ̀. ẹyin kì í tiẹ̀ pẹ̀lú ìgbà tí wọ́n yìí sáwọ́ ṣe à máa gbóhùn ìyàwó lẹ́nu ọ̀gbẹ̀rì. sẹ́yìn ìjẹ ni. ọmọ mi ṣe ìgbó fi gbogbo kátàkátà tó ń sọ ilẹ̀ ọ̀sẹ̀. bàbá Fásùnmọ́ sẹ́yìn mo mọ̀ kó mo sẹ́yìn mo mọ̀ kó mo ti múnú bí mo ti múnú bí láti jẹta tí mo ti mọ̀ pé mo sẹ́yìn ni ẹ ti ṣe dáadáa sí mi tí bá pè yín gan ẹ̀ ní gbé aago mi mọ́. nítorí pé wọn náà lọ́pọlọ dáadáa. ẹ mọ bínú ẹ mọ bínú gbogbo irú ọkàn mi ni pé bóyá ẹ sí oògùn lò fọmọ o mo rò pé ẹ ṣiṣẹ́ lò fọmọ. ọ̀sọ̀ oògùn lò fún ilé pé mọ́nú ilé mi. ẹ dákun ẹ ní ṣiṣẹ́ sí ẹ ní sóògùn lò ọ̀tá mi lára ni ọ̀tá ni mo fẹ́ràn kejì púpọ̀ ni. sẹ́mi lè ṣàìdá fún ọ mo pẹ̀lú fẹ́ tí mo ní sí ọ ìdẹ́kọ̀ yòókù ọlá àfẹ́ tí mo sì ní sí ọ ni kò sì sí tọ́jẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ ju jíjọ tọ́jọ́ bàbá tó bẹ́ẹ̀ lọ́mọ lọ tí mo bá ti ń rí ọba gbégbà mo ń wo bàbá mi ni. ẹ mọ àbínú sí bàbá yín bàbá fàṣẹ mọ àbínú sí bàbá yín. ṣé wọn bàbá mi gbọ́ ọjọ́ ni ǹjọ́ orúkọ jókòó jà. ẹ ti ẹ ti ẹ ti ẹ ti ẹ mọ yìí bàbá wọn sọ mọ pé inú yìí ti yóò nù. bàbá vas bàbá vas. pẹ̀lú rẹ tọ́pù ojú. bàbá vas. ọjọ́ yìí pé mo nífẹ̀ẹ́ òun gan. mo kìlọ̀ mo ní àpò kàtìmọ́ rẹ̀. ẹ fi mú múlẹ̀ báyìí. àrọ́ ẹ fi nǹkan mú múlẹ̀ báyìí bàbá fàṣí mo ní kọ́nsẹ̀tì kan. ọrùn ta lọ ti gbà. a ní kọ́nsẹ̀tì. ta ló bọ̀ fún ọ kí lọ fẹ́ fi ṣe. irọ́ kò yẹ ọ̀rọ̀ mi ò yé yín bàbá fàṣí téèyàn bá ní àìdíà kankan lèèyàn máa ń pín kọ́nsẹ̀tì tẹ́lẹ̀ bá fẹ́ ìjọba ronú kankan tẹ̀sẹ̀ ìjàgbé kọ́nsẹ́tì èkìní tí àwọn obìnrin fi ń kọ́ mú nǹkan ní ọgbẹ́ kọ́nsẹ́tì. brown branu ni wọ́n mọ̀ pé kọ́nsẹ́ẹ̀tì lẹ́yìn rẹ̀ tóbi wọ́n ìlú ló pé dábìí kókó mú ní ọlọ́ọ̀rí ní ìbáníta fún ọ tọ́pì sẹ́sù ni. irọ́ irọ́ bóyá jẹ́ kí n ṣàlàyé ara mi délẹ̀ sẹ́ẹ̀rì bàbá fàṣì ọ̀rọ̀ tó délẹ̀ yìí mo rí nírìí pé èyí tí bá tètè sáré wá báyé girigiri kí sọ inú yóò ní sí wálẹ̀ sẹ́rí nígbà tí èèyàn ti ń dé inú ilé yìí agbára ọ̀dọ̀ yín tẹ́ ẹ pé kéjì lọ́wọ́ kan tẹ́ fi sọ̀rọ̀ sí mi létí òun ẹ ti tẹ́ fi tẹ́ tutọ́ sí mi létí tó ti yé yín nígbà tí mo fi ti ara mi gbọ́ ohun kéjì ah, kéjì ní sọ̀rọ̀ ìkẹ́ wọ́n á rí i pé ah, ah, bàbá fas ẹ kọ̀nfàmù gangan ni ẹ lóògùn gangan ni hmm. tó ti yé yín èyí ló wá mú mi ronú lọ jìnnà pé bàbá tó lè pe kéjì ta lè gbóhùn rẹ̀ ẹ ẹ ṣe kúkú bá mi pé òun gangan kọ́ wá. kí ni tó fẹ́ ṣe. mo fẹ́ sá ni. ọ̀sẹ̀ ọkọ tó kú ni. bíbó. wọ́n ń sá òkú lọ́gbẹ́ ọ̀ sá òkú ládàá. bàbá àní mo fẹ́ rún mo fẹ́ ká jùmí àtẹ̀dọ́rùn ra pa. láyé sásọ̀nù àgbà bàbá bàbá ṣe ẹ ẹ ẹ gbọ́síláǹgì rárá o. èdè bonu àní mo fẹ́ fọ ọmọ yìí kémi àti ẹjọ́ máa ṣe kámọ́jọ́ ṣe kíní fúnra wa. mo fẹ́ bà lé òkú lórí. ẹ ẹ wo bàbá kì í ṣe pé mo fẹ́ bà lé lórí nìkan o mo jìyà púpọ̀ lórí ọmọ fa ṣé ọjọ́ tí ọ̀rọ̀ mi sẹ́ni kí n wí ni àbí ọjọ́ tí mo dààmú mo làágùn lórí ẹ̀ owó nìkan ni ìdí náà fún un ìsìwájú nǹkan kan ṣe lára ọmọ títí tó fi lọ àwọn pé kọ́ńtínítì mi lọ ni. ìyẹn ó sì gba kádàrá pé olódùmarè ọkọ yín pọ̀ nù kó o mi bàbá Vance. bàbá Vance. òkú ah! àtàlàyé ìjọ ìṣepọ̀ òye. àwọn ìjọ ìṣepọ̀ ni mo fún lọ́yìn bàbá tí ń gbà kan ti fún mi tí mo bá yín gbé wálé. sọmọ sàárì rẹ ojú sàárì rẹ. àṣẹ bíbi kìnìún ọ̀gẹ̀dẹ̀ ń bẹ̀ náà sísí. ibẹ̀ ni bàbá ti di aago kan òru èdò létí rẹ kọ orúkọ rẹ ní ogójì gbà kọ pariwo gbogbo àgbo yẹn kọ mọ dárúkọ ìyá rẹ yọ yọjú sí ọ ọpọ orí rẹ ọdá. ṣé èmi lóògùn ni ìbẹ́nu lèmi náà fi pè. màmá bàzẹ́ rẹ ṣe oore yìí fún mi ni. wọ́n wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe. ẹ ẹ lè ṣe àbí ẹyin ẹyin tẹ fẹ́ bẹ́ǹtì fún yẹn lọ́nà kankan ti àbí àbí. mo jẹ bí irin ni tí wọn máa gbẹ bí. ó ti tán kò sí wàhálà pàtẹ sílẹ̀ sílẹ̀ lè o kò sí ṣòro kò sí ṣòro ẹ mọ aṣọ tẹ́ bá wọ̀ tẹ́ wọ̀ lọ́dọ̀ àwọn awo ẹ jẹ́ kó jẹ́ aṣọ tí ó nìkan dáadáa mọ̀lẹ́mọ̀ lèmọ̀ lè jọjà sí. torí mi ò jẹ́ gbogbo tá a ṣe tilẹ̀ mi jọ máa ń fún wọn pátá. ọlọ́ọ̀bọ ọlọ́ọ̀bọ kan tí mo sọ ọlọ́ọ̀bọ jésù kò sí gbogbo bẹ́ẹ̀ ṣe kùn mí ní nǹkan lójú bẹ́ẹ̀ ṣe ṣe káwé ṣe ṣàwò gbogbo ẹni máa sọ fún àwọn àwòkọ́ pátá. ẹ wà á rí bóyá wọ́n fi rọ́pò bàbá yá bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ bàbá yìí ẹ ẹ ẹ ẹ sọ fún mi èmi èmi èmi èmi èmi lọ sí gbogbo mo lọ ọmọ àrèmọ bọ torí ti ẹ̀yin sọ fẹmi pé ẹ̀yin lè lọ bẹmi pé ọmọ wa kí nǹkan sálẹ̀ kan pé kí ká ká ká mójú kò mẹ ẹ̀yin ò tẹ ẹ̀yin ò tẹ ẹ̀yin ò tẹ ẹ má yẹn rìnrìn àjò tó ṣe tó ṣe rárá rárá ni gbogbo bá ṣe ṣe ìjò gbogbo bẹ ṣe ṣe gbogbo ẹ pàmùsẹ yín náà pátápátá ni yányán àmúṣe yín náà yányán ni ìgbà yẹn lùgbà ni wọn tó mọ pé ah ẹ ẹ ẹ ṣe yẹn dáadáa bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ ni wọn fi rọpò àbárí gbẹ̀yìn ẹ má rúbọ bó ṣe jẹ́nu ṣé mo léèyàn méjì tó kọjá ní. kíní kan ń pa ọmọ tọjọ ti lọ o. ìbà o ìbà ìbà o ìbà ewúrẹ́ ní lọ sóde ìwárọ̀ ewúrẹ́ ò mọ òun wọn wọ́n pe ewúrẹ́ sóde ìwárọ̀ àgùntàn ní lọ sóde ìwárọ̀ àgùntàn ò mọ òun wọn. wọ́n pàgùntàn sóde ìwárọ̀ ajá ń lọ sóde ìwárọ̀ ajá nìkan ló mọ̀hún wọn ó ní mo kí yín gbogbogbò ìbà o ìsìnkú ọ̀run o mo rẹ́ ní kéjì. ẹ tún lè pè ní náà rẹ. sọrí tí n bá ọ̀pá àṣẹ bọ̀ ọ́ lẹ́nu wọ́n máa pàṣẹ káàkiri ni. aláṣẹ jọba. irú rẹ ní jọba mo o ó yá kínú. bàbá ọmọ ti jáde. sọ ọgbọ ọgbọ ẹni tọ́ ló ń fẹ́ fẹ́ òun fẹ́ fẹ́ yàn. irọ́ irọ́ tọ́ bá padà síbi tọ́ wà nísìnyí. irọ́ irọ́ aṣọ yìí kọ́ lémi rò pé yóò wọ̀ wá. irú aṣọ wo ni ẹ ń wọ̀ lọ́rùn. mi rò pé yóò wọ bí gúúsì wa ni. gúúsì kọ́ jíǹsì ni ó wọ̀ wá. ọ ni yóò wọ jíǹsì àti polo. dákun bọ́ bí ọ wà. ìsìnkú ọ̀run o ìjálura lọ́lọ́run fẹ́ bọ́ ọ ní gbólóhùn. Hmm mo sì fẹ́ kọ́ kọjú sí hmm. ẹ̀kọ́ sọ̀ǹtọ́ bá fẹ́. awo hmm? ẹni tó ní kí n kọjú sí kí ni gan-an ló fẹ́. ó ní kí ni tó fẹ́ gangan. ẹ bá ń sọ fún pé mo fẹ́ mo fẹ́ jẹ ń bẹ̀. Hmm. eré ọ̀dà ni sọ rí àpò oúnjẹ lọ́wọ́ rẹ ni. oúnjẹ bíi bá ń kọ́ yóò ti ẹ̀ mọ síláǹgì. síláǹgì kọ́. a ní ẹ bá ń sọ fún pé mo fẹ́ mo fẹ́ fọ. ṣé àwọn onímọ̀ ẹ̀wájú rẹ ni àbẹ́yẹn ẹ̀sọ́ ọkùnrin bò lórí ni. baba fas baba fas àbí mo fẹ́ rún ni mo sọ fún yín kó ti yé yín. eré ọ̀tí ìpè o fẹ́ rún ìyẹn lọ kọjá sọ́dọ̀ alágbàfọ̀ kó máa lọ ṣàgbàfọ̀ sọ́jẹ́ bí aṣọ ni àbọ̀jẹ́ bí ẹ̀pà. kí lè wá fẹ́ kí n wí gàngàn kí lè fẹ́ kí n. wọ́n ní kó máa lọ. Ah, ẹ mọ̀ jẹ́ lọ ẹ mọ̀ jẹ́ lọ ẹ mọ̀ jẹ́ lọ kí lè fẹ́ kí n sọ. èmi ọmọ tí wọ́n fẹ́. ẹ ọ̀dà. rí ọ̀dà kí lọ fẹ́ kó tó ní adébí. baba fas mo fẹ́ mo fẹ́ fẹ́ ọlọ́ọ̀ fẹ́ fẹ́. ẹ ẹ bá ń sọ fún pé mo fẹ́ fẹ́. ẹnu ara rẹ ni kò fi sọ kí n tèmi. ẹ ẹ ẹ báyìí mo fẹ́ mo rẹ́ni kejì ìwọ náà mọ ìfẹ́ tó wà láàrin mi àti ẹ kó tó di pé ọlọ́bi tó lọ wọn á fẹ́ kó jẹ́ kí kí continuity ọ̀wà ń bẹ̀ kó jẹ́ pé àní pé ká tó máa ṣe lọ bẹ́ẹ̀ sọ ti yé kí kí n fi ọ kó jẹ́ pé ó kéré jù tèmi àti ẹ bá jọ sùn kí n máa ṣe bí ẹ̀ méje ẹ̀mẹ́jẹ ọgbẹ́kẹ̀rẹ̀ gbomi abẹ́ni. irọ́ mo sọ́ǹgì ni. ọ sọ́ǹgì. mo sọ́ǹgì ni. láì sẹ́sìn. ẹ wo bàbá ọkùnrin jọ ọkùnrin lọ ẹ má fira yín wé mi o. ẹ ọ̀dà àgbà ti dé sẹ́yìn ni o. ọ̀dà mo ti mm. gbọ́. ẹ ọ ti gbọ́ ntọ́ wí báyìí ó lóun nífẹ̀ẹ́ rẹ òun fẹ́ fẹ́ ọ agbára òun sì tó kó òun máa ẹ̀ẹ́ òun ni kó òun máa gún ọ lẹ́ẹ̀mejì. kí ló rí sí. fàṣọlá. èho. ṣó ṣetán láti dúró gẹ́gẹ́ bí onídùúró ẹ̀. ọmọ ìyá wèrè kọjá kéèyàn máa so ń dúró fún. Ah, ah. bàbá bàbá fàṣ. bóun lè ṣe mọ̀ pé ilẹ̀ sọ̀rọ̀. ìyá ni jẹ́ ọ kò yẹ ṣé wọ ò rí àbọ̀ wọn ò rí ọ. òun dóhun tèmi mọ̀ kò dóhun yìí mọ̀ tẹ́lẹ̀ sọ́kùsọ́ ẹ̀yìn àti ẹlẹ́yìn. bẹ́ẹ̀ni sọ́hun náà lọ ní ẹ̀ka máa kó lú ọmọ sọ ní dùn òkú àtàlàyé pọ̀. Ah irú ayé wo lọ wá lọ lọ lọ jẹ nǹkan lù báyìí. ẹ ṣẹṣẹ ṣe wàá lè dúró fún mi. àdìmọ́ aṣọ́ndùn láàrin alàyè àtòkú. pavas ṣe náà sọ fún mi ni pé ẹ lè so onídùú fún mi. wọ́n mú wo lé sẹ́jàre. ẹ wo ẹ mọ̀ ṣe ẹ jẹ́ kí gbogbo ta kúkú ṣe sílé fi jó ẹ jẹ́ káwọn èèyàn kúkú bá a gbọ́. orin òsì tí ó máa bọ́ lọ́dún ọkùnrin òsì tí ó máa kọ kiri lẹ́nu náà ń tàṣe ń tàṣe ń tàṣe kí kí ni ẹ ṣe gan kí ni ẹ ṣe tá àrírú rẹ ni kí lọ kó nú apẹ́tọ́ ṣe gan. nígbà pé kó lú ẹ má bọ̀ sọ́wọ́ wèrè ọjà mo ti gbọ́. kẹ̀kẹ́ sí gàrántọ̀ kẹ̀kẹ́ sí gàrántọ̀ fún yàn lásán láti pé mo fẹ́ gbowó nápò ṣé ó ní kẹ́ mú wà ni. bọ́bá ṣe nápò ní ọ̀dà o máa máa ṣe gàrásọ̀ láàrin òkú àtàlàyé gàrásọ̀ kan ó fi àfọkùn ó de àfọgàrà tán mo ti gbọ́ òye. níwọ̀n ìgbà tó ti gbà láti ṣonídùúró ẹ̀ mo ti gbà mo ti ṣetán láti ṣe gbogbo nǹkan tó bá fẹ́. abas ọmọ náà ti ṣetán láti gbà. ó ti gbà náà. ṣé tí máa ní mo fẹ́ fọ ní ìsinyìí ọgbà. èmi ò lè dáhùn yìí o sọ fún un. baba bas. ọkọ òkú. ẹ ẹ ń gà ẹ ń gà ẹ jẹ́ rí baba bas ṣe ṣe à ń lo tẹ́lì ni àbíbí náà ni. èmi ò mọ̀ fọ́ ìtọ́ bá ṣe ń bẹ̀ ni o. ẹ ẹ ẹ jọ ibo lè yẹn ti lè rí hòtẹ́ẹ̀lì tí yẹn lè fi ṣe sọ́tà yẹn ládùúgbò hòtẹ́ẹ̀lì tí yẹn ti lè ṣe sọ́tà. hòtẹ́ẹ̀lì. ẹ sọ́tà yẹn. ẹ sọ fún un bóyá hòtẹ́ẹ̀lì ń bẹ ládùúgbò ọ̀run kẹjọ lọ. ẹ tí o bá ti sọ tẹ́lì gbà náà ẹ bàbá ọ̀rọ̀ àbíkú ẹ fún mi ní fàṣẹ o kí mi ò fi ṣe tí mo fẹ́ ṣe ara mi ò ní dìde o. èmi ò mú nǹkan kan tó jẹ ọ fàṣẹ lọ́wọ́ o. fàṣẹ kìnnì tí mo sọ fún yín ni pé kẹ́ ẹ ti gàba fún mi kẹ́ ẹ ga iṣẹ́ gàyà fún mi náà ẹ fẹ́ mi ní chance. kí n kú òǹbí. bẹ́ẹ̀ ni mo sọ. torí kíni ojú mi lọ ṣèṣe. ah ẹ tẹ̀jú mi. ojú dúró rẹ. ara mi ẹ kíni ẹ wà tó dúró tì mí tí mo ti fẹ́ ṣe kíni. wọ́n do wọ́n do ah. ojú mi lọ ṣèṣe o. ojú mi fẹ́ ṣe jìjìjì. Eh, kọ́dà kọ́ ṣe gbèngbèngbè eh, kọ́dà kọ́ ṣe monkey tie. baba baba baba vas baba vas tẹ́mi bá fẹ́ ṣe dọ́gí èmi fẹ́ kéèyàn kankan rí mi. àní ṣe monkey tie ojú mi lọ èmi kọ́ ló ní rẹ ni. adára mi ò ní dìde ṣé n tàn yín ni ṣé mo lè tàn yín ni. ara wèrè wo lọ ń gbé kiri tí tí ò ní dìde. ò ní dìde. èyí ọ̀dà ọ̀gbọ́n gbà tó sọ pé ṣé wọn sọ ní dúró. bá fẹ́ ṣe gàrántọ̀ ara mi ò wá dìde nígbà tẹ́ bá wà mẹ́ ó dẹ̀ kọ̀yìn kọ̀ ni màá sì gbógun tá a ṣe tí lè fi dóhùn gbẹ ni màá sọ. ẹsẹ̀ ń tọ́ ṣe wèrè. ẹ mọ́ bá ń bo ṣòkòtò mi o torí àkekèé o. Ah, ah, a ṣe wá wo omi tó báyìí. ọ̀rẹ́ mi bá jẹ́ ẹ́ ẹ́ gbogbo ara ló bẹ̀rẹ̀ sí ro mi. Hey. Hey. ìtàn ń ro mi orí ń fọ́ mi ẹsẹ̀ mi ló ń gbà lẹ́wọ̀ rìrìrìrìrìrì ah. jalora kí ló fà á. o, tún béèrè pé kí ló fà á ṣé kìí ṣe nǹkan tá a jọ ṣe níbi náà ní ìsìn náà ló fà á nǹkan tá a jọ ṣe kọ́ ni a ṣe kínní a ṣe kejì a tún ṣe lẹ́ẹ̀kẹta gbogbo orí àwọn kan báyìí gbẹ̀mígbẹ̀mí náà ń pè o gbẹ̀mígbẹ̀mí náà ń pè o ah mo wálẹ̀ kìíní mo wálẹ̀ kejì mo wálẹ̀ kẹta kí tó kí n wá wá kú ni ṣé kí n lọ kú kí n kú ni. pẹ̀lẹ́ sáré wá ṣe mẹ́rin tó kù kó ba lè sinmi papọ̀. kí wọ́n ṣe yìí kí mi wá ṣe mẹ́rin ṣé o sọ tí ò dáa pẹ̀lú rẹ̀ mọ́jọ́ sọ tí ò dáa pẹ̀lú rẹ̀ kí wọ́n ṣe mẹ́rin kí ló dé mo sọ dídí mẹ́ta mo ṣe mẹ́ta tí mo sì wálé ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta tí mo wálé ẹ̀mẹ́ra kíni kíni kíni kí n ṣe wo ìwọ̀n bá ń tágbára tèmi gbé mo ṣe mu ah, tágbára mi ti gbé ni mo ti ṣe yìí o mọ́ yẹ ah má pa mi báwọn tán ni mi o ìwọ̀n tágbára mi gbé mo ṣe mu o ah kí ló dé sóúnjẹ ni ah. ìwọ náà mọ̀ pé àdéhùn ni mo máa ń tẹ̀lé ìwọ ló sọ wípé ó kéré jù wá máa lọ tó ẹ̀ẹ̀méje mẹ́ta ló sì ṣe ó kù mẹ́rin. mo ṣe mẹ́ta odidi mẹ́ta ni mo sọ mo ṣe mẹ́ta lẹ́ẹ̀kan náà oníwọ̀n ti ọlọ́run ah kí ló dé ṣé kí wọ́n para mi kí kí n para mi dálẹ̀ torí pé mo fẹ́ gbádùn ara mi ni wo bí wo bí wọ́n ẹ̀ ṣe tán nífẹ̀ẹ́ ìwọ̀n bá ń tábàrà mi gbé oní mo ti ṣeun n lè ṣe ju mẹ́ta lọ níwọ̀n tó jẹ́ pé tó jẹ́ pé ẹ̀ẹ̀kan rẹ lásán ah ó ní bó ṣe máa ń báyọ̀ mú bí ogun ó bọ́ sí bí ẹ̀mí ìjọ mẹ́lòmíì ni wọ́n kí wọ́n á ṣerú rẹ̀ mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta òun ìwọ fi dégbé bíi twenty one ó bọ́ sí twenty one bì kan ọlọ́wọ́ bàbá káàsì tá a ti ojú ní kúkúrú o ò lè ṣe mẹ́rin tó kù. wo mẹ́rin kọ ẹyọ kan báyìí ìlè ṣe mọ́. jáde lọ́wọ́ àbẹ̀bí. ṣebí iṣẹ́ tó fẹ́ gbélé mi lọ́wọ́ rèé tó jẹ́ kí n nísinmi mi ò jára ayé mi ò jẹ́rù ọ̀run. má má má bínú má bínú má bínú má lọ ọ̀nà ọ̀run má bínú àbọ̀dá mo dára ayé mi bá yẹ o má bínú torí ọlọ́ torí ọlọ́ agbára mi ò gbé mọ́ ní sẹ́. lẹ owó tí lè mi jàre ah. ah mo ló ti rẹ ó ti rẹ mí sẹ máa fẹ́ wọn ti gbogbo bàbá yìí. ara rò mí ah, láìsí pé ọfìnrin ọfìnrin lù mí tí èsì sèké pé àwọn jábọ́ látòkè ah! lójú oorun tí èso jẹ ayé tí ẹ máa wá sí lójú ayé gangan báwo la rọ́ọ̀sì owó mi tó ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ah lóde ṣé mo fẹ́ ṣe pa ni sálàṣe pa ni sálàṣe pa lọmọbìnrin yìí ni ah, mo ló ti rẹ̀ ni yóò sì máa bá gidi sọ pé dẹ́dẹ́dẹ́dẹ́ bẹ́ẹ̀ náà ni ah, mẹ́ta lójú oorun mẹ́tẹ̀ẹ̀ta tá a sì ń wúyì náà nìsín lọ́jọ́ kára wú mi kalẹ̀ nìsín àlá ń dún lásán wò tó bá dójú ayé ńkọ́ tó bá dúdú ayé ń kọ́ má làárọ̀ bá tún ṣe wá dára gbogbo ara ah, ah, ah! tí ń tàn tí mo tí mo ṣé pé mo ṣe ń ṣagídí pé eh, ìṣe mọ́ ó ṣe ìṣe mọ́ ó ṣe mo ti wálẹ̀ kínní mo ti wálẹ̀ kejì mo tún ti wálẹ̀ kẹta ọlọ́lọ́mọ ní tají tí màá tají màá mọ̀ wálé mi jèjì nù. Ah, ẹ̀jẹ̀ ọgbẹ́ lára mi ẹ̀jẹ̀ onípẹ̀gbẹ́ báyìí. onígọ̀gọ̀ eh? ah. rọra ṣe gọ̀gọ̀ onígọ̀gọ̀ rọra ṣe gọ̀gọ̀ onígọ̀gọ̀ rọra ṣe gọ̀gọ̀ gọ̀gọ̀ tó ká. Eh, ẹ̀jọ̀ ariwo yìí náà lẹ́tù ti ń pa gbogbo aládùúgbò máa tún máa. kí ló dádùúgbò mi gbọ́ kí má pariwo báwo kí má pariwo bó ah, ẹ wo bí o ògún lèmi wọn ń jògún lówó wọn ń jògún lówó rárá ògún aláàrùn òsùpọ̀dọ̀ gbẹ́ni yorùbá mọ̀ sọ ìwọ ni wọ́n bá àpàlà ìgbọ́rú ẹ̀rí láyé bó ni wọ́n ṣe bí ìbejì níjọ́ kan náà tí èsì pé wọ́n padà níjọ́ náà o tí wọ́n dàgbà tí wọ́n darúgbó tó méjèèjì ti wà kú níjọ́ kankan náà láì sẹ́kàn jọ mulẹ̀ látọ̀run kí ló dé kí ló dé nígbà tí wọ́n fẹ́ gbẹ́lẹ̀ fún wọn mo gbẹ́ kínní mo gbẹ́ kejì mo béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún jọ́nà lọ pé ẹ dákun ta ni ó san owó ẹni à nínú mọ̀lẹ́bí yín pé ìfẹ́ wà ń bẹ o ẹ̀yin nífẹ̀ẹ́ ara ti yín o wípé ẹ̀yin lẹ́sàn owó ń bí

dọ́kú ba rẹ̀ tì ní ọ̀bà wa o bí bàbá ṣe nàyìn lọ bàbá bí táyé ṣe nàyìn ní káyọ̀dé ọ̀bà nàyìn o. múlẹ̀rọ. níwọ̀n ló kú kú mọ́ra wọ̀nyí. ọlọ́run kúrò wọn náà ọlọ́run kúrò ẹjú kẹfẹ́ kọ́ sí kúrò níjọ. kí ni sọ́ọ́ lọ́tọ̀ farabalẹ̀ kí ni sọ́ọ́ lọ́tọ̀ fi tọ́lẹ̀. njọ́ mi lọ́wọ́ báwo o sọ mi náà lórí owó ṣe dandan ni ọjà gbèsè o tún ga pa o tún ṣe bí ẹni pé kò sí irú rẹ̀. kò sí wàhálà ó ti tó èlé lówó ẹ̀ o tó ń béèrè owó pèlò lọ́wọ́ mi seven thousand five hundred ni owó àgùn mi sàárè kan three five sàárè kejì three five owó làádà káwọn bàbá ní lọ́rùn wọ̀ five hundred. owó tó gbowó làádà jádùrà wàá gbowó làádà. mo ti gbọ́. kò sí wàhálà o mo ti gbọ́. kò sí wàhálà seven five àbí. ah ìmọ̀ bẹ́ẹ̀ sì máa fi gbèsè tọ́nu kí ọmọ sọ̀sọ́ káàkiri. ó ti tó gbà. ìwé ní lọ́bìsì àwọn awítàlágbé ó sì lọ lọ lọ lọ lọ bí pé bóyá bíi àbí kò ní wálé mọ́ kí ló ṣẹlẹ̀ gangan. so ti tán. owó mi ti pé báyìí owó mi ti pé báyìí. ẹ̀hún wá gbọ́ wá gbọ́ mo fẹ́ kó tẹ́tí ẹ̀ kó gbọ́ dáadáa mo fẹ́ kó rántí pé owó máa tán mi ènìyàn ló máa kú. ẹ gbogbo èèyàn ló mọ̀ yín tẹ́lẹ̀. láàrin mi àti ẹ̀hún padà bọ̀ àbá mi. èmi bẹ́ẹ̀ mo sọ fún ọ. láti wá sí kí ni. Ah! wà á nílò ìrànlọ́wọ́ mi. èmi bẹ́ẹ̀ mo sọ fún ọ. àbí tẹ́lẹ̀ bá tó kú náà dọ̀ yín bí lótùkù ọlọ́run ò ní jẹ́. gbàgbé ṣùgbọ́n láàrin mi àti àyẹ̀sẹ̀ jọ̀bọ̀ rẹ̀ ni. àmọ́ dákọ́lẹ̀ níbi kádàrà ni fún dẹ́n kúkú àkú àkúlera wọn kiri yà ń jẹ yín. ẹ̀gbọ́n mi owó yìí ti pẹ́ lóòótọ́ o tabaníkà sòótọ́ rẹ̀ owó yìí ti pẹ́. o tó sọ fẹ́ dowó fún un yóò fún lówó àtijọ́ yìí. bó ní ṣe dowó fún ẹ̀yin kọ́ la ṣíwájú ilé. áńgẹ́lì tó ń sọ mi o ojoojúmọ́ lọ́lọ́run pààrọ̀ wọn nítorí pé kán mọ́ bá a gba fọdé áńgẹ́lì tó ń ṣọ́wa o ojoojúmọ́ lọ́lọ́run pààrọ̀ wọn nítorí kán mọ́ bá a gba fọdé ìbáka ọ̀ ìmọ̀ tó kàn ṣẹlẹ̀ inú mi kan dùn dànù ni inú mi kan dùn dànù náà ni ìmọ̀ ìmọ̀ ọlọ́run ló ní ìyá wèrè ṣé bí a rí mo ti wèrè bọ́ fún wọn wọ́n sì fún onídé ní fọ́lá dọ́là fi onídé ní fọ́lá dọ́là sí ọ̀rọ̀ ṣẹ́ wa sọ́wọ́ àjẹmọ́ nǹkan tó rẹ pé èèyàn mọ̀ gbà láwọn ẹni ẹ̀yìn àtọ àlẹ́álíkù ó tó wá jẹ́ pé ìbejì ni mo gbẹ́ kó tó wọn lẹ́ẹ̀kan náà àwọn ọmọ wèrè wọ́n wáyé ńjọ́ kan wọ́n tó kú lọ́njọ́ kan náà ní ìrírú ẹ̀rí láyé mo gbé sáré kan síbí mo gbé kejì síbí ah! bẹ́ẹ̀ sì jẹ́ mí lówó ẹ̀ṣẹ̀ àwọn ọmọ ẹ̀fẹ̀ mú omi lébi ọ́ ọlọ́run ló ní kó lọ́wọ́ rẹ̀ náà mọ̀ gbádùn nǹkan ṣe yín sá. kí ah ah ah lówó tí mo gbà nísìn nísìn àpò mi ò lù ni ṣe fẹ́ gbòrè mi bá lu sí ènìmọ̀ ni sápò àkókò yìí ni ṣe fẹ́ gbò tó bá lu ní mọ̀ sanwó nù àpò mi kọ́ yìí ni sápò mi kọ́ yìí ni. kọ́mọ̀ jẹ́ pé bóyá n tí lọ bẹ̀ bóyá mò ń rò pé mo ti lọ bẹ́ẹ̀ mo rò pé bẹ́ẹ̀ mo ti. jálùra ti lọ o ti o ti lọ fún o ah tó fi kọrin wọn nulẹ̀ sẹ́ni tí ní ọ̀bá dùn ṣe yọkàn dédé kó nulẹ̀ ni dàsí yọkàn dédé máa kọrin bọ̀ ni ah kí ni tàbí mo ti wálé tẹ́lẹ̀ mo ti mo ti délé tẹ́lẹ̀ ni mo fi ah, ṣé mo ti wálé tẹ́lẹ̀ ni ṣé mo ti wálé tẹ́lẹ̀ ni. mo dá mo gbé pàlẹ́ mo ti sọ wónú owó sàárè méjì sàárè méjì pọ̀ ah ah kọ́mọ̀ lọ jẹ́ pé bóyá àbí ànábọ̀ náà ná fún mi ah tábàáyé pa ànábọ̀ náà ná fún mi èmi gan ya wèrè o àná lọ àná bọ̀ bó ṣe wà ó èmi ò padà wá gbà lọ́wọ́ yín bóyá bọ̀ wá sọ́dọ̀ yín o tá a tún padà gbà tí má tó gbà tó bá tó rà màá tún padà wàá gbà padà ẹ má rò pé oògùn yín ṣiṣẹ́ lára tèmi kàkà bẹ́ẹ̀ tí ó wàá fi tí owó wàá fi gbé sọ́wọ́ yín yín gbà lọ́wọ́ yín bẹ́ẹ̀ níbẹ̀ yín sì ná bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ tẹ́ bá wàá gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni ẹlọ́gbà kò sí ìwé kèmí mo sì ń bọ̀ èmi ẹ̀yin tẹ́ sẹ́lẹ̀ ya wèrè sa orí yín ò dá lọ́rùn yín ya wèrè sa ah lọ́wọ́ tí mo fọ́ bí wọ́n ti mọ́ fọ́ ara mi gbà. sọlá pé èmi ti jáde o má gbàgbé tí mo ní kò ṣe o rántí kò ṣe o. ẹ wo bí múlẹ́rọ òkú tó sin ẹsẹ̀ rẹ ti yọta ẹsẹ̀ rẹ ti yọta sẹ́mi ni èmi èmi ni èmi ló èmi ló fẹ́ mọ ló fẹ́ mọ ṣe ẹ plẹ́plẹ́ ló fẹ́ mọ plẹ́plẹ́ fẹ́mi èmi èmi yìí tètè fura kó lóògùn ni ọ nígbà tó ti ń lo ohun fẹ̀ tó ti tó ti ń lo àyájọ́ tó ti sọ pé èmi ò lọ èmi ò padà wàá bá ọ láìsọ ló wáyé ni mo ti mọ̀ pé ẹ nǹkan kan ọ̀fẹ́ ṣe mí ń jàmbá kan ọ̀fẹ́ ṣe mí ń jàmbá kan. jalura jalura jẹ̀bi ọlẹ́rìí ìbéèrè kan ó ṣàdọ̀ lójú pé mo kówó fún ọ. mo sì kó lé ọ lọ́wọ́. ẹ o kówó fún mi tó tán o kó seven thousand five hundred fún mi o kó ibẹ̀ nǹkan nǹkan ibi tá a jọ wà tá a tó fi kó fún mi one one thousand méje five hundred kan lórí ẹ̀ ó jẹ́ seven thousand five hundred. o kó lé mi lọ́wọ́ àwọn bó ṣe kó fún mi nígbà tí wọ́n fi délé èrè owó mọ mo sì ti mọ pé oníṣẹ́ rẹ ti jẹ́. ọlọ́run kọ́kọ́ ṣeun pé ó sì ẹ̀ mọ̀ pé mi mo kówó fún ọ mm. ó sì ká mm. fúnra rẹ ló kó sápò mm. ó sì kọjá lọ bí ó kù fìrí lọ bí ẹni tó rí trangi ló ṣe irọ́ ni o kádàrá ò jẹ́ o. bá ń kó jàre ọlọ́run ṣeun tó sọ pé mo kó fún ọ ẹ o kò fún mi ló kò fún mi ó ti padà fún wa rẹ. ìtọ́ba wa rìn lọ tó o ti náwó rẹ kò ṣàlàyé èmi ò mọ ibi tó kó sí o èmi ló fẹ́ mọ lu èmi nìyí wọ́n fẹ́ mọ lu abúlakadà abúlakadà abúlakadà abúlakadà wọ́n fẹ́ mọ lu fún mi mo jù bá ń lọ èrà yìí tiẹ̀ torí mo níbi tí mò ń lọ ó sì ṣe pàtàkì. wàá bí jáde oníbi tó ń lọ báwo ah, fẹ́ẹ́ mi lọ́wọ́ fẹ́ẹ́ mi lọ́wọ́ jáde. o ti fẹ́ máa múnú bí mi o. ti máa múnú bí ọkọ. style tó fẹ́ máa lò ní àbí o fẹ́ máa gbowó sẹ́lẹ̀ méjì lẹ́ẹ̀mẹ́ta. Eh, eh, eh, èmi gbowó sẹ́lẹ̀ méjì lẹ́ẹ̀mẹ́ta. ìtọ́nà máa ṣe nu. ìtọ́nà owó kọ́ ni owó padà á ṣe fọ o kàn fẹ́mi kó pamọ́ padà ní. bọ́lá fẹ́mi jáde. gbogbo ará àdúgbò. kí ẹ wo ẹ wá wọlé o. ará àdúgbò o lè wo. mo ti mọ́lẹ̀ o. kí ni mo jí. dánú ló lè. àbọ̀ lórí búkú lè Kini kí ni mo jí. gbogbo ará àdúgbò sọ́dọ̀ pé. kí mo jí Kini ni mo jí mo dáhùn kí mo jí. ẹ gbà mí kí tó kówó iṣẹ́ ìgbà tó fagídí gbowó mi báyìí tó ń ṣe irọ́ ni o irọ́ ni o ọmọ màlè ọlọ́run jẹ ẹrẹ́sẹ̀ rẹ jù ẹ̀. ẹnu rẹ ló sì rí báyìí náà yóò sì rí rí owó sọ̀rọ̀ lọ́wọ́ mi lọ́wọ́ mi obìnrin ọkàn mi ni pé bóyá wọn náà lọ́wọ́ fún mi mo tó lọ ya wèrè ń bẹ́ mo sì gbogbo wèrè fún ọ mo sì gbogbo wèrè fún ọ mo ti wèrè bọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ òun kọ́ òun kọ́ lè kú òsì. ọ̀gá ọ̀ wàhálà mo ti lóòsì bá tún mi lóòsì bá tún gangan. òun sọnù lọ́wọ́ èmi jálura sóòlù sọnù lọ́wọ́ mi sá lówó tí mo ti alábọ̀nbọ̀n wọlé ni kí ni kù sóyin ni kí ni kù náà tani ah, kí ló ṣẹlẹ̀ kí ni ṣẹlẹ̀. Ah! ibo ló dà. ẹ́ ló ṣe mo sì ń lálàá labẹ́ sọ ni àbí kí labẹ́ wí. ojú àlá kọ́ ló wà. ojú ayé rèé. ojú ayé kẹ̀ ojú ayé kẹ̀. ṣó wá rí gbogbo nǹkan tó ṣe kù lójú àlá. o ní láti parí ẹ̀ lójú ayé. Ah! ṣé kí ni kù lójú àlá ah, ọwọ́ ta owó wọ́n bí ọwọ́ ta bá mi yìí múdù mi ọ̀dà o ah, mo sọ wọnú o ara mi ò lè múùfù mo ṣe wà yìí. o ní láti wà ní ara ẹ gbúdọ̀ múùfù. ah wá mi human being lèmi o òkú nìwọ o kí ló dé ah, mo sọ fún ọ pé ìbànújẹ́ inú ìbànújẹ́ ni mo wà owó sọnù lọ́wọ́ mi. Ah. ó yẹ bẹ̀rẹ̀ sí ní bọ́ aṣọ ẹ bẹ̀rẹ̀ sí ní bọ́ bẹ̀rẹ̀ sí ní bọ́ máa bọ́. ó ti ń pẹ́ jù. jẹ́ jẹ́ kí n bọ ní sùúrù jẹ́ kí n bọ sẹ́ àní mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bọ́ ni àṣẹ bí mo ti ń bọ̀ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ adẹ́dùn ní sùúrù náà mo jẹ́ à mo bí à. yálùrà rọra ṣe kó o má kọjá àyè kó o má kọjá àyè má kọjá o. ọ̀ ń gbọ́ jáde. ṣé ìwọ mọ̀ pé gbogbo ìgbà tó bá wọn òkú ọ̀run ló lè wá kí ọ ni ẹ wo ọ̀rọ̀ tí mo sọ fún yín kì í ṣe ṣeréṣeré o kì í ṣe fíìmù o kankan tó ń tí ìṣẹ̀lẹ̀ kankan ni mo sọ fún yín o. jálura ọ ní mi lára. mo ní yín lára báwo àní gbogbo ara ń ta mí ara ń ta ọ sólù ọ ni. olùmí ara. bọ́kàn yọjú sí ọ ni. nígbà tó yọjú sí mi ṣé kò ní ṣe lò mí lójú oorun ni onímọ̀sẹ̀ lomi lójú oorun ni. n kì í ṣe ń tọ́ tọrọ lọ́rí ni. kéèyàn kan mọ kéèyàn kan mọ kéèyàn mọ kọ́mù kéèyàn mọ kọ́mù kéèyàn mọ wá kéèyàn mọ wá ṣé tẹ́ ẹ bá wá bí ẹ̀mẹ̀ wá ṣé ẹ̀mí ò lè bọ́ lẹ́nu yẹn. èyí nígbà tí wàá máa pé ọ̀lẹ́ kọ́mù ọ̀lẹ́ kọ́mù ní gbogbo gbà kí lọ nọwọ́ sí fún. ẹ wo bàbá ẹgbẹ́sẹ̀ lẹ̀ ẹ ti ṣe kó mo sọ̀jàre ẹgbẹ́sẹ̀ lẹ̀ o. má ní ah mo sọ fún ni mí gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí ni. èyí ti pẹ́ ọlọ́ba ni ọ dandan ní kálá ó lè mí náà ni. ẹ pa mí ní èmi ò. èrè rẹ jẹun. kí ló ah, jẹun wọn kò sọ wọn láwọn mi bí owó mi wà nulẹ. èrè mú. kí lọ mú. èyí eh. eh, tèmi sá mọ ni pé jara mọ nìyẹn jara. mo lè padà mo lè padà ní àná. ẹ ẹ lè ṣe kí ni. wọn padà. ẹ ẹ ẹ tẹ bá padà tẹ bá ẹ padà tẹ bá tó bẹ ẹyẹ kẹ padà tẹyìn bá tó bẹ ẹ kẹ padà wò. èmi ẹ padà wò. wọn padà. Eh, ẹ wo bí ẹ wo bí màá tasẹ yín sẹ́yìn sí ọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín mo ṣe wà máa fà yín láwọn blọ́gà máa fà yín lé wọn lọ́wọ́ ẹ pàdé ara yín lórí Instagram máa fà yín lé instablog lọ́wọ́ báyìí wọ́n instablog nàjà wọ́n gbé màá tún fàyín lé Gistlover lọ́wọ́ tẹ́ ẹ bá sọ́ra Túndé ẹ̀dùnà tí ó gbé yín. Gistlover. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. púlọ́fà lọ́fọ̀ ó gbé wọ̀ náà. gbogbo tájọ sọ gbogbo tájọ ṣe tílé fi jó gbogbo ẹ̀ ni wọ́n gbé. lórí burúkú ibi tó máa ń bá mú mi náà nù a sí èrè. bẹ́ẹ̀ mi lórúkọ tó yín ni. kò dá kéèyàn máa bá ọ̀gbẹ̀rì dá nǹkan kan pọ̀ ọ̀gbẹ̀rì òsì. ẹ tẹ̀lé mi jọ ẹ tẹ̀lé mi jọ àti ẹ̀mọ́ tó ṣèyún náà tí o ti fa gbogbo omi ara rẹ gbẹ lẹ́ẹ̀kan so. olè olójú kòkòrò ngbọ́ rí nǹkan tá a sọ fún ọ pé kíní yẹ ẹ ọ sọ pé dandan ọ ọfẹ máa rún yóò rún ni. ẹjọ́ bẹ́ẹ̀ mi bá mọ̀ pé wèrè báyìí ni ọ ò ọdún ọ á ní mi lára ọ ní. mo wò ayé mi ò rí kékeré gbogbo ni mo wọ ẹsẹ̀ ọ̀dàn títí mi ò rí kékeré àkàlàmàgbò gbogbo wọn ni wọ́n yọ gẹ̀gẹ̀ lọ́rùn mo wọ ẹsẹ̀ òkè títí n ò rí jẹ̀jẹ̀rú orí àpáta adífáfúnfágbàmíyè tí ṣá wọn lẹ́sẹ̀ òkè inájó forí sọtí lorúkọ tá àpèsè babaláwo àgbègbòdégbòsapàṣẹrú orúkọ àpèsè oníṣègùn orí ìjálura ògbẹ́bọ àyára ògbèdìdì ìsìnkú ọ̀run ẹ̀pẹ̀yìndà tàyé nìkan máa bá a ṣe ó di gbórẹ́rẹ́ rè fọwọ́ dirọ mọ́ igi ìgbàgbé ọ gbọ́dọ̀ wá sọ́dọ̀ jálura mọ́ láti òní lọ ẹ kọ̀yìn síra yín ni ọ gbọ́dọ̀ wárí mọ́ o. àmì o. tanu. èmi náà ni mò ń sàmì mò ń sàmì ni. àárọ̀ ọ̀la mi sí ọ. ẹ ìsìnkú àrùn mo rẹ́ni kejì o mo pa láṣẹ fún ọ báyìí kọ́ lọ dìrọ̀ mọ́gì ìgbàgbé padà síbòjì rẹ̀ kọ́ lọ sùn ọ gbọ́dọ̀ gbórí mọ́ o ó dìgbà tá a bá tún jọ ní ìpéhùn kó tó gbérí ọ gbọ́dọ̀ dáhùn má o. àmì o àmì jésù. orí jálura ògbẹ́bọ àyàrá ògbèdìdì ìsìnkú ọ̀run o ó yẹ pẹ̀yìndà táyé nìkan máa bá ṣe. àmì. ẹ jálura. ẹ wọ́dà. kí n ṣe kí ni. wọlé wá bá mi. ẹ má jẹun wọlé ẹ̀yẹ mọ́ bọ́ ń ta. ha. ìyẹn mọ́ bọ́ ń ta. kò sí kankan mọ́. àlọ́ nírísìn ẹ má bọ́ ń ta jàre. ha ẹgbẹ́ kátẹ́kùn fẹ́ sílẹ̀ nù. ọ̀dà sọ ọ wà ní sunlé rẹ mọ́ ni tí màá sun lẹ́kọ̀ọ́ ní ìṣe kì í ṣe rí ìsìn ẹ jẹ́ kí atẹ́gùn ọ̀fẹ́ sílẹ̀ díẹ̀. wo kò sí tí ó ṣe fún ọmọ mo ti lé lọ jìnnàjìnnà ó ti lọ mo ti ní kó fi ọ́lẹ̀ ó sì ti sọ fún mi pé òun ti fi ọ́lẹ̀ ètò kan kò ní pé bó bá ti di tílẹ̀ bá bojú hmm. lálẹ́ á lọ pe ẹlẹ́dàá rẹ̀. Ah, ah. ẹ tún lọ pe ẹlẹ́dàá ẹni tẹ́ ti lé. Ah, eh. ẹ kí ló dé tẹ tó fẹ́ mọ fa wàhálà sí mi láyé lọ́rùn báyìí ẹ bá jọ ọmọ bá tiẹ̀ lọ àní ẹ má pé padà mọ́. Ah, a gbọ́dọ̀ ṣàṣepé. àṣepé kí ni ah, ẹ ti léyìn lọ jìnnà ẹ tó ní kó máa bọ̀ ẹ má ẹ má pè wá mọ́ bẹ́ẹ̀ kẹ́nìkan dá ẹ lọ bí tẹ́ bá lọ pẹ́. sọ ma pé nígbà tó tó sí rẹ̀ hmm. wọ pẹ̀lú ẹ̀ lẹ́jọ́ sọ̀rọ̀ ọ wà padà ọ sì ń gi tó sì yẹn nísìn ọdún wájú rẹ̀ pé hmm gun ọtọ tirẹ mọ wọn fẹ ah, mọ. irọ́ lalalala baba vas láyé kò lè ye. o sì fẹ́ máa fẹ́. mi ìfẹ́ mọ́ fẹ́ àní ah, ìfẹ́ mọ́ mi ká má pàdé mọ́. sọ ma pé ńgbà tẹ́mi yanjú ètùtù tán eh. fún ara rẹ lọ́ba sọ̀rọ̀. Eh, bẹ́ẹ̀ni. fún ara rẹ náà lọ sọ fún pé ọ̀dà n ò ṣe mọ́ o. àní mo rẹ́yìn sí ẹ̀yẹ́ bá ń sọ fún pé mo ní mi ò ṣe mọ́. wọn bá yẹn dà fọ́ọ̀sì jàre. wọn bá yẹn dà fọ́ọ̀sì kíni. ìwọ lọ dà fọ́ọ̀sì rẹ fún ara ẹ. èmi ni màá dà fọ́ọ̀sì kíni. ọ eh, fún níwèé kọ́ọ̀tù náà. ẹ kẹ́ ẹ mú mi lọ́dọ̀ rẹ̀ kò lè rọrùn ẹ mọ tẹ́lẹ̀ ṣe. kò lè ṣe kankan fún ọ. ẹni tí èmi jẹ́ fún jàre à ah, ah. ẹni tí èmi jẹ́ fún ẹni tí ọba tí ọba lè là búrọ́dù tó apá búrọ́dù jìnnà kọ́ lọ ah. àbí Gánà. lódùmarè o mo mọ̀ sí èèyàn bá tó o ṣé bẹ́ẹ̀ mi mọ̀ sọ fún ọ pé ńgbà wàá pè mí sí òun ọ̀tẹ̀ ọ̀dà sọ gbúrò nǹkan kan báyìí. mo ti gbọ́ níjọ́ ni tí ẹ ẹ ẹ ṣe mọ́rẹ́jì papọ̀ mm. ṣe èmi kọ́ ni mo ṣe onídùúró rẹ èmi mo sì ṣe onídùúró òun náà onídùúró ẹ ṣe òun. tó tó méjì jọ tọ̀ gẹ̀dà ni mo ṣe. ètè mi mọ̀ òun ni wípé èmi ò fẹ́ fojú rí mọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ lọ lóògùn tí mo sì mọ̀ pé ẹni ẹni bàbá fàṣẹ lóògùn gan ẹ lóògùn gan gidi. ibi oògùn mi forí sọ ni pé káà mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ dúró kò ti dà fọ́ọ̀sì rẹ̀ lójú mi kémi náà sì jẹ́rìí sí. mo lè nù ní mi ò lè wà available. ọ wà available. ilé wà available ilé wà available láìláìláìláìlá ilé wà available. yóò fẹ́ náà pa. tani. òkú ni. tani ń pe ẹja lọ lé. elebo. ilé ọ̀dọ̀ wa ni. ibi tó wà rẹ o. èmi. kò sí bí mo ti lé lọ. èmi èmi èmi èmi ò wọnú bí. èmi. gálùrà àjọmọ wà ní. ó ti èrè ní. alájọ wà ní àjọ wà ní o àjọ wà ní o. sọmọ pé ọtí ń kun mí lẹ́mìí o. èmi náà ẹ̀yin náà ẹ̀yin náà ti ẹ̀yin náà ti ẹ̀yin náà ti fi yọlé ayé lẹ́mìí tèmi náà. má dá gírèsì ẹ o. gbogbo tẹ bá ṣe fún mi lèmi náà ṣe fún yín. ẹ má wọn kọ́ mi lára jẹ ẹ má wọn kọ́ mi lára jẹ ẹ ti èmi nìkan sẹ́nu kú ẹ jẹ́ àjọ ẹ jẹ́ máa lọ gbélé ọ̀dọ̀ yìí. eré ọ̀dà pàṣàd. ẹ jẹ́ àjọ máa gbélé ọ̀dọ̀ yìí jọ. mo ṣe ọmọ wọn dá ọmọ lọlé. ẹ má fẹ́ dání ẹ dání ẹ̀ méjì. ààyè fà jẹ́jẹ́ wàá mi o. ẹ má ṣe style ní máa di wọn máa ní bẹ́ẹ̀ bá ní juda puta baby girl puta gọ́vnà gọ́vnà àdékè kò ṣe onjo ṣé o ti parí iṣẹ́ ìmú fún ẹni o wá sọ ṣọ́ọ̀bù tèmi o sọ di o sọ di club kí ni. ẹ má wọrí má wọrí. Boss boss boss, boss, boss boss me, me, me, me. bọ́sibí bọ́sibí bọ́sibí bọ́sibí. kẹlẹta o kẹlẹta. oya wá students bi students bi. kapẹtẹlẹ mú mi. wọ́n kọ́ students bẹ́ẹ̀. ẹ me nkúlẹ̀. gómìnà wà á rí pípọ́n ojú mi o. ọkẹ ẹjọ ẹ jẹ́ nkúlẹ̀ ẹjọ. màá fẹ́ gbalẹ̀ ẹlẹ́sẹ̀ màá fún ẹlẹ́sẹ̀ gidi o. múdà. bóòlù. ẹ fi hàn. mo ti fún yín lówó jálura. ìyẹn ah, ah, ni bóòni. Ah, kí ṣẹlẹ̀. kò sí wàhálà kò sí wàhálà bóòni tálélé. gọ́fúnà ni ọmọọṣẹ́ mi wà. gọ́fúnà tìlú wo. gọ́fúnà àdúgbò rẹ wa. eléyìí. gọ́fúnà ni. kí ni gọ́fúnà ṣe mọ akọ́ṣẹ́ wẹ́dà má miss kó ti gbogbo kinní papọ̀ mọ́ra wọn jàre a ṣe gọ́vnà stéètì rà eh, ilé ni gọ́vnà tó yí àwọn ìyàwó lérè ń pè gọ́vnà. ngbọ́ àbí àti ọ̀bẹ́ ẹ̀ ló sọ ẹni gọ́vnà. Eh, látìgbà tí mo ti múra mi gọ́vnà náà máa ń pè mí. Ah, àwọn tó tó wọ́n pè pé ọ̀ ní gọ́vnà wọ́n tàn ọ́ ni o. àwọn ìyàwó lé wọn wọ́n tàn ọ́ ni o torí tó bá rà láàánú tó fẹ́ pè tó kàn tó ní tó fún ọ ní nọ́mbà torí kò pé òun tó bá ní ẹ̀ ló tán lẹ́ lò tó ní gọ́vnà ló ń sọ̀rọ̀ wọ́n ti wò pé ayé ẹ̀ ti da tán ni. lọ ṣe changing of name ayọ̀ bàbá bàjẹ́. bọ́n sílẹ̀ jàre. àmọ́ kí ṣẹlẹ̀ kò yé mi ṣé èèyàn máa ń travel láì gbé báàgì. kò sí nǹkan kan bọ́kẹ́ bá lẹ̀ kò sí nǹkan kan bọ́kẹ́ wàá bọ̀ lójọ́ mélòó kan ni. láì gbé báàgì dání pé travelling bag mi rè o kò. mo dà èyí ti bẹ́ẹ̀ mi àti ẹni ṣé jọ́ntòrò ọlọ́run máa mọ̀ bọ̀ lọ́dọ̀ rẹ pẹ̀lú bá ti jọ ilẹ̀ pọ̀ tó ṣé ìwọ̀n àmọ́ gba sọ wá ṣé kì í sasọ rẹ̀ aṣọ rẹ̀ o sáìsì rẹ̀ sáìsì kan náà lájọ́ ń lò kẹ́ni. ìtẹ̀lẹ́sẹ̀ kìí ṣe pé wọ́n forò lẹ̀. wọ́n irọ́ kò sí nǹkan tó jọ. mo mi kàn máa bẹ mo kàn fẹ́ fara pa ọ̀ fúngbà díẹ̀. ṣe ti rí gọ́fìnà ṣe ti rí gọ́fìnà. ẹ ò lè sáàkì gọ́fìnà ni. Ah. kò ń ṣe pé máa sáàkì ẹ ó máa gba punishment ni olórí burúkú yìí. sórí orí ìkúnlẹ̀ eh. tó wà ó yẹ kí n sọ pé kan ní kò dìde ni sáwà bẹ́ẹ̀ ah, gbọ́wọ́ ẹ̀ síbi gbọ́wọ́ ẹ̀ síbi gbọ́wọ́ ẹ̀ síbi. mọ́tì rẹ̀ múdà mọ́tì rẹ̀ múdà mọ́tì rẹ̀ mọ́tì rẹ̀ mọ́tì rẹ̀ ah. jọ káwọ́ rẹ̀ sókè bó ṣe wà. ó máa jayọ̀ rẹ̀ mi o. káwọ́ rẹ̀ sókè. àbọ̀wọ́rò máa gbé délé yín. Hmm ìwọ idiot. kò sí wàhálà kankan. oṣù ọ. aa kò sí wàhálà kankan. oṣù ọ. èmi ṣé màá mọ̀ bọ̀ wá lọ́dọ̀ rẹ̀ màá tó wọn lásọ dání. kò sí láàbù. aṣọ rẹ ti tó wọ̀. ìsáìsì ah. kan náà àjọ ń lò. <laughs> ó dà ní délẹ̀ kó wá lọ ra oúnjẹ fún ọ̀rẹ́ mi. ó bá mi ra ẹjọ́ bá mi ra ẹwà sí gàdú. orí ẹ̀ ló burú gàdú. bá mi ra ráìsì kan ra sùn. kó ra sùn sí. kó bá mi fi bọ́gọ́ sí. wọ́n ń ta bọ́gọ́ lórí ráìsì. kílẹ̀ tàbí túwó náà ń tà papọ̀. àbí nǹkan ṣe ẹ lọ rà lọ́tọ̀ọ̀tọ̀ débi oní àsìkò ra ráìsì tó bá débi oní ìsìkò ra tó bá débi mọ́gọ́rùn abọ́gọ́ sí. ọ̀n ta bọ́gọ́ ní gbogbo àdúgbò yìí lọ́ra tó bá rí tètè. ṣé wèrè ni gọ́fúnà yín yìí ni. ó jọ pé wèrè ni ó jọ pé wèrè ni. eléyìí ò lè lọ́dún mẹ́rin gan tó bá wọ gọ́fúnà o. ṣé o tún àmọ́ tó oníkèmí má gé lọ́wọ́. ọmọ àlè mi ò ní kó gé lọ́wọ́ àmọ́ gé lọ́wọ́ fẹ́ gbà nà mo fi style ti ọmọ yẹn lọ ní òní ó yá jẹ́wọ́ fún mi lẹ́sẹ̀ kíde gangan tó fi sápò nìyí. mo dáa mo dáa mo kàn wá bọ́ sí sọ́mà bíi mi kò sí nǹkan kan oṣù ọ Ọlọ́run oṣù ọ kò sí wàhálà sẹ. ee ẹ̀bùn bá mi o. àní ò sí wàhálà mú dà ṣé ọ̀tá lè jò mí gbà rí. ah no problem. ṣé ọ̀tá lè jò mí gbà. mo lè gbà mo lè gbà. ẹ kò sí kankan kò sí. ẹ mìíràn èmi gan jẹ jẹ ti ń kọsẹ̀ kínní wẹ́dà yín jẹ. mo hmm? ti àní mo ti ń kọ wẹ́dà jẹ. ìgbà sí ìyẹn bẹ̀rẹ̀ irọ́ mo kàn lọ sàwọn nìkan náà jọ náà ni. òun fojú kéré wa wàhálà mi ò ní irinṣẹ́ báyìí okùn lèmi fi ń de irin o. òun fojú kéré iṣẹ́ wa kó o bá fẹ́ kọ́ ó yẹ ṣe máa bẹ̀rẹ̀ ni o ó yẹ ṣe máa rẹ́gísítà ni o. ẹ ẹ gómìnà ṣé tí kìnnìyàn kìnìún téèyàn bá fi síbi ara rìn téèyàn bá fẹ́ jó iṣẹ́ kò ní jó. kò ní jó ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín hmm. ẹ mú lẹ́ẹ̀dì ẹ ti bọ̀ lẹ́nu hmm. ẹ wá máa gbé sí ẹ máa logo ìgò wẹ́dà ẹ lógo ojú yín lọ nìyẹn. kí ojú rẹ lọ lórí ibu kí ni ìgò oníṣe pẹ̀lú afẹ́sẹ́. ti gbọ́ kò burú ayé yín ṣe rí kánínà wà ní ìbánikẹ́ ṣe fún yín àmọ́ kò sí náà ṣe máa mú owó gbábí two fifty naira ṣe ní two fifty lọ́wọ́ kẹsàrẹ lọ rẹ kó wá kí n lè fi kọ́ yín. ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ bí wèrè ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ bí òpònú àmúdà múdà ọmọ yìí ti gbà pé ọ̀rẹ́ mi ni ọ ni ó ní kémi lọ rẹ kó wá kó mi kọ́ mi ń sẹ́. ibẹ̀ yìí mo fẹ́ kọ́ ń ṣẹ́. irú ọwọ́ wo nù. ẹ má bínú òun kò mọ bóyá máa bẹ sọ ni ṣó mọ̀ pé kéèyàn bá ti wá kọ́ṣẹ́ èèyàn ìbá jẹ́ Julian ọ̀nà máa ná náà máa rán níṣẹ́ so junior ni wọ́n dẹ̀ jẹ sóhun ohun tó parí ẹ̀. ẹ ó yẹ kó bá yọ ọ̀rẹ́ ọ̀gá lẹ́ẹ̀mí sí. mo fẹ́ kọ́ṣẹ́ àbò fẹ́ máa ṣọ̀rẹ́ ọ̀gá ìwọ ni. mo fẹ́ sọ̀rẹ́ ọ̀gá mo sì fẹ́ kọ́ṣẹ́. tí wọn ìyẹn alẹ́ dẹ́ o ó dà kó òun ló ti gbọ́ yẹn ọ̀rẹ́ ọ̀gá ni ọ̀rẹ́ ọ̀gá á. Ah, ah. ẹ lọ mú ni wá ẹ lọ gbọ́dọ̀ fẹ́lí fẹ́lí o. sídìí ọ̀gá ẹ dáṣẹ́ mo pọ̀ mọ́ fẹ́ mi. báyìí kí gbogbo ẹ ṣàbára wọn mu. àmọ́ kí di pẹ́ ẹ̀ ẹ̀ ǹdà ṣé wọ́n tó jẹ. tani sáwọn irọ́ o wọn ò jẹ o wọ́n ta báàgì àtàṣọ àti ṣù. Ah, ṣé wọ́n mọ kó sínú kúlà náà nígbà. inú pààyà jẹ̀bù béèrè. ọ̀gbẹ́ni sọ́ńtẹ́ bá fẹ́ sọ́dọ̀ ayé tó lọ. ẹ wo. wàá sọ pé o fẹ́ jẹun o ti rí pé o ti rí pé oúnjẹ ń tà a mọ̀ sọ tó bá yá sá. cdcd gbẹlẹ ó pẹ́ o. àwọn tó ń bá mi ro oúnjẹ ni wọ́n pọ̀ lé wọn bí yẹpẹ ní o ọ̀dẹ̀ fẹ́ ká màmá lábẹ́ kó tutù mo ti wá kà màmá tó ń bá yẹ bá ló kù. wàá tá ń jẹ gbóná fáwọn wàá máa gbé bọ̀ fáwọn wàá máa gbé tutù bọ̀ fáwọn ajá. ẹyin tèmi ń tòótọ́. àwa ti ẹ tòótọ́ ra wọn máa jẹun. àmọ́ òkèlè ẹ̀ ìgbóná ẹ̀bà ẹ̀ ìgbóná. kò tí pẹ́ kò tí pẹ́ jù mọ́. mo ti gbẹ́jà rẹ̀. kò sí wàhálà mọ̀dàmúdà ṣẹ́rí tó ń fọwọ́ tọ́ mi lọ́tún lọ́sì ṣẹ́rí owó tó mọ ọmọ tó ń pè ní gọ́fìnà yìí tó jẹ mí ó lé five hundred naira ah. a máa gbà ní àmàlà méjì ẹran kan àmàlà mẹ́ta ẹran kan àmàlà mẹ́ta ẹran mẹ́rin. ṣé nílẹ̀ àgbà ń fún ẹ lówó wá síbi iṣẹ́ kígbe. ọ̀gá mo ń gbowó oúnjẹ lóòótọ́ àmọ́ ìlẹ̀ ni kí n ra gọ́gùn gọ́gùn ni mo ra wọ́n fowó tèmi lọ ra gọ́gùn. kí n bá sọ fún ẹ pé kó ra gọ́gùn nítorí kó má kó jẹ gbèsè lọ́ra lọ́ra lábàlá. ọ̀fẹ́ kí ó jẹ gbèsè èèlò gangan níbi níbi níbi níbi sòwò. mo yin ro ah. ọ̀gá ọ̀gá mọ́ ẹ lára ni tí máa gbọ́ mi lọ́wọ́ máa fẹ́ ṣòkòtò bá gbogbo aládùúgbò ló máa pẹ́ yẹ lórí. mọ ẹ mọ ẹ mọ dáa ló ń tiẹ̀ jàre ẹni ẹlẹ́ni oúnjẹ ah. oúnjẹ àwìn oúnjẹ àwìn sọfẹ́ gbagba lórí rẹ̀ ní èèlò níbi níbi sòwò gangan. ọ̀gá wẹ́dà ká làwọn. mo gbọ́dọ̀ anita làwọn tó fọ ń dá sọ̀rọ̀ tó ń jábọ wọn. ọ̀rẹ́ mi ọmọọṣẹ́ ọmọọṣẹ́ mi. Ah! ọmọọṣẹ́ gómìnà kan rẹ ni. ṣẹ̀ṣẹ̀dé ni wọn. ṣẹ̀ṣẹ̀dé ni wọn gbà. ó dá ń gbà yẹn wọn dàgbà kan tó kọ́ṣẹ́ o. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ó dà ó yá bá mi tamala kó tamala fún ọmọọṣẹ́ mi náà. àmàlà mélòó ló fẹ́ràn. ṣebí. fún mi má àmàlà mẹ́fà. ṣé ojú ìyá wèrè. ìyá ló máa jó kiri yóò máa jó kiri. àlọ́ kò tiẹ̀ wá sámàlà ibẹ̀ ah ẹrẹ́ ń bí o. bó làwọn bí fún yìí. olóúnjẹ ẹ rárá bóòní ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ náà ṣáájú wa adúpẹ́ ọjà ta adúpẹ́ bá tiẹ̀ ti rí ó ti mọ̀ pọ̀jà ta torí <laughs> ọ̀gá ìdà ọ̀gá ọ̀gá ṣé níbi ọ̀gá wo ni. broda muda. Ah, ṣé muda ló ń pè lọ́gà muda ìṣọ̀gá tèmi ọ̀rẹ́ tèmi ni múdà ọ̀gá yín ọ̀gá múdà tó dọ̀gá tí. àní òun ṣe mistake ni èmi ò mi ò lọ́ọ̀gá ń bí ọ̀rẹ́ ni èmi ní. ó dá níbo náà wà báyìí. ẹ wọ́n láwọn fẹ́ lọ báwọn ṣe géètì kan tí àwọn ọmọ olè sáré já lóru òní mọ́jú ah. wọ́n á ń tàn bá ti kó mẹ́ báyìí àwọn ń gba ẹ̀wọ̀n lọ ni. ẹ̀wọ̀n mm. ẹ̀wọ̀n bíi ti báwo. Ah, kì í ṣe kí wọ́n ṣe ẹ̀wọ̀n ṣe kírímínà wọ́n lọ wọ́n ní àwọn ẹlẹ́wọ̀n fẹ́ ṣe prison break wọ́n fẹ́ wọ́n fẹ́ já gate ẹ̀wọ̀n wọ́n wọ́n gbìyànjú wọ́n ti já gangan ni o kò ṣe pé wọ́n fẹ́ já o ó kù díẹ̀ kan sá lọ báyìí ni àwọn wọ́dà ìjà wọn lọ wọ́n wá ni wọ́n lọ sí lẹ́wọ̀n. ọlọ́run á fún wọn ṣe o. ẹ pẹ̀lẹ́. ṣé wọn ò ní pẹ́ kán tó dé ṣá. ah mi lè sọ ó lè ta lẹ àbí ọ̀lẹ kódà sẹ́yìn máa ra oúnjẹ. kí ni mo tún fẹ́ fi kun tí ì ní oúnjẹ <laughs> oúnjẹ là ń sọ ń parí eh! èmi ò rò jẹ. ó sì ń gbóná. Eh, ọkọ ọrọ̀ ajé. ẹ ṣé o ẹ ṣeun. ṣé o ti wà ní ìlànà ìjù báyìí. aṣèrìn náà nù òun náà la fi ń tà. yóò ti mọ́ra náà <laughs> bẹ́ẹ̀ ni aṣèrìn ni o. ẹ dákun èmi èmi mọ gbádùn oúnjẹ rẹ gan. Ah, tó ti yọ lẹ́yìn tẹ́lẹ̀ yìí. Ah, kò sí tó o lè tà fún mi tí n yé gbádùn mo mọ gbádùn rẹ gan. ẹ ṣeun ó dà òkèlè mi ò lẹ́fẹ̀ẹ́ o. ṣe ní sùúrù mò ń ro nǹkan ni sọ̀rọ̀ pé bó ṣe wá nìsín èmi nìkan ló bá níbí àwọn yòókù ti lọ sí sẹ́ńtà èmi náà ronú jọ́tẹ́mi náà lọ sí sẹ́ńtà tó jẹ́ pé ebi ò pa mí ṣé ẹni sọ. a ní sọ tẹ́yìn ti ń tajà gẹ́gẹ́. tó gbọ̀ngàn tó tóbi gan ni ibẹ̀ náà mo ti ń kiri wá bí. tó bá tó wá kó omi náà ibẹ̀ náà ló tún mú padà sí. ọ̀dà bá ń padà ọ̀dà nígbà tó ti ní sọ. gbóbi nítorí èmi lè lọ sí sẹ́ńtà tí wọ́n lọ sí sẹ́ńtà tó jẹ́ pé tẹbi ń pa mí ọmọ pé mo mọ gbádùn oúnjẹ rẹ tẹbi bá ń pa mí èmi lè fẹ́ jẹun kó wá mọ̀ sí nǹkan tí mo fẹ́ràn ládùúgbò kémi fẹ́ wá ṣọ́ọ̀bù yín wá jẹun. ó nà ṣe dé àmọ́ kò ṣe pé púpọ̀ gan náà bó nà ṣe. ó jìnnà síbi. ó jìnnà. ó lè mọ jìnnà síbi tí mo bá ti fẹ́ wá ń gbà náà àti pé tó bá ti ẹ̀ jìnnà náà kí ló wà ń bẹ̀. ìlú yìí náà ni. ìlú yìí náà ni ọmọ tí ẹsẹ̀ lẹ̀ torí kí n má bàa dààmú ju ìjọ tí mo bá fẹ́ wá fún mi nọ́mbà rẹ̀. bọ̀dá múdà mọ̀ bẹ́ẹ̀ gọ́fúnà náà mọ̀ bẹ́ẹ̀ gbogbo wọn náà mọ̀ bí tá ti ń tajà. tìbú náà ni mò ń sọ fún ọ yìí àwọn méjèèjì nìrè ti papọ̀ náà ti jọ lọ ẹ̀wọ̀n náà lọ ṣiṣẹ́ lẹ́wọ̀n èmi lèmi wà ń bí ní ìsìn tẹ́mi náà bá lọ ṣiṣẹ́ ń ta ni mò ń sọ tó kèmi nìkan bẹ̀ tí màá ní nọ́mbà rẹ bó ni màá sì mọ̀ sọ́ọ̀bù yìí ní mọ̀ bẹ́ẹ̀. ẹbí ẹ̀wọ̀n yẹn àbí ibùdó náà ti fẹ́ lọ ṣiṣẹ́. ẹ̀wọ̀n báwo mi ò lè ṣiṣẹ́ kódà gbogbo tó bá ní í ṣe pé lẹ́wọ̀n arò nǹkan kàbí yẹn gbé jẹ́ fún mi kí lè ṣe. ọ̀gá ò kódà báyìí bá ń fi sí fóònù eléyìí ní kankan mo ní mo tó ní mi o. àwọn èrò tẹ gbogbo wọn ti ń lo fóònù ńlá ńlá. èmi náà ní fóònù ńlá mo ní fóònù ńlá. six o tẹ o. ṣé six rẹ. mo ń tẹ tẹkùtẹ. yóò tẹ mọ́lẹ̀ ni tẹ mọ́lẹ̀ ni ó tẹ mọ́lẹ̀ gan. ẹ wo bóyá kẹ fúnra yín tẹ jáde. six ló parí rẹ. six ló parí mm, six méjì. ó ti tẹ ó ti wà mẹ ẹ ẹ cd. cd alámọ̀lá. cd alámọ̀ alámọ̀là mi. níbo mi ti níbo ni mi ti wọ̀ èwo ni síbi alámọ̀là mi. irọ́ ṣé ọlẹ́sẹ̀ nù ni síbi alámọ̀là mi mo fi séèfù nọ́mbà lásán ni. ẹ kí ni mi wá dé débi eh, eh, alámọ̀là mi. Mhm. tọ́jú ẹni tí mi ṣe wọ bẹ̀rẹ̀ yìí eh, alámọ̀là tèmi mọ̀ ọ́n jẹ ni mo jẹ fífi mi sí sídi alámọ̀là tèmi fẹ́ràn tèmi mọ̀ ọ́n jẹ ni mo ṣe fi míìsì ìyàtọ̀ rẹ̀ nu eh. ṣebí mo lè pè ọ́ ní gbogbo ìgbàkúgbà. gbogbo ìgbàkúgbà lè lè pè mí. wọ́n bọ́ síbi ọwọ́ aago mọ́kànlá alẹ́ nǹkan. mọ́kànlá. ẹ bí aago mọ́kànlá alẹ́. máa ti máa sùn gbà yẹn kí lè fẹ́ pè mí fún lálẹ́ ìyẹn ti ń bọ́ sọ́wọ́ òru. irú òyìn tiẹ̀ lè o ṣe pé mo fẹ́ rajà o mo kàn lè o lè jẹ́ pé ìgbà náà lè fi ọ́sẹ̀sẹ̀ mọ fún ìkànkan béèrè àlàáfíà rẹ wo ni pé bó o ṣe tàṣájé kẹ̀bí nǹkan fi béèrè àlàáfíà rẹ lásán ni kò sí nǹkan kan ní ìbéèrè. ọ̀rọ̀ yìí ti wáyé mi ẹ fún mi fóònù kì í délé sí mi ẹ mú wá. bọ́ ṣeré ni ẹ má pè mí ń pà tí o tó máa bọ́ sí kan ra o ó dààmú ti gbọ́. ó wá pẹ́ tán aago mẹ́wàá ó pẹ́ tán pàápàá. oníbàárà yín bó lè bọ̀ kele mélòó ní ẹ fẹ́. ẹ fún mi lẹ́bàá mẹ́fà ẹ̀bà mẹ́fà kó o fẹ́ràn kan sí ẹ̀bà mẹ́fà ẹ̀ràn kan ẹ̀ràn kan ebi bàtà jẹ́dúrà gbogbo kí lè bá mi kí lè bá mi ṣe yẹn náà kí ló gbọ́ nǹkan tá ì ṣe yẹn ẹ̀dẹ̀ pé mi láì ní aago méjì lóru ṣé ẹ̀ níṣẹ́ ni. mo mo mo bínú sí i kì í ṣe báwọn mo oorun ò tètè wá ni. ẹ ṣọ́sọ fún pé mi ló gun oorun ni. oye sóògùn oorun àmọ́ ibi tí ọkàn yẹn bá wà náà ni èèyàn máa fẹ́ sáré dáìlì nọ́mbà rẹ̀ ọkàn mi wà lọ́dọ̀ rẹ ni. ọkàn yín wà lọ́dọ̀ mi lẹ́sẹ̀ pé mi bẹ́ẹ̀ ni tí ò ní iṣẹ́. mo bínú sí di mọ́kàn ní kéèké ń yẹ̀ ẹ́ wò bóyá o ti sùn àbó o ti sùn ni. ẹ wo ẹ má yẹ̀ mí wo kí ló ṣẹlẹ̀ kí lèmi pẹ̀lú nígbà pọ̀tẹ́ ìyẹ̀ mi wò lóru láago méjì òru. mo bínú ah, ah. mo bínú ìfẹ́ ni. ìfẹ́ òṣùwò nìyẹn. ìfẹ́ ni mo nọ́mbà rẹ tí mo gbà nígbà tí mo gbà kí ṣe pé bóyá pé oúnjẹ náà ló dùn mọ́ mi nínú tó tó bẹ́ẹ̀ kí ṣe pé oúnjẹ rẹ ò dùn kọ́ ni mo ń sọ o èmi gangan ò fi bẹ́ẹ̀ fẹ́ràn oúnjẹ mo lè jẹun lẹ́ẹ̀kan lójúmọ́ àmọ́ ìwọ gangan ló dùn ó dojú oúnjẹ rẹ lọ lọ́hùn. ṣíṣe tó bá fẹ́ bóbìnrin sọ̀rọ̀ ṣé ọ̀nà tó fi ń gbé tó ń gbà bá obìnrin sọ̀rọ̀ nìyẹn. ọmọ bínú bákan bákan náà lèyàn sá ti rí nọ́mbà obìnrin gbà. ṣe ṣíṣe tó yẹ bá máa fẹ́ yan eré ìtẹ́ ń lo ọgbà rékèrékè ilé yẹn máa fẹ́ sílé ẹ eh, ọgbà àrèkèrèkè tẹ lò náà tẹ fi gba nọ́mbà mi ọgbà àrèkèrèkè tẹ lò yìí náà òun lè fi pè mí láago méjì òru o ẹ wá mọ́gbà àrèkèrèkè yẹn ẹ fi fẹ́ mi sílé tó bá yẹ tó má gbà ọgbà àrèkèrèkè ẹ fi bá mi lájọṣepọ̀ ẹ tún fún mi lóyún olúwa tún wá mú ọgbà àrèkèrèkè á tún wá fi bímọ fún yín. Ah, ah, kí wàá lóde tó ń lo àrèkèrèkè fún gbogbo nǹkan báyìí ṣé èmi gangan wá jẹ́ àrèkèrèkè sọ ni. alárèkèrèkè ni o mo ti mo wò yín tán ni o. mọ bínú èmi náà close má àrèkèrèkè ah. tó tó yìí hùn tí nǹkan fi wọnú láìfẹ́ ni mo fi fi ọgbọ́n gba kínní bá àmọ́ ètò ṣe kókó jù ni pé mo fẹ́ràn ẹ̀ gan ọlọ́ mo fẹ́ràn rẹ̀ gan màá sì tọ́jú rẹ o màá tọ́jú rẹ gidi gan ni o kò sí tí lè ṣe fún ọ tó bá fẹ́ mi kò sí ibi tí lè tí lè ṣe torí tiẹ̀. ìsìn kan tẹ́ ẹ̀ lè ṣe fún ah ṣe kọ́ mu obìnrin. irú ọ̀tọ́kùnrin ni. mo lè fọ mo lè fọ tó bá jẹ́ torí tiẹ̀ màá fọ. pátá ń kọ́. pátá obìnrin náà. irọ́ ti dáàdì yín. mo máa fọ mo lè fọ yín náà máa fọ tó bá jẹ tiẹ ṣebí tiẹ ni máa fọ. Ah, tẹ́ bá ti máa fọ kẹ́kẹ́kẹ́ fọ àmọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ fún mi yìí mo gbọ́ ni kò yí wọ̀ mí létí ṣẹ́ṣẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ yẹn àti kí mi lè fún yín lẹ́sìnsìn. sí díje àpáná rẹ̀ ń bí ìjà yanjú ẹ̀ ń bí ká yanjú ẹ̀. ṣé ìgbọ̀n kan tí mo sọ ni ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé etí etí tán fi owó elépo sí lẹ́kọ́ sí mi ni. mi lè fún yín lẹ́sìnsìn yìí o òun ti sọ fún yín yẹn. ẹ má rò pé etí ẹ ti rí ìyàwó o mi lè fún yín lẹ́sìn báyìí má lọ má rò. ṣé ah, di sídi ọmọ ọmọ náà tán ó pé wájú ó pé lẹ́yìn obìnrin wọ́n ya òrè gangan ni o tóbìnrin bá ti fẹ́ ṣe jẹ́sì báyìí wọ́n mọ̀ ṣe sínú ni inú ló ṣe é sí ó ti fẹ́ fẹ́ mi o ó ti fẹ́ fẹ́ mi o ó ti fẹ́ fẹ́ mi o ọmọ àwọn ọmọ lọmọ yìí ẹ̀yìn wá sí mi lásán. ẹsẹ̀ lẹ́rìn ní ayé o ara mi o jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́jọ́. ẹ mọ ẹ yẹ kó ti jọ mọ wa lára pé àìjọsùn náà ni èmi náà lọ́ọ̀fù rẹ̀ ó yá fọwọ́ sí orí sídi fọwọ́ sórí ó ṣe fẹ́ nu ó fọwọ́ sáyà rẹ̀ ó yá fọwọ́ síbi ọwọ́ sálẹ̀ <laughs> hello wigi ma a bá yẹ pé mo lè mọ sùn tí ó fi dàárọ̀ la lórí ọ̀rọ̀ rẹ̀. <laughs> azọrọla arọla azọrọla arụla ọ dị arọ ọ dị arọ kankan n'izele. dẹ̀dẹ̀ o owó sẹ́yìn ṣóbìnrin ló bá sọ̀rọ̀. obìnrin ni ìyàwó mi ni hmm. ìyàwó lé mi gàgàgàgàgàgà mo máa sọ̀rọ̀. ṣé láti ìlú náà ti pè báyìí. irọ́ ìlú ìlú kẹ ọmọ kẹ nẹ́tíwọ̀kì ìlú wa fi bẹ́ẹ̀ dá ti bíi ni. o ti níyàwó. mo ti ní o. ta ni ìyàwó yẹn. obìnrin. ilé mi mo fẹ́ tají yẹn mo ń gbọ́ orúkọ kan tó wà fàmílíà o bí orúkọ orúkọ pékinni. ṣebí o dárúkọ sí kí nígbà tó ń sọ̀rọ̀. wo wo èmi ò tiẹ̀ tiẹ̀ ní sọ báyìí oorun ti fẹ́ máa kú mi báyìí. má ti sùn sí díẹ̀ wo ló ń pè. wọ́n bá dàrú lásán. ah jáwọ́ àbọ̀ dìde dìde dìde dìde jọ dìde sókè. kí ló dé tó ń ṣe mí báyìí mú dà. dìde sókè. mi ò fẹ́ ní láàrú oorun ti fẹ́ máa kú mi. alaye mú dà. dìde sókè. tó bá dọ̀ lásán. máa bẹ́ẹ̀ jà o a sọ tán ṣe. sídì wo ló ń sọ ṣé kìí ṣe sídì alámọ̀là. ọmọ tèmi ń sọ yìí ó ti fọ́ fún mi èmi gan ti fọ́ tán. má dá sí sídì alámọ̀là ṣá o torí ìyàwó tèmi ni sídì alámọ̀là o. sídì èwo. sídì alámọ̀là láti ijọ́ tí mo ti mo ti dí báyìí ijọ́ tí mo kọ́kọ́ rí rí gbàrà báyìí òun lọ́kàn mi ti sọ pé this is my future wife. ṣé wọ́n ti bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni. mo sì máa bá sọ̀rọ̀. níjọ́ wo. Ah, òun náà kọ́ ló fà tí mo fi bẹ̀rẹ̀ sí bá nájà díẹ̀díẹ̀ ni nítorí mi kì í jẹ kùlé mi kì í jẹ àmàlà mi kì í jẹ bà torí ẹ̀ náà mo ṣe bẹ̀rẹ̀ sí ní bára bára jà díẹ̀díẹ̀. olùmúdà má jẹ́ kí n ti ọ̀dà ọmọ tí mo tẹ̀ ti plan pé tó bá máa fi di bí next week nísìn kí n ra nǹkan kí n kàn fún kí n fi tan jẹ kẹ̀kẹ́ bá máa fi di ìparí oṣù tó bá máa fi dijọ́ Christmas tó ń bọ̀ màá rí lè ráyè lámọ̀ màá màá máa sọ tí mo fẹ́ fún. tó bá ra nǹkan fún sí di ìyàwó níyàwó lọ ra nǹkan fún báyìí o ire ó dàrọ̀ o. àwọn ah, joke you are a joker. ogun kọ. aláyé dìde jọ. kí ló ṣẹlẹ̀ ah! gẹ́gẹ́ kí ni. ó dà kókò máa wọlé fún mi ní nọ́mbà fún mi ní nọ́mbà síbi. ó ti dìlítì. ṣé o gbádùn. ó ti dìlítì sí. mú nọ́mbà fẹ́mi jọ. tó bá ti lè dá sí. Hmm. báwo ló ṣe ń ṣe báyìí. mo ọmọ pẹ́ẹ́nì mi bó bá ti mọ̀ sí. ẹni fídíò máa jẹ ni mímọ bílẹ̀ bá ti mọ́ kó wa máa lọ padà. ìlú ah, eh. ọwọ́ wo nù. owó máa lọ ni. sí múdà sóbìnrin fẹ́ dàrin wa rú ni. ó ti dàrú ọ̀rẹ́ yìí kódà kódà kódà kódà báwo so o tó tiẹ̀ ní so o tó tiẹ̀ wọn tẹ́lẹ̀ ni ó ti mọ̀ pé mo máa tó tiẹ̀ lásì náà ni àjẹgbẹ́ òun déyàn lọ́dọ̀ mi ó ti mọ̀ pé mo ti máa tó tiẹ̀ lọ. ọ̀hìn mo mọ iye ọdún tó ti wá bẹ̀rẹ̀ tó ṣe ojú ẹ̀ wà láàárín. ẹnu ló ṣe mo dẹ́sì ni. lọ túra ṣe. Ah, àfi tí máa lọ parọ́ fún ọlọ́kùn ọlọ́gbọ̀n odò odò mèrèsì sọ mọ̀ pé mo ti mọ̀ sọ fún ọ pé jẹrẹ dùn jẹrẹ dùn àti bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tó wà lára rẹ̀ dùn. ṣọlọ èmi náà mo <laughs> ṣe èmi náà gbádùn torí pé o dùn. sínú náà dùn. olùkọ́ ṣé kì í mọ́lẹ̀ ní ìfà ìfà ìfà ìfà kí ló dé ọlọ́run ibi òjò wa mọ̀. kálí mi mọ̀ kó ojú tó yìí ni hmm. mi ní fẹ́ ṣakọ ti pẹ́ má ti gbà fún ẹ tipẹ́ tipẹ́ tipẹ́. èmi ti ń la gògbà la fún ọ ti pẹ́ pé kó wá wọ ìjọba ọlọ́run ò gbà ìjọba ọlọ́run ò má ìsà ti wọ̀. kíni wa sídi wo bí sídi ní sùúrù sídi ní sùúrù kì í sí bẹ́ẹ̀ ní sùúrù náà ọmọ pé ọkùnrin tètè ọkùnrin tètè padà sípò báwọn èèyàn ní sùúrù díẹ̀ kára tiẹ̀ balẹ̀ díẹ̀ náà so nígbà náà láwọn ṣe tún mọ bìtà mi. ibi wà náà sọ pé mo dùn ún sìn. ẹ o dùn tó tọ àmọ́ ọmọ kọ ẹ̀kan rẹ one blow seven die ni. èwo ni yọ o ṣe kò sọ pó rẹ ká sọ pé ẹ̀mẹ́wàá ló lọ nǹkan kí ló wá fẹ́ ṣe. ẹ ṣe di ẹyọ kan tí mo ṣe pẹ̀lú rẹ nǹkan ẹyọ kan tí ẹ ń burú ó burú o ó níye ara sì tàbí ṣe o nígbà tí wọ́n bá kaago yóò tó ó kéré jù tí n bá forí calculate rẹ̀ yóò tó wákàtí méjì ah, ah, tó kàn ṣe ipa tá à ń ṣe ipò ìgbà ìgbò ìgbà nítorí mi kúrò ní ọ̀dọ̀ wa gan nílùú wa gan kò lè tó tó kò lè tó tó báyìí kò sí kankan kò sí kankan mo kàn sọ náà ni pé àwọn wàhálà kékeré tí wọ́n máa ṣe gan kò tó wàhálà àti lóòótọ́ ìgbádùn lè léyìí o àmọ́ kò tó bí epo dán àní cd cd cd yìí lè ṣe nǹkan kan báyìí sẹ́yìn ara mi ò gbé báyìí ní sùúrù tó bá yá màá sì sìn. ibi hmm. sọ wípé o nífẹ̀ẹ́ mi ò fẹ́ fẹ́ mi lọ sọ. ẹ ẹ kú lórí àdéhùn mo sì fẹ́ fi ọ náà ọlọ màá fi ọ sẹ́mi àti ọ̀dọ̀ mọ̀ gbélé gangan gangan. ó dẹ lójú pé o kúrò lórí àdéhùn tó ṣe fún mi. Ah, kí ni mo fẹ́ kó ń bẹ fún mo fẹ́ fi oníṣẹ́ èmi àti ọ̀fẹ́ rárá sílé báyìí táwọn ti tọkọ àtìyàwó. jálùra ó dẹ lójú. ọ̀la ẹ̀ ó yẹ tètè gbáyàn gbọ̀nsá. jálùra ṣó dẹ lójú wípé o parọ́ fún mi. Ah, irọ́ èmi kí ni mo rọ mélòó ni mo fẹ́ sọ tí mo fẹ́ parọ́ mo sì wà lórí àdéhùn tèmi àti ẹjọ́ sí pé mo fẹ́ fẹ́ ọ sọ fẹ́ gbọ́ àjọ ọmọ ẹgbẹ́ bíi tọkọ àtìyàwó mo kọ́ jẹ́ gidi ní ọlọ́run. Ah, ṣé mo fẹ́ parọ́ fún ọ ní. ṣebí mi pẹ̀lú rẹ ní lè parọ́ ọlọ́run gbọ́ mi lójú. ojú mi kò sọ fún mi. a ní kó ojú. o àní fìmílẹ̀ nà tí n bá nífẹ̀ẹ́ rẹ̀ má ti wọ̀ ó ti mọ̀ mo kàn rẹ̀ mí díẹ̀ ní kí n kàn sí mi díẹ̀ nà. jálùwà Ah! mo dáràn mo dáràn mo tó dáràn mi ìsà fún ọ mi ìsà kejì mi ìsà fún ọ ilé ìsà fún ọ. ojú tó ti mọ ni yóò ní sọ fún òògùn mi mọ. mo yé mi mo yé mi ah! mo sọ náà mo ń wò náà pé ah! kíní yìí ó ṣe wá lọ́ǹkì tó tó báyìí ó ṣe dá lọ́ǹkì tó tó báyìí àṣé mo kọ́kọ́ rò pé bákan kan náà làwọn obìnrin rí ni ayé mi bàjẹ́ mọ́ bí o ayé mi bàjẹ́ mọ́ bí o ìlè sáfù ìlè sáfù. ìta ló fẹ́ sa ìlú ọ̀sán ẹni ọ̀sán fún ọmọ lọ́rùn. oníkọ̀kọ̀ rọra ṣe gọ̀gọ̀ oníkọ̀kọ̀ rọra ṣe gọ̀gọ̀ jálùrà rọra ṣe gọ̀gọ̀ ó má kọ̀ jálù. kí ló ṣẹlẹ̀ láti mọ̀ kí ló ṣe máa gẹ̀ kèsì ní ẹlẹ́sìn ní ẹ̀. kò sí nǹkan kan kí ẹnìkan kan ò lé mi. bó dẹ̀ sọ. ẹnìkan kan ò lé mi sẹ́. kí wàá ló ṣẹlẹ̀. mo kàn mo kàn sá mo kàn ní kí n ṣe exercise díẹ̀ ládùúgbò yẹn. exercise irú ìsìn yẹn exercise irú iṣẹ́ kó ṣáájú eré yẹn. ṣe kò sí nǹkan kan ṣe ẹ ṣé mo fẹ́ tàn ni ṣé bá tẹ̀lé pé bóyá mo sọ èèyàn kan tí mò ń sáré kiri. kí ló ń ṣẹlẹ̀ gbọ́ngàn tó kí ló tó máa ń sáré. àní mo ní nǹkan fẹsẹ̀ sáré díẹ̀ pé kíkan fi wo bádùúgbò yẹn ṣe rí ni. o ń ṣe exercise. ṣe exercise ni o ń ṣe yẹn ló ṣáájú eré yẹn kò lè yé wọ ṣàlàyé fún mi wá bí kí ló ṣẹlẹ̀. mo bọ̀ kò sí nǹkan kan ṣe é ah, tí nǹkan bá tí nǹkan bá tí nǹkan bá wà máa jẹ́ kẹ́ ẹ mọ̀. wo wa, wa. lọ sí ọ̀nà ẹ̀yìn báyìí hmm. ṣé ti ẹni sìn níbi ẹgbẹ́ tó ti ń ta kinní yẹn hmm. tó ń tà tẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ báyìí kó lóbìnrin yàtọ̀ pass ni mo ní kí wọ́n sáré bá mi gbé àgbo lẹ́tùtù yìí wà lọ́wọ́ wọn kàn gbé pọ́n ẹ̀ wá. kàn gbé wa bọ́ ká fèmí ní kan. àwọn oníjẹ́ rẹ̀ àwọn oníkan kò ṣe mí ah. ṣé o kí ló ṣe mí mú dáre kò ṣe gómìnà ọmọọṣẹ́ rẹ̀ rèé irin kọ́ ló wà lẹ́yìn àkókò ìdì ẹ̀gẹ́sẹ̀ sí àrè ni nǹkan kò ṣe mí sẹ́. o ò dẹ nídìí orí agbolẹ̀ fífa ah. kí ló lè fa gbogbo oríṣiríṣi irú àwọn kan báwọn. Eh, kò sí nǹkan kan ṣe é ṣé mo fẹ́ wọn tàn yín ni ṣé mi fẹ́ tàn yín ni. ìgbà wo lo fẹ́ ṣèyàwó mi. Eh, ìyàwó kẹ ìyàwó kẹ bọ́dá mo bẹ́ẹ̀ bọ́dá a tó ní sọ́bí wò yẹ láàmú gbọ́dọ̀ gbọ́dọ̀ o àmú ah, dáná ah, jálùrà tẹ́lẹ̀ kò máa gbọ́dọ̀ wọ́n jàmbá yìí. jálùrà kóró àgbọ̀ ẹgbọ́n kí là gbọ́ ṣe àgbọ̀n ta ni kí là gbọ́ ṣe àgbọ̀n ta ni àtàní lójú àgbọ̀n ta ni àgbọ̀n àtàní. baba pass o baba pass baba pass. baba ti tilẹ̀kùn bí o. baba pass baba pass baba pass kí ni ìṣẹ̀lẹ̀ bó baba pass wọn ò sí nínú ilé ibi wọn ò tún sí níbi wọn ní baba pass lè gbà lọ báyìí baba pass baba pass ah kàbáyà dákun wa yọjú sí mi bóòní. jálùrà jálùrà bóòní. Ah, ah, kí ló ṣẹlẹ̀ kí ló dé ó tó jọ́ mẹ́ta ah, ó dẹ̀ bú yẹ pé ó gba àdúgbò wa ìdá ni kí ló ṣẹlẹ̀. ìsájé ni ìsájé ló sọ ọmọ nùbí òkú. ok báwo wà ní kí ló bá mi rà bọ̀. màá fún ọ ní tí mo rà bọ̀ létà. ẹ níbo ló ti gbúròó pọ́n sòde ní ìlú yìí tí bàbá Fáṣọlá tí wọ́n jáde tí wọ́n ti pápákọ̀ gbogbo lẹ̀kùn níbo ló gbúròó tán pọ́n sòde nílùú yìí. bàbá Fáṣọlá o. bàbá Fáṣ kan náà Ah, jalo àkúrò ń bẹ́ẹ̀ náà. kí ló ṣẹlẹ̀. Ah, ṣé àwọn mú mi ṣeré ń sìn ni. bíi ti báwo kàfá yá ọ̀rọ̀ àwẹ̀wà kọ́lé ti bẹ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣé o máa sọ pé o gbọ́ pé bàbá fàṣí ti kú. bàbá wo. bàbá Fàṣọlá. o ti ọmọ fẹ́ràn kan ọmọ pé nǹkan pọ̀ mọ́ra wọn gbogbo wa la mọ̀ yíhun wípé bàbá tó bí Fàṣọlá tó jẹ́ gómìnà Èkó bàbá ti kú gbogbo àná ni amọ̀pọ̀n ti sòde wọ́n ti ṣènáwó wọ́n ti sòkú gbogbo ẹ̀ ti lọ yóò ti lọ àní bàbá fàṣẹ èèyàn tèmi ni mo sọ. jálùyà bàbá fàṣẹ ti kú ah! ìjẹta la ṣe jọ méjọ wọn tó ń dín àkàrà tí gbogbo ìlú jẹ. kí ló pa wọn. ikú ni mo gbé o kí ló tún fẹ́ pààyàn. nǹkan ṣe mí. ṣé ò gbọ́ ni. nǹkan ṣe mí sẹ́. ìròyìn òdòdó ẹ̀. kí ló pa bàbá sọlá. àní kú ló pààyàn kí ló tún ah, ah. ni nà. bàbá fàṣẹ ṣe ẹ dákun ṣé ni. ẹ tí mo bá ń sùn ẹ gbìyànjú ẹ jí mi kò yé mi mọ́ o bàbá fàṣì tèmi tí ń gbé bí ló ti kú. jalura ṣé wọ́n ní covid ni. mo mọ̀ kó máa dùn ẹ́ bó ṣe dùn gbogbo aráàlú náà nìyẹn wọn ò ní covid kankan wọ́n kú náà ni. covid nineteen ni mo sáré pààyàn báwọn ah! láì ṣe pé bóyá tí o sì tẹ̀síra wọn bàbá fàṣì kú ayé ah! mi o ayé mi o ayé mi o bàbá ò bàbá tí ì kú lásìkò yìí wàhálà wà ń lẹ̀ gan wàhálà wà ń lẹ̀ gan o ah! bàbá ṣe kú báyìí ọlọ́pàá ah! ṣe ah! eh? ti kú ó ti kú ah! oh, mo sọ ò yé wọ èmi nìkan ló lè yé ó yé mi ó tí nǹkan ṣe mí gangan ni o. bàbá fàṣí jalura bàbá fàṣí eh? ti kú bó ṣe dùn gbogbo àwa náà ni a mọ̀ kó máa dùn ẹ́ wà kẹlẹ́. dákò mú mi dojú olórí wọn mo fẹ́ mọ bí tẹ́sí ẹ sí bàbá fàṣí ṣé o ní kọ́fíìdì ni ṣé o ò tí ì bìlí pé bàbá fàṣíkú ló tọ ìgbà ah, ká lọ jẹ mú ẹ lọ síbi tó sin wọn sí. bàbá fàṣíkú. ẹ ìwọ máa bọ. ẹ tó lóògùn tó bá lè kú ni. àní màá mú ẹ lọ síbi tó sin wọn sí sí. ààyè gbà jẹjẹ wà mí o. ẹ tẹsán ṣe. eré ayé ṣòro sá. gọ̀gọ̀ rọra ṣe gọ̀gọ̀ oní gọ̀gọ̀ rọra ṣe gọ̀gọ̀ oní gọ̀gọ̀ ṣe o gọ̀gọ̀ gọ̀gọ̀ tó kábì gọ̀gọ̀. ṣe gọ́gọ́ onígọ̀gọ̀ rọra ṣe gọ́gọ́ jálùrà rọra ṣe gọ́gọ́ ó má kọjá àyè gọ́gọ́ ó má kọjá àyè gọ́gọ́ má kọjá oore ọ̀fẹ́ ó nà gọ̀ọ̀gọ̀ sígi ló bá fi jálè agbọ́n gọ́gọ́ jálùrà kóró agbọ́n gọ́gọ́ ẹgbọ́n kí là agbọ́n ṣe agbọ́n ta ni kí là agbọ́n ṣe agbọ́n ta ni ata àgbò tani. àgbọ̀n àtàní lẹ́nu. àgbò tani. àgbọ̀n àtàní látàpá. àgbò tani. òróró àgbọ̀n. àgbò tani. yàlùrà wà ń ké oró. àgbò tani. yàlùrà ń kápẹ́ oró. yàlùrà bí kí ló fọ̀rẹ́ ti ń jẹ́. bàbá opó oríire. ah opó oríire. oríire báwo. ọ̀nà àbáyọ ti wà ní. ọkà balẹ̀ fọkà ẹ̀kọ́ fọkà. sórí torí kò sí tọ́ gbàlagbà lẹ́rù pátápátá tó bá ti lé tutù báyìí hmm. wàhálà ṣẹlẹ̀ nù ah. ifá tí wàá lé tutù. Ọlọ́run ló ní kí n mọ̀ yín o n ah, ah, ti dààmú gan. tẹ́ ẹ bá máa rú àtọ́wá náà wò máa yàn kò lórí àti èkú mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀nà àbáyọ tó wà ń di ọ̀rọ̀ ni pé ó ṣègbéyàwó pẹ̀lú arábìnrin yìí ó ṣe tí ó gbà kankan tájà ó gbé egun tí wèrè ọjẹ ká táwọn yìí ó mà fún òun ṣèǹnáwó gidi ni o tó máa sọ tó gbà tó gbélére ó wà ṣèǹnáwó pẹ̀lú arábìnrin mọ́lẹ́ni kéjì àbíkí ló ti pọ̀ rẹ̀ kí ló pẹ̀ tí ń jẹ́. bàbá ẹdùnú bóyá kò yé yín dáadáa bóyá àlàyé tí mo ṣe òye yín mo sọ fún yín pé ọmọ tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí pò kú ni ẹni kì í ṣe wẹ́ẹ́dì pẹ̀lú òkú. ẹ ṣe bí wọn fúnra ẹ lọ́dọ̀ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ fẹ́ẹ́fẹ́ nígbà tó wa. ẹ ni. ẹ mistake ni ọlọ́yẹsẹ̀ pàtí ah! bẹ́ẹ̀ ni. màá wà wípé mo lọ fún pé ah, ọmọ bá kà èmi èmi èmi àtòkùn fẹ́ wá o àbí màá lọ fún IBD dèndé ipe IBD o ẹ gbà àbúrò Ibrahim ẹ mọ̀ bọ̀ wá sí wẹ́ẹ̀dì èmi àtòkù ṣó lè rọrùn ṣé mo lè lọ sọ́dọ̀ ànábì Mùsè kí n fún ní àìfi pé ànábì Mùsè o ẹ mọ̀ bọ̀ wá sí wẹ́ẹ̀dì mi o ṣé wọ́n wà ní alọ́ntà ní ojú ń gbórí ara rẹ̀ sá. wọ́n ọmọ ìyá rẹ̀ yálùrà sórí jẹ́ wọn aṣọ fún ọdẹ lẹ̀ bẹ́ẹ̀ wọ̀ ní mo dáadáa nígbà tó jí arábìnrin yìí hmm. àbí. mo sọ bẹ́ẹ̀ nígbà náà. àti gbàyé gan lòun tí wọ́n dóde ìgbéyàwó tó fẹ́ ṣe òun ìyún ẹni lẹ́yìn tẹ́ bá ṣègbéyàwó ìtàn táyé gbọ́ mọ́ àwọn àlàwọ wọn báwo ṣe wá padà máa yà yín. lẹ́yà mi mo mo tẹ nígbà tẹ́ ń ṣe tẹ́ bí gbàtọ́ pé mo lè réyàn kójọ fún gbéyàwó òkú ṣé àwọn ará Oxford Oxford international group ṣé ni màá fún láì fìlẹ́ kọ̀ọ̀kan àbí chairman Tẹ́ni Adésọyà ní mú ní ayé fìlẹ́ lọ́wọ́ à chairman o ẹ máa bọ̀ wá síbi wẹ́ẹ̀dì mi wọ́n wá bíi wẹ́ẹ̀dì mi àtòkù ni wọ́n rí wá wọ́n rí wá ilé rí crowd ilé rí crowd ilé rí crowd sọ̀rọ̀ náà ti pé ọ̀rọ̀ ṣèlérí sọ̀rọ̀ náà ti pé ọ̀rọ̀ ṣèlérí ni. bọ́ọ̀fẹ́ máa yìí nígbà tí mo á sọ gbọ́ kọ̀ndíṣàn ah, eh, náà gangan gbé mi sí ó jẹ́ léyìí tí mo pààbọ̀ gangan lọ. Ah, mo mo ṣe ẹni máa ṣe yóò lárinrin yóò ṣe kinní kan ẹ bá lọ bá mi pé kéwàá kọ́mọ á tó ní sẹ́. ẹ mọ́mọ́ mọ̀ntọ́sọ̀ pẹ̀lú bínú o mọ̀ntọ́sọ̀ pẹ̀lú bínú o. títí ní sí wọn dà bàbá ẹ̀dá kòtò ọlọ́run ẹ̀dá kòkó ohun yìí tó le pẹ̀lú mi ṣé kò sí ètùtù kankan tẹ́ ẹ lè tẹ́ ẹ lè bá mi ṣe tẹ́ ẹ lè lé dànù ní. bá a tiẹ̀ ṣètùtù mi lẹ́yìn ìgbéyàwó yín láti máa yà yín sẹ́yìn lẹ́yìn tá a bá gbéyàwó tán láṣẹ máa yà yín gba náà láti tòrè tutù ṣe fún wa. a ní ẹmẹnu kò mi gbéyàwó kò lè ṣẹlẹ̀. baba kí ni ẹ gbọ́ kankan. mi ò gbọ́ kankan kí ni dún. ayẹ gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ kejì. Ah, ẹ gbọ́ kejì. Ah, ọ̀tá ni. ọ̀run ọ̀run òkú tí òkú tí mo sọ yóò ní sọ̀rọ̀ tẹ ẹ gbọ́ ni. èmi ò gbọ́ kankan ògbọ́n wẹ̀kú. ẹ gbọ́ kankan. àwọn ti wá da. ẹ jálùwà má yẹ kẹ́ bọ́ra lé lọ́dọ̀ tẹ̀mí má yẹ kẹ́ bọ́ra wọ bí wàá máa lọ báyìí. wàá máa lọ. ọ̀dọ̀ yín náà ni mo ti sèfù. irọ́ ò sèfù o ọ̀dọ̀ mi ló ti rẹ́ẹ̀fù ò sèfù. bàbá bàbá sẹ ẹ sẹ mọ ẹ mọ ẹ ẹ lè mi. tí n bá fẹ́ pé tí n bá tì ọ́ díẹ̀ ní sọ́ba máa tì ọ́ gbọ̀ngbọ̀n. máa tì ọ́ tí mi sẹ́nu kù máa tì ọ́ tí mi sẹ́nu kù. gbọ̀ngàn yálùrà rọra ṣe gbọ̀ngàn kó o má kọjá àyè. ẹ màá sà ìbọn náà ni kéjì oníwọ̀ nǹkan mọ́ tètè wọ̀ lára sà ṣé ebo náà ni mo fẹ́ ṣẹṣẹ wedding náà ni mo ń sọ parẹ̀ fáwọn èèyàn ni ah, ah. ẹ̀tọ́ bá rí mi ní ìsìn wọ́n rò pé olúwa rẹ̀ ya wèrè ni wọn ò ní mọ̀ pé ọmọ tí yàn ń ṣe àní màá sọ ọ́ ah, ṣébó náà ni màá mà àní màá kérò wá ó rèrò tí ó pọ̀ rẹpẹtẹ kí ló wà ń bẹ́ẹ̀ tí ó ti bẹ̀ kú ọmọ wa kí ni èmi náà kése kése mi náà lọ́ọ̀fù rẹ ni mo lọ́ọ̀fù rẹ tí bá ti ráwọn tí máa sọ fún ní ìsìn máa sọ fún wọn pé mo fẹ́ èrò rẹpẹtẹ o sọ́sí yọ àní ọ̀fọ̀kànbalẹ̀ kejì ọjọ́ náà yọ ìbá àwọn èèyàn rè ẹ wò ó mo fẹ́ ṣe wẹ́dì o mo fẹ́ ṣe wẹ́dì o ẹ sì gbọ́dọ̀ mọ̀ wá o yìí ṣe wẹ́dì o mo fẹ́ ṣe wẹ́dì o ṣe o ti rí pé mo ti sọ fún wọn ṣe o ní pé mo sọ fún wọn ìgbéyàwó ìgbéyàwó ojú mi ọ̀tẹ̀ ẹ̀yìn mi kò mọ̀ ní jẹ́ jẹ́ ìgbéyàwó. ìgbéyàwó ìgbéyàwó ojú mi ọ̀tẹ̀ ẹ̀yìn mi kò mọ̀ ní jẹ́ jẹ́ ìgbéyàwó ojú mi ọ̀tẹ̀ ẹ̀yìn mi o. ẹ má bínú ẹ dákun ẹ dákun jàre ẹ dákun láyé ẹ mọ náà ni mo fẹ́ sọ fún yín mo fẹ́ ṣe wedding o mo fẹ́ ṣe wedding o.

ẹ dákun ń ṣègbéyàwó o ẹ̀yin ní sáàmọ́n náà fi dìde o ẹ lóde kan tẹ́lẹ̀ ìrọ̀ ẹ má ṣe bá ń fún mi à ẹ má jojú mi kí ẹ má jojú yín o àmúgbọ́dọ̀ rí yín bẹ̀ ń o ẹ̀yin ní sáàmọ́n náà fi dìde o kẹsì káwọn òròm kẹkáwọn igi òròm bóyá òkú ẹgbẹ́ yín láwọ́ o ẹ lọ sáso sẹ́sọ yín o kẹkáwọn igi òròm bó wá o màmá retí yín mo nídìí èrò rẹpẹtẹ o ẹ wá o ṣẹ gbọ́ ntọ́ bá rí yẹn ní ìsìn wọ́n mọ̀ rò pé ìyá ya wèrè ni. òkè àgbà òkè àgbà òkè àgbà ọgbọ́n ògún ọgbọ́n òṣè nǹkan òkè àgbà